nípa tó déédé ọjọ́ ìgbé bóyá àmàtà ti dé àbí àmàlà ti dé àmà gbàgbé kílè yorùbá àmà jẹ ìrántí fún wa kí ẹsìn wa kó lè bá jẹ ńtọ́nà wọn bẹ ẹlẹ́dàá wa tí ó máa tẹ́wọ́ gbà kọ́nà wọn bẹ ẹlẹ́dàá kó máa sọ alẹ́ láti dà nínú àwọn àtúnṣe ilé táwọn èèyàn máa ń ṣe nínú sọlẹ́tì wọn náà ni bó ti ṣe jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ àwọn àlùwà kúrú á rí pé àwọn èèyàn wọn á máa pa mọ́tíláṣí ọlọ́run ọba láàrin wọn máa yan mọ́tíláṣí lódì èèyàn mélòó ló máa wá sí mọ́tíláṣí tó ti bá ti ti sọ pé àwọn mọ́tíláṣí ò ti láwùjọ wa a rí i pé nǹkan bànújẹ́ gan ni wọ́wọ́ àwọn ọ̀wọ́ ọ̀mọ̀ba mọ́tíláṣí tá a ní eléyìí ti ń bẹ wọ́n yẹn àwọn èèyàn lọ bẹ wọ́n kàn kó àwọn mọ́tíláṣí kalẹ̀ lọ́pọ̀lọpọ̀ ayé ọwọ́ akọ ẹni tí ọlọ́ sí lọ́wọ́ ọba níbẹ̀ eléyìí ọ̀yọ́ kọ́ máa rí bẹ́ẹ̀ nítorí pé a ti mọ̀ ike mọ́tíláṣí òun náà làyè tí ọlọ́wọ́ ọba ẹlẹ́dàá wa nífẹ̀ẹ́ sí jù ní gbogbo òlu gbogbo tó bá wá jẹ kí mọ́sálásí tó jẹ́ lé ọlọ́run ilé ìtọ́lọ́ wọn bá nífẹ̀ẹ́ sí jù náà lọ gbọ́ọ̀rọ̀ àwọn mùsùlùmí kì í lọ ọ̀dájú kọ́ báyìí lẹ́rù irú ẹni tí ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ lè já sí ẹni tó bà gidigidi ni nígbà míì àwọn nǹkan tá a máa fi ń tẹ̀kẹ́ wọ́ láì fi lọ sí sọ láti ní mọ́sálásí òun náà ní wípé ṣebí wọn ti sọ wípé kí sọ̀rọ̀ yẹn ní sọ̀dá tó jẹ́mà ìgbà tí sọ̀rọ̀ yẹn kí wọn làwọn fẹ́ máa dára àwọn láwọn lọ sí mọ́síláṣí sí. òkè tèmi bá fi ti kẹ́wọ́ ike mọ gbọ́ pápá kan nínú àwọn olùmọ̀sọ pé kí sọ̀rọ̀ yẹn tí wọn náà fi ti kẹ́wọ́ bẹ́ẹ̀ nítorí dájú ni wípé náà rí i pé àníkù bá tàbí ká máa kọ́ mọ́síláṣí mọ́nà nígbà tó ti jẹ́ wípé nàmbà fẹ́ ní ká lọ sí sọ láti fẹ́ gbèsè tó láti yọ àlà ń kọ́ mọ́tíláṣí títà náwó ribiribi eléyìí ò rí bẹ́ẹ̀ ètò tọ́gbàdì nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ ó náà ní kí ọ̀ràn yẹn ní ká fẹ́ sọ láti nínú jàmáà nítorí àwọn ẹ̀rí tó pọ̀ eléyìí tó ti gbé nínú wọn ó náà ní pípinnu dáná fi pinnu rí wípé òun pè kẹ́nìkan ó ti pa ọmọ wọn wá fẹ́ nìkan tó wá tó ṣe ìmáàmù báwọn èèyàn wọn wá fẹ́ yìí lọ báwọn ẹni tí kì í wá mi kíláàsì wá ti sọ lẹ́yìn láti lè bá àjọ ilé wọn mọ́ wọn lórí ó fi ọlọ́wọ́n bá tẹ́lẹ̀ mi bẹ lọ́wọ́ rẹ̀ kóra tó bá ti pé ọ̀kan nínú wa wọ́n mọ̀ pé irú àgbèrè ẹran tí máa ń bẹ láàrin pátákó ẹsẹ̀ ewúrẹ́ wọn bá rí gbà ní mọ́tíláṣí ni wọn bá wá sí mọ́tíláṣí. eléyìí tó túmọ̀ sí pé ẹnikẹ́ni tí ó kọ̀ láti wá sí mọ́tíláṣí wá sí náà tó sì jẹ́ ọkùnrin tí ò ní ìdíwọ́ kájú ṣẹ̀rí àgbà wọlé onítọ̀kọ̀ láwa wí kàmí lè sọ nínú ṣẹ̀rí à tó fi lè jàre lọ́dọ̀ ọlọ́run bá ti dọ̀gbẹ́ dàbí ya. abọ́dún ọ̀tọ̀ ọ̀rọ̀ ọ̀rú rẹ̀ nígbà náà sallallahu alaihi wasallam ọkọ àbọ kó o máa tètò láti tò nílé nítorí kíni òkùnkùn máa ń kùn ní Madina òye ń bẹ òye òsì tábọ́tò ti jẹ ọ̀hún kúkú rí rárá ṣùgbọ́n sọ ikú òkùnkùn máa ń kùn ní Madina òun òsì tún lẹ́ni tó kọ àwọn wá sí mọ́tíláṣí òkùnkùn tó kùn yẹn ó ti ṣe kọjá pé tó ń bá ń bọ̀. lóun yìí dá pípòtò ẹnìkan ò ní yí pé nìkan dá àbí kankan nítorí òkùnkùn tó èèyàn lè bá bẹ́ẹ̀ torí ẹ ẹyọ ọ̀dà fún kí máa ti sọ láti nílé anábì ọ̀sọ̀lọ́lá ní kòkòrò arákùnrin yìí pẹ́yìn dà wọ́n padà ó mórí lọ anábì wa nà ń pé tó má kó pẹ̀lú sọ máa gbọ́ àwẹ̀ ó ní màmá gbọ́ ọ̀nàbìnrin fún ẹjẹ́ ìdẹ́ ọmọ wa ni pàtó kí wọ́n bá kó kò tó sọ́lá tó ọmọ gbọ́ ọmọ wa mú kíláàsì. àwa tó ti wọ ọkọ ẹsẹ̀ wọ ọ̀rọ̀ nǹkan kan ṣe wá agbádùn dáadáa kí lọ́ wá dé tóbi jẹ́ pàì wá sí mọ́tíláṣí. mùsùlùmí òǹkà ò kórú lọ títí lọ́pọ̀lọpọ̀ àdúgbò àsùbá nìkan sì làwọn èèyàn tí wọ́n mọ́sálásí máa wá ẹ bá bá ní wọ́wọ́ èèyàn mélòó kan ní wá sàtùbà alihamudulilayi àsùbá kàdá àti òsì pẹ̀ ẹ bá ní wo èèyàn mélòó lọ́wọ́ sàtùbà ní mọ́sálásí yín ládùúgbò yín láàrọ̀ ṣé nǹkan ṣe wá àbí òṣè wá lásìkò amaran kankan mùsùlùmí ọwá wọn ti sọ láti jánásà sí wa lára. wọn máa tọrọ fún wa pé Allahumma arham Allahumma ighfir lahu wọlọ́nkẹ́ ọlọ́nkọ́rí ti ta níbẹ̀ gánà rí ta lọ́lọ́run ọ̀kẹ́ tó kórè jù èèyàn tó fetí ọlọ́run nígbà tó tí tẹ̀lé èèyàn tó tẹ òfin ọlọ́run ọba lójú mọ́lẹ̀ tó nítorí pé tí wọ́n bá ṣe lọ́jọ́ pé náà ló bá kúrò nílé ayé òun ni ó ṣe àpèjúwe pé táwọn èèyàn bá ń ṣe fún ọ ní dáadáa bí ó ti tètè déédéé rẹ tí ó wúlò fún ọ àti bí ó ti ní ṣe déédéé rẹ tí ò ní wúlò fún ọ wọ́n gan lọ́sàkójúwe eléyìí wọ́n fi àtúnṣe wọ́n fi àtúnṣe bá máa lọ sí mọ́sálásí ká lọ́ọ́ máa ń tún lọ lọ́pọ̀lọpọ̀ ọlọ́run ibi dáńpẹ́ ní mọ́tíláṣí ńlá àlùkà nǹkan bá nǹkan dé àwọn èèyàn lọ bẹ̀ wọ́n yẹn lọ bẹ̀ láti lọ sí lọ́n Ok, tó bá ń jẹ́ pé bẹ́ẹ̀ ni wọ́n bá ń ṣe sí mọ́tíláṣí ìlú àwọn mọ́tíláṣí tó wà ládùúgbò wa kan sí àwọn pé nǹkan tí wọ́n ṣẹlẹ̀ ń bẹ̀ yóò tún burú jáì láti ẹ̀gbọ́ tẹ́ bá ní bàbá tó wá ní kọ́ máa ṣe sọ láti bá àwọn èèyàn ní mọ́tíláṣí ní mọ́tíláṣí kan náà àwọn mọ́tíláṣí aládàáda alẹ̀ bàbá àwọn ìsìn tó ń pe àwọn èèyàn lọ síbi àdádálẹ̀ rẹ̀ kò sí ń bòńkẹ́lẹ́ a sì ti gbìyànjú gbìyànjú gbìyànjú láti tún bàbá yìí ṣe ọ̀tá kó wọn lé ó a sì fẹ́ máa ṣera wá ń jàǹbá látàrí pé a máa ti sọ láti lẹ́yìn ẹni tó jẹ́ pé ìwà rẹ̀ àti ṣe rẹ̀ ó ti yọ́pọ̀ ní Islam. wọ́n máa jẹ́ pé lọ ọ̀dà tó bá jẹ́ bẹ́ẹ̀ káyipé mọ́sálásí ti ẹ̀ ń bẹ nítòsí ń bí ẹ̀yin ẹ̀ wá bí tó bá jìnnà dáadáa díẹ̀ síbi tí mọ́sálásí ń wà kọ ẹsẹ̀ dìgbà tá a bá kọ ẹ máa tẹ́ níbẹ̀ kẹ́yìn ọmọ ti sọ láti ń bẹ̀. àmọ́ àríkẹ́sì kankan náà ni ibi tí mùsùlùmí wà náà ni. pọ̀lọpọ̀ tó ti wá mọ́sálásí lásùbà ọlọ́run ṣàforíjì lórí ìyókù ni. kí ló dé wọ́n lásùbà kan dáhùn ẹ mọ́tì àwọn wá láti wá musa ni torí kọjọ ó lè tà torí kọwọ ó lè bá yá lẹ́yìn eléyìí ó tún dà súbà tọ lánàá ṣé bí islam ti ṣe ní ká máa ṣe ni ntọ́lọ́ wọn ọba tó fi pa wá láṣẹ ni ẹja bẹ̀rù ọlọ́run kárántì pé gbogbo níta wà ń ṣe lónìí òní ó ṣàpèjúwe ibi tá a bára wa tó bá di nínú àwọn àtìsẹ́ yẹn wọn náà ní kí wọn fi hàn sí lè máàmù mọ́sálásí jùmọ̀à tọ́ba tí wọ́n fi hàn sí ìmáàmù mọ́sálásí jùmọ̀à yóò bá yan gbogbo sọ̀láàtì yòókù lódì nínú jamaà oníwà mọ́sálásí má ó di jọ jùmọ̀à torí ẹjọ́ máa ń ti sọ̀láàtì isha wal fajr ẹ̀ ní rí ní mọ́sálásí nínú ni ó ti máa ti sọ̀láàtì jẹ́ kí ló dé tá a rí yín bàbá ìmáàmù yóò ní ìmáàmù jámìún ńlọ ìmáàmù jimá lọ ìmáàmù jámì òkè kó tó sẹ́yìn ìmáàmù ráàtì abẹ́gbẹ́rọ̀ ìyẹn tó ń ti gbà ó ti kọjá àfikẹ́ àpò báwo ni jẹ́nẹ́ra ní wá tó nǹkan ni ẹ máa ṣe lè máa mú ara yóò ní rárá. ẹjẹ lomi ọmọ ẹsẹ ráàtì mi ṣé ńgbà tẹ yorùbá ti wá ṣe lè má mú ó túmọ̀ sí pé gbọ́dọ̀ wá ṣe sọ láti nu jàmáà bẹ́ẹ̀ ni lọ́pọ̀lọpọ̀ ààyè nílẹ̀ yorùbá wa yìí ẹnikẹ́ni tí wọ́n bá ti fi ṣe lè má mú jùmọ̀ kan kò ní wá mọ́sálásí mọ́ òdìjọ́ jùmọ̀ ọjọ́ jùmọ̀ jùmọ̀ nìkan ọ̀la màrí àṣìṣe burúkú lélẹ́yìí ẹni tí bá ṣe ṣe bẹ́ẹ̀ kò lábẹ́ òfin ọlọ́run láti sọ̀láàtì jamaa ara ẹ̀sìn wa ni eléyìí tá a gbọ́dọ̀ mójútó báyà wà láti imam àbẹ́yìn lè máàmù lábàtò ara ẹ̀sìn wa ni ká ti sọ̀láàtì jamaa kò bá jẹ́ wọn ní imam kò bá jẹ́ ìmáàmù ló tòbi ọ̀dà wọn ní imam ní sọ̀láàtì ar-ratiba o ti wá sálù alátàn wa ń bọ̀ ọ̀ ń bọ̀ wá sí mọ́sálásí àwọn jẹmọ àwọn ti wá wò pé báyọ̀ ò tètò wọn ti wá sọ bẹ́ẹ̀ nìkan kíkó ti wá dùn kúrò àwọn ti dúró ti pẹ́ tó ibi tó ti wá ń bọ̀ ó ti ń gbọ́dọ̀ bí Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha illallah wọn tẹsẹ̀ mẹ́rin ṣùgbọ́n kó tó ti kọ́ kẹsẹ̀ wọn ní wọn kíláàsì báyìí ẹni tó wọn ni ó ti wá tó ti di Allahu akbar kó ti ti wá rí pẹ́lú mi ti bẹ̀rẹ̀ sí ti sọlá lọ́kàn padà ni ọlọ́mọdé àárín dábì tó sẹ́yìn ẹ̀dùn á subhanallah yẹn ni pé ìwọ ọkọjá àbí kí á ọkọjá kí wọ́n tó sẹ́yìn ẹ̀nìkan àbí kí gbogbo ayé ó tètè mi wọ́n tó sẹ́yìn rẹ̀ eléyìí tó fi níjẹ́ ìdí rọ́pọ̀lọpọ̀ mọ́tíláṣí ìgbéraga ajájà tó bá ti pè ní ṣẹ́ẹ̀ bàbá ń pè ní ọ̀sáàbù àbí wọ́n ń pè ní mùdíyè yọmọ wa wúra rẹ kó nkọjá lẹ́kùn fún oṣù sẹ́yìn àdìbọ̀dì tẹ́ ẹ bá ti di àwọn ṣe imam ẹgbàgbé ẹ yọwọ́ àmọ́ àmọ́ padà má jì yóò ṣera rẹ ẹsẹ̀ wọ àdéhùn kan tó wà látọ̀dọ̀ Ibn Umar tó tún wà látọ̀dọ̀ àwọn sàhábà mi anabi sallallahu alayhi wa sallam oní salatu al-jama'a afdalu min salati al-fard. بخمس وعشرين درجة nínú riwaya bí sẹ́kìrín wà ìṣirí ìnàdáwà gbọ́dọ̀ tẹ́ bá sọ pé súnà náà ẹ gbà kọ́ra yẹn ní bá ti lé wù. anábì sọ̀rọ̀ náà àbí sọ̀lá ní sọ̀lá ẹ̀sì tá a ṣe nù jẹ̀má ọlọ́lá ṣe dáadáa ṣe lọ pẹ̀lú àjùlọ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n nínú ẹgbàá wa mi mẹ́tàdínlọ́gbọ̀n. sọ pé àwọn nǹkan yẹn ń gbé kojú tí wọn bá sọ pé gbàtà mi fi mi tẹlẹ má mu mo gbà pé mo fẹ́ mo fẹ́ pàdánù gbogbo ládàá àwọn olùbílẹ̀ eléyìí ọjọba nínú àwọn àtúnṣe eléyìí tí àwọn èèyàn máa ń ṣe ó náà ní kíkà ti sọlẹ ká má fi kankan dí gàgà wá ju wa ká ti sọlẹ ká má fi kankan dí gàgà wá ju wa òfin ni yín pé dábàá ti sọlẹ ká fi kankan dí gàgà wá ju wa pàápàá jùlọ tó bá jẹ́ pé ibi tá à ń ti ṣe sọ̀lẹ́ àyè ibi tó rọrùn gbígbé ẹnìkan yóò fẹ́ gba wájú wa kọjá ni á fi kankan dí gàgà wájú wa nítorí kẹ́nìkan ọmọ bàá rí wájú wa kọ́ má rí gbà kọjá nítorí pé Ànábì sallallahu alaihi wa sallam ó sọ nínú hadith ó ní la tusalli illa ila sutra la tusalli illa ila ọ gbọ́dọ̀ gbà láti ṣe sọlẹ àyàfi kọjá gbé nǹkan kan bẹ wájú rẹ tó fi dí gàgà wájú rẹ eléyìí túmọ̀ sí pé nínú àkọ́kọ́ nǹkan tá àkọ́kọ́ máa mójútó tá a bá fẹ́ ṣe sọlẹ àti jẹ́ mo ti fi nǹkan kan dí gàgà wájú mi bí tó bá jẹ́ pé ní mọ́sálásí ni tí wọ́n bá ti súnmọ́ ògiri lágbọ́n wájú kò ti tó tó bá jẹ́ ní mọ́sálásí ni tí wọ́n bá ti súnmọ́ bí tó pọ̀ wà ó ti tó àbí kéńké nǹkan kan síwájú rẹ léyìí tó ti pé yọ ga yọ bẹ tó ìgbàwọ kan ẹnjẹ ọgbà tí ọbẹ tó ìgbàwọ kan tí ọba ga tó bẹ ìtàkùnso tó burú bẹ ṣùgbọ́n à ń fẹ́ pẹ́tẹ́pẹ́ tó fi dí gàgà wájú rẹ̀ nígbà tó ti pé téèyàn bá ń pọ̀ látọ̀ka ni ó ti mọ̀ ẹ́ pé eléyìí ti sọ̀rọ̀ yà tí òfin ni wá gba àárín rẹ̀ àti tó fi dí gàgà wájú rẹ̀ yẹn kọjá tí ọba kọjá kò sí tó burú bẹ yọ ọgbà ẹ̀yìn ẹni tó fi dí gàgà wájú rẹ̀ yẹn kò sí tó burú mbẹ anabi sallallahu alaihi wasallam òní la tusalli illa ila sitra ọ gbọ́dọ̀ gba láti fi sọlẹ àyà àfikọjẹ pé o ti gbé nǹkan síwájú fi dí gàgà wájú rẹ àwọn sàhábà tó fún wa ìgbà nàbí wa sallallahu alaihi wasallam gbọ́dọ̀ tó bá ń gbé nu pápá ni wọn wà níbi tó yẹ pé ìpè lásán lọ́wọ́ àmbẹ̀ kò súnmọ́ pé èèyàn kan gbà wájú èèyàn kọjá anabi sallallahu alaihi wasallam ó tún máa ń fi pọ̀pá kékeré rúgúdù kan ó tún máa ń fi ó máa ń fi ń bọ̀lẹ̀ ní iwájú rẹ̀ láti fi dí gàgà wájú lọ́sibí ibi tí wọ́n wà ibi tí ẹsẹ̀ kìí gbàgbẹ́ púpọ̀ ni ambọ̀sibọ́sí bá pé ó súnmọ́ pípẹ́ nìkan wá gba wájú wa kọjá síbẹ̀síbẹ̀ yóò tún fi nǹkan dí gàgà wájú rẹ̀ eléyìí túmọ̀ sí pé fi nǹkan dí gàgà wájú rẹ̀ arò òfin sọ láti eléyìí tí ò ní í pẹ̀lú pé nítorí kó ń wò kó ṣe é ṣe kéèyàn gba wájú rẹ̀ kọjá ló fi ṣe bẹ́ẹ̀ ọba àmọ́ wò pé èèyàn lè gba wájú rẹ̀ kọjá ọba àmọ́ sí ọba àmọ́ sáyè bẹ́nìkan láti gba wájú rẹ̀ kọjá rí kó fi gangan dí gàgà wájú rẹ̀ torí pé wù bẹ́ẹ̀ anabi sallallahu alaihi wa sallam ó fi hàn wá nínú àdébì kan ìgbé yaqta'u as-salata al-kalbu wal wọlfìmọ àwọn nǹkan mẹ́ta yìí máa ń ba sọ láti jẹ tí wọn bá gba wájú èèyàn kọjá alákòókò ni ajá ẹlẹgbẹta obìnrin ẹlẹgbẹta ọ̀nì kẹ́tẹ́kẹ́tẹ́ bó tilẹ̀ jẹ́ pé àdídì ọbẹ̀ sẹ́rin lẹ̀ látọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n súnmọ́ déédéé kọjá pé apá kan nínú àwọn sàhábà wọn gbọ́ nípa rẹ̀ nínú wọn nìyá ńlá wá wà. Aisha radiyallahu anha Aisha nígbà bóòni wọn wàá fi wá wé ajá àti kẹ́tẹ́kẹ́tẹ́ àwọn obìnrin wọn láwọ àtajá àti kẹ́tẹ́kẹ́tẹ́ àá máa bá sọ láti jẹ abẹ́rẹ́ nǹkan mẹ́wọ́ tájá wa là wá ní àbí ta ni kẹ́tẹ́kẹ́tẹ́ nu wa tó àyíṣà sọ bẹ́ẹ̀ torí pé kò ọmọ apá nàbì sallallahu alaihi wasallam sọ bẹ́ẹ̀ tó ẹsẹ̀ máa kó kálukú ní tọ́ bá ń mọ orí rẹ̀ náà ni ó fi máa sọ̀rọ̀ nítorí ọba mà kò sí bó ti fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ tó ṣùgbọ́n tó dájú nípa náà fi sọ àdéhìí ti fún rigi dáadáa kódà àyíṣà tó sàpèjúwe láti sọ fún ànábì ọ̀sọ́ wípé lánàbì tó ti pé a máa ti sọ̀lẹ̀ nínú ilé mi ilé mi ti fẹ̀ jọjọ débi pé tọ́ba fẹ́ forí kalẹ̀ àyè gbà iwájú rẹ̀ tí wọ́n nàgbà lájá sí àyò nígbà tọ́ba wá fẹ́ forí kalẹ̀ yọmọ wa fọwọ́ tọ́ mi kí lè bá kátẹ́kù kó lè bá aráyè forí kalẹ̀ ok obìnrin á máa bá sọ láti jẹ iwájú rẹ̀ mọ̀ wá obìnrin á sì máa bá sọ láti jẹ nítorí fọwọ́ tọ́ mi pé kátẹ́kù gbogbo gbàjọba ti forí kalẹ̀ yóò tún fọwọ́ tọ́ mi torí mi ò tún lẹ́sẹ̀ ní padà yàrá wa fẹ́ pọ̀ gbogbo àtọ́ba tí wọ́n fẹ́ forí kalẹ̀ yóò tún fọwọ́ tọ́ mi ẹsìn lóbìnrin wọ́n bá wà wọ́n bá kọjá wájú ẹni tí ń sọ láti àmà bá sọ láti jẹ. awo lánàá bí náà ló ti sọ bá àìsàn ni ọ̀ sọ bá wọn ṣùgbọ́n tọ́dọ̀gba nípa nàbì ló sọ àkọ́kọ́ ó lè wà níwájú ẹni tí ń ṣe sọ́lẹ̀ láì máa rìn lọ́pọ̀ ó yàtọ̀ sí òórìn kọjá òun kọjá níwájú ẹni tí ń ṣe sọ́lẹ̀ ìyàtọ̀ wà láàrin méjèèjì eléyìí tí wọ́n sọ pé máa ń ba sọ láti jẹ òun náà ni kóbìnrin ọba wájú ẹni tí máa ń ṣe sọ láti kórè kọgbàrí kọjá àmọ́ tó bá jẹ́ pé iwájú ẹni tí ń ṣe sọ̀lá àti lọ́ọ́ bá sùn sí kò sí tó burúkú eléyìí sì ba ìgbàgbọ́ burúkú kan ti ń bẹ lórí àwọn èèyàn tí ọ̀pẹ́ sì yé jẹ́ lẹ́kítẹ́ nìkan máa ń ṣe sọ̀lá àti wàbá wà wájú rẹ̀ ọ̀hún ẹ̀mí ẹ̀ tó àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ òkú nìkan ìní wọn máa ṣe sọ̀lá àti sí lára ẹ̀là wọ́n lè ṣe sọ̀lá àti kọ́jọ́ pé wọ́n tó wà wájú ẹni tó ṣe sọ̀lá àti òtí kò túmọ̀ sí kó ti sọ ọ́ di òkú ẹlẹ́kẹ̀jì àǹfààní tuntun bẹ́ẹ̀ ni pé alimami shafi'i rahimahullah onídàbà ti sàlùwàlá tá a bá fọwọ́ kan ara obìnrin pínrín kábàbí yòówù ó lè fà á àlùwàlá ti bàjẹ́ bàbá àjẹpọ̀ àfọwọ́ kan ara rẹ̀ pé kásẹ̀kù àbá fọwọ́ kan rẹ̀ pé mọ́gbàdìẹ ṣé wà láàrin rẹ̀ àbí mọ́gbàdìẹ àti kásẹ̀kù ìyàtọ̀ wà láàrin méjì ìmáàmù ṣáfì ni ó yówó ó yówó ọba àfà àlùwàlá ti bàjẹ́ sẹ́mi kó tó bá pé ọ̀rọ̀ tó sọ bá ṣe déédéé lábẹ́ òfin ọlọ́run bẹ́ẹ̀ hàn kí lọ́ọ́ yẹ kó sàlùwàlá ànábì ẹ̀yẹ kálùwàlá rẹ̀ ó bàjẹ́ ẹ̀mí ló ní ọ̀wà bàjẹ́ gbogbo gba tó bá fẹ́ forí kanlẹ̀ yọ fọwọ́ tọ́lá àlùwàlá bàjẹ́ àtó padà ó tún fọwọ́ kanlá mo rò pé yé wa ó túmọ̀ sí kọ́rọ̀ sí ìmáàmù ṣáfì sọ́mbẹ̀ rahimahullah kò ṣe déédéé tán tọ obìnrin tó bá kọjá níwájú ẹni tí ń ṣe sọlẹ alimami ahmed rahimahullah òun lo adébè òun aṣọ ìgbèkè ṣe gbogbo obìnrin ni o yẹbi àwọn ọmọ wa rondorondo àwọn ọmọ kókòkó yẹn ọkọjá wájú rẹ sọ láti rẹ ọbàjẹ mọtara rẹ jẹ mẹwọn àmọ́ obìnrin wo obìnrin tó bá ti dàgbà débi kó ti bàlágà obìnrin tó ti bà tó ti dàgbà débi kó ti bàlágà tó bá gba wájú ẹ kọjá ó fi nǹkan dí gàgà wájú rẹ ó wá gba wájú rẹ kọjá sọlá tìyẹn ti bàjẹ́ tó bá yẹ kó a fi nǹkan kan dí gàgà wájú wa obìnrin yẹn wá fẹ́ kọjá kọjá lẹ́yìn kìíní yẹn kò sí tó ti sọlá tìwa. bákan náà anábì tó ní kẹ́tẹ́kẹ́tẹ́ àwọn ẹni tó wá ní rárá àwọn ò lè gbà dé tìkọ àwọn ò lè gbà wọlé wọn nítorí pé Ibn Abbas radiyallahu anhuma ṣáájú kánà bisalòlá àti ní Mínà lọ́jọ́ kan nígbà tí Ànábì lọ ṣe hajj dágbére Ibn Abbas ni mo dé lórí kẹ́tẹ́kẹ́tẹ́ tèmi ní Ni ní ìgbà táwọn èèyàn ti sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn Ànábì Muhammad sallallahu alayhi wa sallam kete wá fún kẹ́tẹ́kẹ́tẹ́ gba wá ju sáfù kọjá ẹnì kankan ti dágbé mọ́ mi òṣìṣẹ́ ni pé gbẹ̀mí Ibn Abbas àwọn náà sọ pé bẹ́ẹ̀ ni Abbas yẹn táà ní tọ́ba kọjá gba wájú ẹni tó ń ṣe sọlẹ́ lóbìnrin tó ti bàlágà ọba sọ láti rẹ̀ jẹ́ bẹ́ẹ̀ náà ló náà rí nínú àpèjúwe tẹ̀ mú wáyé káyipá ń bá sọ láti lọ gbogbo wa wà lẹ́yìn lè máàmù obìnrin kan wá fẹ́ kọjá kò sí wàhálà kọjá níwájú fáfú tọ́ba wọ̀ kò sí tó ṣe sọ láti wá láti má gba wájú lè máàmù kọjá mo yé wa torí pé sókòrọ́tòlù ìmáàmì sókòrọ́tòlù mọ́mí tí ìmáàmù bá ti dí gàgà wájú rẹ̀ gàgà imam ọ̀nà ni gàgà wa tá a wà lẹ́yìn ẹ̀ tòtí iwájú imam tó bá ti wà protected ọjà nbí tó bá wù ọ níwájú àwa jama eléyìí jẹba ẹlẹ́kẹta wọn ní báwo lẹ́sìn sọ wípé ajá náà ń bá sọ láti jẹ tí gbogbo ajá náà bẹ́ẹ̀ ni kìí ṣe gbogbo ajá alimami ahmed ó ní ajá dúdú pirikiti ajá dúdú pirikiti nítorí pé ńgbà táwọn ìṣòro wá àṣẹ lánàá gbogbo ajá ni kẹ́ẹ́ máa pa Madina wọ́n máa ń pa gbogbo ajá gbàtọ́ yà nàbì ní ẹ̀dá dúró àyàfi ajá dúdú nìkan wọ́n á ní kí ló ti ajá dúdú kí ni ìyàtọ̀ rẹ̀ àti pupa kí ni ìyàtọ̀ rẹ̀ àti aláwọ̀ yẹn kí ni ìyàtọ̀ rẹ̀ àti pupa a ànábì ní al-aswadul bahimu shaitan gbogbo ajá dúdú birikiti shaitan ni arabi tí wọ́n ti máa dán wa wò nù o tí wọ́n ní ti sọ̀rọ̀ tàì sọ̀rọ̀ tó ti máa jánu pé áàlù tún nà níwọ ọgbọlọgbọ ó sì tẹ̀lé tà nàbì ọ̀dà níta ànábì sọ pé ajá dúdú gbirikiti ṣètọ́ni tọ́gbà bọ́gbà wọ́n bí yín sájà ni àbí ṣètọ́ni ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ madam náà torí pé nínú ẹni tí ń fi hàn pa áàlù tún nà ni o oní ẹni pé tánàbì bá fún wa ń ròyìn kan ọ gbọ́dọ̀ ṣe iye méjì ń pa kó tọ ni tí wọn bá bí yín léèrè ní ìsìn wọn jí ọ lójú oorun gbogbo mẹmórì rẹ ò ti padà wọn á ní kí n dúdú kí ló fi dáhùn ṣe ìtọ ṣùgbọ́n ìlànà bí ṣe kọ wa gẹ́gẹ́ bá nàbí sallallahu alaihi wasallam tó ṣe sọ fún wa ẹnìkan bẹ́ẹ̀ náà yín jẹ́ jókòó yìí. tọ́jà ikpe pé eyín rẹ̀ eyín ọlọ rẹ̀ kan yóò tóbi nínú náà jahannam yóò ju òkè òhùdù lọ mélòó gan lẹ́nu tẹ́ ẹ̀ bá ti gbọ́ lọ́gbọ́n ẹ̀ máa pé àà ah, ah, ah, adìẹ mọ́kà wọ́n jáwé tóbi bọ̀ rẹ̀ rẹ̀ yóò tóbi nínú yóò ju òkè Uhud lọ òkè Uhud onáfẹ́ jẹ́ òkè tó gbogbo Madina lágbọ̀n àríwá níbi tó pọ̀ jù anabi wa ni eyín ọlọ́ọ̀rẹ̀ kan yóò tóbi ju òkè Uhud lọ nínú nàjà àná àgbà àgbàgbọ́ bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ gbogbo èèyàn nínú àwọn ẹni tó ń bẹ lágbèjọ níjọ ẹrú wa bẹ̀rẹ̀ sí bá kálukú tó bá nàbí ọ̀sọ́ pé lágbájá ọmọ lágbájá ni. kálukú bá wọn bá ń sọ́ra wọn sì ń lọ dáadáa mi ọlọ́mọdé ọjẹ́ mi ọlọ́mọdé ọjẹ́ mi eléyìí kú dáadáa eléyìí náà kú dáadáa eléyìí náà kú dáadáa eléyìí náà kú dáadáa ó fi wá kú èèyàn méjì èèyàn méjì tó wá kú náà ẹnìkan rò pé kọ́mọ̀mọ̀ lọ mi náà wò pé ni subhanallah kótó di ẹni tó kúrọ́ pera rẹ̀ lánàbì lẹ́yìn ikú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam táǹpẹ́ ni Musaylimatul Kadhdhab yẹn ni pé bọ́ gbàgbọ́ bọ́ gbàgbọ́ òdodo lọ́rọ̀ ànábì tiwa sallallahu alayhi wa sallam ànábì sọ pé tí ìgbẹ̀yìn ayé bá dé ẹ pa àwọn Yahudi kò sí ní sìn kankan nílé ayé àfi kó tú àṣírí àwọn Yahudi. àwọn Yahudi dídá ń pera wọn ní Israelite yẹn tí wọn bá sá sẹ́yìn ògiri ògiri ọsàn pé ìwọ mùsùlùmí Yahudi ní tọkọ sẹ́yìn mi wá pa tọba gọ sẹ́yìn àga àgótù àṣírí pé ó ní wá pa àyàfi kíkan wọn ń pè kíyẹn ní Garqad Garqad yẹn òun náà ní gí eléyìí tí ràkúnmí máa ń jẹ onìkan oní ògbè fáwọn Yahudi kò ní tó àṣírí tí wọn bá gbọ́ sẹ́yìn rẹ̀ kò ní tó àṣírí wọn kó wọn bẹ ń bì ok àwa mùsùlùmí làwa ti gbàgbọ́ pé òdodo ni sẹ́wọ̀n fáwọn Yahudi ọ̀sàdédé jẹ́ Yahudi àfi torí pé wọn ò gba anabi àwọn Yahudi bá bẹ̀rẹ̀ sí ní gbìngì yẹn tẹ́ bá dé ibi tá ń pè ní Israẹli lónìí wọ́n gbìn thousand a million ah talo talo bá yín pé léyìí pé yóò wúlò fún yín ah you know you better take precaution abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ <laughs> ànábì tẹ́ gbàgbọ́ ànábì tẹ́ wò kíkíní sọ kíní ń wí àlè gbàgbọ́ ẹ̀ wá ń gbégi tọ́tọ́ pé yóò gbè fún yín ìjẹ́ ẹlẹ́gùn fà kéé ní ewé lórí lọ títí bá. ẹ̀gbọ́n yìí ni tí ó ti sọ ń sọ báyìí àbá sọ eléyìí ti ké bẹ́ẹ̀ náà ni ìgbà tí ti sọ òdodo ni àwọn sàhábà ti gbọ́ lọ́wọ́n bá gbọ́ ìdí nu tó fi jẹ́ pé ìgbà tí anábì sallallahu alaihi wa sallam tó sọ̀rọ̀ yìí àwọn dodo ni yóò ti fi ń fura sára rẹ̀ kálukú ń wo pé ọlọ́mọ jẹ́ mi ọlọ́mọ jẹ́ mi ọlọ́mọ tó fi wá kúnyà méjì gbàtó kúnyà méjì o bí Abu Hurairah àtẹnìkan ni gbàtó kú àwọn méjì o ẹ̀rù sábẹ̀rẹ̀ sí ba Abu Hurairah ọlọ́mọdé ọjẹ́ mi o ọlọ́mọdé ọjẹ́ mi o lọ́ba jẹ́ ọkùnrin kejì ọkùnrin kejì yẹn ọba di kèfèrí ọdarapọ̀ tó pera rẹ̀ lánàbí lẹ́yìn anabi Muhammad sallallahu alaihi wasallam ọba bẹ́ẹ̀ àtúnhùn lẹ́ni tí. eyín ọlọ́ọ̀rẹ̀ kan yóò tóbi dòkè óhùdù lọ nínú náà jahannam torí ẹ̀ sáà nàbí bá fún wa ròyìn àgbọ́dọ̀ gbàgbọ́ àgbọ́dọ̀ jiyàn lórí dáná bìbá wù torí rẹ̀ ajá dúdú kíni tọ́ àmọ́ fi nǹkan dí gàgà wájú wa a bá ti sọ́lẹ́ à ìrì kankan tí mo lè fi máa gbé síwájú gbàtọ́ yẹ pé ntí mo rí nu ìwà rí nkankan tí mo kàn lè fà lálẹ̀ pé kí n fi sàmì bẹ́ẹ̀ ni apá kan náà kọ̀kọ́ ha lọ́bí Ahmed bin Hanbal ó lè lè fà lálẹ̀ àwọn olùmọ̀ọ́yọ́ kú pé rárá látẹ̀kùn bá lọ kẹ́ gan tó bá pè bí ìpẹ́ lọ fà láti sẹ́ mọ̀ pé yóò tún rọ́ pẹ̀ sí àbí òye wa pẹ̀lẹ́ ìjẹba bákan náà nínú àwọn àtẹ̀tẹ̀ tá a máa ń ṣe òun náà nípa ti dé mọ́tíláṣí ti pẹ́ o ọ̀pọ̀lọpọ̀ débẹ̀ ṣáájú wa o kàkàkà lọ jókòó sáfù wájú àbá jókòó lẹ́yìn ẹ ti mọ̀ pé àwọn bàbá bàbá kan ti wà àwọn ní ma kọ́kọ́ dé mọ́tíláṣí wọn kàn gba sílè kan ni bàbá ẹ bọ́ wájú iwájú lọ́lọ́lájú ẹ lẹ́nu tó ń bí àtìsẹ́ ńlá ni nítorí pé káwà ní sáfù wájú ọ̀la ńlá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo tí ó sì sọ wá dẹni tó gba ládá kọ̀tọ́ ká máa fi falẹ̀ law ya'lamu an-nasu ma fi an-nida'i was-saff al-awwal thumma lam yajidu illa an yattahimu alayhi lẹ́sẹ̀ anabi sallallahu alayhi wa sallam onítọ́ba yẹ kẹ́ malada tí ń bẹ́ẹ̀ nù kẹ́ dúró ní sábọ̀ alákọ̀ọ́kọ́ tẹ́ ti malada tí ń bẹ nù kẹ jẹni tí ọmọ fún sọláàtì tẹ ẹ wá rí bẹ́ẹ̀ dé àyàfi kẹ ẹ sì anabi lẹ bá sẹmu jẹ nítorí ẹ nítorí ọlá ńlá ti bẹ akramakumullah kí ló dé tóbi jẹ pé ẹ̀yin lẹ kọ́kọ́ dé káfù tẹ̀yin lẹ wá dúró gbogbo àwọn lẹtọ ọmọ àwọn wa gba wájú máa yín lọ́wọ́ táwa lè pé nítorí pé ẹ̀yin lẹ kọ́kọ́ dé àmẹyìn lẹ jókòó sí ẹni tó wá pẹ́ dé tóun wá lọ síwájú káwá dùn padà sẹ́yìn pé iwájú ọ̀tọ̀ sí ọ àwọn bàbá tọ́tọ́ sí mi rárá o tọ̀tọ̀ o torófin ṣẹlẹ̀ àsọ yìí pé من سبق إلى شيء فهو أولى به من سبق إلى شيء فهو أولى به ẹni tó bá kọ́kọ́ débi kankan لا sí jù gbàtẹyìn tí mọgbẹyìn ọlá ẹ fẹ́ àǹfààní bíbẹ ń sáfúwájú ládàá ńlá àwọn ẹfẹ kọjá tiyín tọ àjẹpẹ báwo ni àwọn àmọ́ akpẹ ká tó dé àti tètè dé nítorí wọn ti fi wá gbèrè e nínú àdéhùn wọn làwọn àlùkùpá àdéhùn kìnnì kan láàánú wọn làwọn ànìràwọ àdéhùn kìnnì kan láàánú wọn làwọn ànìmọjọ ọgbà dé àdéhùn ti kìnnì kan láàánú gíwá àdéhùn ìkókò àdéhùn ìhóró àdéhùn ti kìnnì kan láàánú àfà àwọn wa ní tètè dé mẹsàlásì àpẹ dé torí pé a kọjá pé gbàtà bá dé sí gbogbo yẹn ọgbà mọ pé gíwá àdéhùn dé torí rẹ̀ lẹ́tìkọ́mà làwa máa dé á ti wá fi ìtẹ́ wa tá a fẹ́ kọ́ tẹ́lẹ̀ fún wa mọ́sálásí á ti fi ránṣẹ́ sáájú ká tó dé mọ́sálásí wọ́n wá fi gbàyé lẹ̀ ike àyè kí wá àdéhìn àyè bàbá àdéhìn àyè àrẹ àdéhìn àyè gbogbo ẹ̀ wọ́n ta ti tó gbogbo rọ ìkàlẹ̀ àtìsí ńlá lọ́nà àtìsí ńlá lọ́nà nígbà tó ṣe wípé ẹni tó nìtẹ́ òdì ìdè ìtẹ́ ló síwájú rẹ̀ dé mọ́sálásí ìwọ́tọ̀ ọba dé tìtẹ́tìtẹ́ tiẹ̀ tẹ́tẹ́tẹ́tẹ́ tiẹ̀ ó ti tẹ̀rẹ̀ tẹ́gbẹ́ kan ní ẹ̀kú dànù ẹ̀kú tẹ́gbẹ́ kan náà torí pé mẹ́tíláṣí níbí ẹnì kéyìí jíìpì kan gbà ní mẹ́tíláṣí òfin ṣẹ̀rí àná wọ́n ní sẹ́nìkan bá fi tẹ́tẹ́ lẹ̀ tọ́ran yẹn wá bá tẹ́ lẹ̀ tóun dìde ọfẹ́ sí àyè yẹn gbà nínú òfin ṣẹ̀rí àná wọ́n máa ń pè ní kọ́ ẹni tó bá wá ti sọ láti láyè tó ti gbà ọlọ́run ní gbà ewu ń bẹ́ẹ̀ bẹ̀ẹ̀ gan ẹ̀kan ká gbogbo kíní ẹ̀dá síta ẹni tí ọba rí ìtẹ́kọ́ máa lò eléyìí jẹ́ bó ti ti jẹ́ bẹ̀ẹ̀ ara àwọn àtúntí táwọn èèyàn máa ń ṣe àmọ́ mo ti dé mo ti wá wà láyé bí ayé bí tí mo wà yẹn ọlọ́run á ní tí sábàbí kan fẹ́ gbé mi jáde pé bùkátà mi yàn mo wá dìde mo lọ gbọ́ bùkátà yìí tó ọ̀tọ̀ lábẹ́ òfin ṣẹríà kí n fa mi sáyè lọ́nà tó ti pé tí mo bá padà dé èmi náà ní padà síbẹ̀ nítorí bí bẹ́ńbẹ̀ tí mo ti bẹ́ńbẹ̀ tẹ́lẹ̀ o kò bá ẹ̀tọ́ mi jẹ́ lórí ààyè mi wípé ńgbà tí mo bá padà dé èmi náà mo tún lẹ́tọ̀ọ́ tó wípé kí n padà síbẹ̀ nínú àwọn àtúnṣe eléyìí tá a máa ṣe tá a bá lọ sí sọláàtì jàmáà onáà ní pé alihamudulilayi àwọn mọ́tíláṣí wa tá a ti fi sọ̀rọ̀ wọ́n ti tẹ̀tẹ̀ bẹ̀ bóyá níwọ̀n yìí náà ni wọ́n tẹ̀ bẹ̀ bóyá rọ́ọ̀gì ni wọ́n tẹ̀ bẹ̀ bóyá táì ni wọ́n ti síbẹ̀ tó gbogbo wákàtí kọ́ tẹ̀ wá lọ́rùn lópin ìgbà tó bá ti pé ìtẹ̀sán tẹ́ síbẹ̀ yẹn ọba wà ní ipò pọ́nmá kò sí nípò pé ó lè dọ̀tí aṣọ wa ká kí n tọ́tẹ́ lágbájá lọ́rùn kọ́tí àwa náà lọ́rùn lèmẹ́dá nítorí bíbẹ wa nu mọ́tíláṣí àti ń bẹ̀ fèrè a wà níbẹ̀ láti sin lọ. a sì sí ń bẹ̀ láti fi bá a ti ṣe tó hàn a wá sínú mọ́tíláṣí wa ti kárí mi. wọn náà jọ ti ọlọ́run nítorí pé nínú tí máa jẹ́ kí ọkàn èèyàn ní ìtẹríba nínú ìjọ eléyìí tí máa ń sọ yẹn adó lórí rẹ gẹ́gẹ́ bọlọ wọn bá ti ti sọ kọdà ọfìlà àlùmọmìnú àlẹbí náà kò fi sọlẹ àdéhìm kọjọrún òun náà ní ká jẹ ní tó ṣe wípé ó ṣọ́ra fún ìgbéraga. lórí ẹ̀ńgbà tí a dé inú ìtẹ́tàn ti tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ ajẹ́ kó tẹ̀ wá lọ́rùn. ìní wọn á kan lẹ̀ lọ́tọ̀ eléyìí náà tẹ̀ kan lẹ̀ lọ́tọ̀ eléyìí náà tẹ̀ tiẹ̀ lẹ̀ lọ́tọ̀ ẹ ojú wo lẹ́bi máa wo ẹni tí ò rí kankan tẹ́lẹ̀ ojú wo lẹ́ni tí ò rí mi tẹ́lẹ̀ lọ́nà òfin máa wò yìí sẹ́mi pé ọkàn ó ti máa sọ oríṣiríṣi ti ra wọn ẹ̀yin náà máa pọ́ǹpù ẹ̀ òun náà máa pọ́ǹpù yìí ọkàn wọ̀ wá ní síndìẹ̀ ti dà láǹtì tẹ̀lé ìpàtàkì púpọ̀ but ojúṣe gbogbo wa kárí pé mọ́tíláṣí máa kárí pé kò sí dọ̀tí bẹ́ẹ̀ eléyìí tó lè léèyàn kúrò láyé ibi yẹ kó dúró yóò bá ti dérò rẹ̀ kí ni nǹkan tí abẹ́sì torí rẹ̀ tó máa tẹ́tẹ́ mi ọ̀tọ̀ àbùkátà láti tẹ́tẹ́ mi ọ̀tọ̀. akramakumullah nínú àwọn àtúnṣe eléyìí tá a máa ń ṣe nínú sọlá àtiwá òun náà ní gbé lódodo aníká ń sábọ alákòókò òun náà jù nínú àwọn àtúnṣe wá ní kí àwọn èèyàn tí wọn mà nípa ẹ̀sìn tí wọn ò ní mà nípa àjọsìn tá à ń pé tó bá bàjẹ́ dàrú má lè máàmù lọ́wọ́ ọ̀nà wo lágbà tó ṣe ọjọ́ pé àwọn ni wọ́n wà lẹ́yìn lè máàmù gàdà àwọn wà sọ́kọ̀ alákọ̀ọ́kọ́ àti dé lánàá ọjọ́ pé bí máàmù bá gba fájì àtọ́tọ́ di líláàbí ẹnì kan ní ti subhanallah tí lè máàmù bá ti dúró lórí máàlìkì yóò mi dín tó ní Allahu akbar fájì àpè náà kọjá pé irú wọn ni wọ́n tò sẹ́yìn bàbá lè máàmù àti tẹ́lẹ̀ lẹ́yìn náà a gbọ́dọ̀ rí i pé àwọn ẹni tó tò sẹ́yìn ìmáàmù yẹn tí wọ́n ti wà ní sáfù alákọ̀ọ́kọ́ yẹn àwọn olùmọ̀ ni wọ́n àyàfi tí nǹkan bá ti há wípé ìkọ́ ọmọ là ń ṣe ní ìsìn àwa ti ti dúró sáfù ẹlẹ́kẹ̀dẹ̀ pé bóyá àwọn olùmọ̀ yẹn ọ̀ wà wọn ọ̀ wá àjẹpẹ́ àwọn ọkọ̀ síwájú eléyìí jẹba wọn ń ṣe sọ láti jọ àsìkò tí wọn wá ń ṣe sọ láti yẹn lọ́wọ́ ẹni tí wọn fún wa ròyìn pé èmi wá ń bẹ sáfù alákọ̀ọ́kọ́ wọ́n sì kọ́ ọmọ lọ wọ́n á bẹ sábọ̀ alákọ̀ọ́kọ́ òjijì mọ̀kàn rí tí ọwọ́ kan wá ọkàn hàn mi níbi èjìká mi ó sì di agbára wọ́ mi sẹ́yìn wọ́n fẹ́ sọ̀rọ̀ ìrùnrótó pàtó ìwòjú rẹ̀ ọba dìbò bẹ́ẹ̀ ìbùnàkà àgbà nínú àwọn sàhábà tọ́mọ alukurani kejì nínú àwọn tọ́mọ alukurani kejì nínú àwọn sàhábà wọ́n yà rọra mọ wọn ara kéde gbogbo yẹn ní ọ̀tà kọ ọba tó ọmọ ìjà kó ọmọ ìjà kóró tó ọmọ pé ẹni kò sẹ́ńtò tó bẹ́ẹ̀ ẹ̀yìn ẹlẹ́mí náà ẹ̀ ọ̀tà kọjì àti wọn nà fáin fáin ó ti rí bí a ah, ẹ̀ olùmọ̀lá lélẹ̀ ìwọ́n kankan lórí kó fi sẹ́ńtò tó yà rọra dákẹ́ àbá ńgbà wọn apari sọ̀rọ̀ ó ní tí mo ṣe yẹn bẹ́ẹ̀ lànà bí wa kọ̀ wá ní tí mo ṣe yẹn bẹ́ẹ̀ lìyẹ́lìyẹ́ni minkum ulul ahlami wan nuha. ànábì máa ń sọ pé àwọn ẹni tí ó tò lẹ́yìn mi tààrà nínú yín kí wọ́n jẹ́ àwọn ẹni tó ní làákàyè tí wọ́n sì ní ìmà nípa ẹ̀sìn yìí nítorí pé láti dáa ṣe nǹkan lè ṣẹlẹ̀ gbó láti tún tá a bá ní gbogbo kálukú kó wá náà lè dúró lẹ́yìn lè má mu straight ọ̀pọ̀lọpọ̀ ọgbà ní sọ láti wá máa bàjẹ́ ìdẹ́sẹ̀ láàbìrì lè má mu mi tó ti rákà àtàn sọ láti dáhùn kàkí òsókè yọkàkà ìdájá ẹlẹ́sọ̀rọ̀ mọ́ ìwà ìfẹ́sẹ̀ wọ̀rọ̀ ìtẹ̀ náà ṣe olóòlù bíi díìnì lẹ́yìn àwọn èèyàn kan máa ń pè sí bàbá kékeré bá dà sí bàbá kékeré bá dà majority àwọn tó àwọn adókè bẹ́ẹ̀ ní padà ìdájọ́ ìwà àfilẹ́yìn fati àbábá kè ìdájọ́ nìkan bàbá ti kè so nígbà tí ẹ̀yin tẹ wà ń wájú tẹ wà ń center forward tá a wá wò yìí tá a pín in sí mẹ́ta tá a rí i pé ìdá méjì àbọ̀ nù mẹ́ta wọ́n ní gbáyà ní bàbá kè fati à ọwọ́ àwọn ìdá kẹta làwọn sọ pé wọn ò kè fati à sẹ́mi kìtà alágbọ̀rọ̀ rẹ̀ ní ìsìn ẹ̀ sọ pé majority carry the vote tòǹtòrí ẹ̀ wọ́n sọ straight nítorí pé àwọn eléyìn táwọn bá sọ̀rọ̀ wọ́n ò rí tí wọ́n fẹ́ sọ dájú kó tó di pé wọ́n sọ sẹ́mi kọ́pọ̀lọpọ̀ nù wà nù gbèsè ayé wọn ò ní àbá tiwọn wọn è dá ronú ìtẹ́lómi bá sọ lónà sọ irun tí bàbá sọ lómi náà Ah, ẹ̀yin náà lórí tiyín ẹ lórí ti ń mm, àníwò ní nǹkan míì ju lọ́pọ̀lọpọ̀ èèyàn ṣe rí mi torí àwọn tó ní làákàyè tí wọ́n sì ní kíni tí wọ́n ní mà ní kí wọ́n wà lẹ́yìn ìmọ̀ nínú àwọn àtúnṣe oná ní bá a ṣe máa fàyàn kalẹ̀ ní ìmọ̀ nínú àwọn àtúnṣe tí máa ṣẹlẹ̀ láwùjọ wa láwùjọ wa a rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mọ́sálásí wa gbogbo iná ló jẹ́ pé àwọn ìmáàmù ti ti sọ láti fáwọn èèyàn níbẹ̀ wọ́n jogún rẹ̀ ni wọ́n ti sọ ipò ìmáàmù di ipò àjogúnní lèmàdá ìpè tó bá jẹ́ pé bàbá mi ọba ti jẹ ìmáàmù yẹn rí a jẹ́ pé gbogbo àwọn ọmọ rẹ̀ náà kọ́ a ti wà nínú ẹni tó lẹ́tọ̀ọ́ sí ó ti dóye ìdílé wa ẹsẹ̀ bí báyà oyè eléyìí ọ̀dà bí oyè ọ̀tún àbóyè òsì àbóyè balógun àbóyè ìyálóde sẹ́rù rẹ̀ wá ní ipò ìmáàmù ẹ wá rí gbogbo ẹni tó bá ti ti lé ìmáàmù yẹn wá ọkọmpitẹnti ọkọmpitẹnti ọkadì òsùn kọkadì òsùn à Ọlọ́run àwọn pé àwọn ni imam ọ̀kan nù àwọn lè di imam lọ́la ẹmọ ni ọkọ abadíà ọkọ àìmọye wọn wọn fìdí rẹnu nítorí pé ẹnití máàmù yàn án lè ṣe ìmáàmù àwọn ò ní dààmú fún bí ẹ̀jẹ̀ wọn tí wọ́n wò pé jẹ́ ìmáàmù eléyìí ti da ọ̀pọ̀lọpọ̀ àyè rú ó ti bá ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ pàápàá jùlọ láwùjọ yorùbá àtàwọn ẹni tí máa ń sìn yorùbá jẹ nínú àṣà burúkú yìí ìdínú tóbi jẹ́ kó máa ṣe kó máa ṣe ọmọ kéwké kó máa kéwké ọgbófin ẹ̀sìn yé kó gbófin ẹ̀sìn yé ẹtì kìnnìkan fún kìnnìkan lọ́wọ́ ni ó kú bá bẹ́ẹ̀ ní tí ọ̀bọ̀ bọ́ba kan ò ti kú ọba kan ì jẹ ibẹ̀ ni kò anjẹlẹ mamu lẹ Yorùbá dà bí lè mamu kan kú lè mamu kan ní jẹ kọ̀wá mọ lórí lè mamu ló ma o ó tún fi sí orí àwọn ìmáàmù gbogbo kọ̀rọ̀kọ́ndù nínú ìlú ọ̀pọ̀lọpọ̀ tó máa ń pè àwọn bàbá wa ní ìṣẹ̀lẹ̀ máàmù bàbá wa bàbá wa yìí náà sáà ní sáà ìwọ tó ọmọ pé bàbá rẹ ní ṣe lè má mú bẹ àwọn ò bínú sí pé kí ìwọ náà padà di lè má mú lẹ́yìn ikú bàbá rẹ àbí lẹ́yìn ikú bàbá bàbá rẹ àbí lẹ́yìn ikú bàbá bàbá bàbá bàbá bàbá rẹ ṣùgbọ́n tó bá jẹ́ pé ìwọ náà kájú òsùn ìbọn kan náà mùsùlùmí ni ìwọ náà bàbá kájú òsùn torí ẹ̀ ló ti jẹ́ pé àwùjọ kò lè ní ìlọsíwájú nípa àgbọ́yé kò lè ní ìlọsíwájú nípa ọ̀nà tí wọ́n gbà sí lọ nínú àwọn mọ́sálásí gbogbo lópin ìgbà tí àtàkàtà yìí ti máa ń bẹ láàrin àwọn mùsùlùmí pàápàá àwọn mùsùlùmí yóò bá ẹ rọ pọ̀lọpọ̀ àwọn òní kọ́ kí ó má òní ka kí ó kún kankan torí pé bàbá wọn ti jẹ lè má mú rí tí lè má mú kan bá wà kú wọn mọ akpélé báyìí lọ́kàn ilé tọ́kàn àwọn tó wà máa ṣaagun síra wọn pé ẹ ah, bọ̀dá burẹ́mà ó lè jẹ́ ni wọ́n fẹ́ mú bọ̀dá burẹ́mà yẹn sì ború tọba kankọ jẹlẹ máa mú tọba tó de tá máa ń lo òde kò ní máa kún ó déédéé tó ń torí de eléyìí ẹjẹ àwa bá ti yin lọ́rùn wọn bá máa wọ ojú ẹsẹ̀ bọdà bẹrẹ mọ ká abẹ́rẹ́ rí nǹkan mọ́ <laughs> lórí pé yọ jẹlẹ máa mú tọba jẹ nǹkan mí ma tó bá ti gbọ́ pé yọ ọmọ sọ yàrá àwọn ará ilé wọ̀ ọmọ jẹ pé ibi tí wọ́n bá ti ní ó jókòó wọ́n ti gbọ̀n kan bẹ̀ abẹ́rẹ́ rí nǹkan bẹ̀ yọ ọmọ sómi mu lọ́dọ̀ wọn tí wọ́n bá lọ ra bọ́tù wọ̀tà wá nì tí wọ́n bá já lójú rẹ̀ sẹ́ni omi la ẹ̀ṣẹ̀ rẹ̀ <laughs> ẹ̀ṣẹ̀ rẹ̀ tọwọ́ yín ti kàn abẹ́rẹ́ rí nǹkan tó tún yín ti rí subhanallah tó torí ẹ̀ wọ́n mọ̀ wá lé para wọn láì dá wọ́n wá sọ pé ilé fa ẹnìkan kalẹ̀ kí ni kìràtẹ́rì àti ilé wò tó fi fọ́ kalẹ̀ tẹ́kẹ́ ọlọ́mọ ẹ̀ àbí ìdánwò wọn ti fún gbogbo ẹ̀yìn tẹ̀m̀fẹ̀ nígbà tó jẹ́ pé ọmọ bọ̀dára ẹ̀mí ọmọ bọ̀dára ẹ̀mí lẹ́wọ̀n pé ilé wa náà nílé bọ̀dára ẹ̀mí sá ló torí rẹ̀ fà kalẹ̀ tó wọ́n wàá fà kalẹ̀ fún gbogbo olú pátá korongodo pé ìmáàmù ló bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ onóòtú ti ẹ̀kú ni torí ẹ̀ wàhálà pọ̀ ńlẹ̀ yorùbá ìbàjẹ́ ó ti ṣẹlẹ̀ láwọn alómi lórí ajẹ́ ìmáàmù ajẹ́ ìmáàmù tọ́ ẹ pọ́lọ́pàá lọ́ba àwọn dási káyìn ẹjọ́ ọ̀pọ̀lọpọ̀ ń bẹ kóòtù lórí pé dáná jẹ ìmáàmù dáná òní jẹ ìmáàmù wọ́n kọ́ àwọn gòdògòdò sí mọ́tíláṣí mi kó ti di nǹkan tó ti sùn kán lọ tọ́ ẹ pé wọ́n ní tẹ́sí bá kọjá ń bẹ̀ fún wọn lórí àtẹlẹ́máàmù àtẹlẹ́máàmù ọba alómi yọ sọ pé òun gẹ́gẹ́ bí ọba tó ń pa lórí gbogbo nǹkan lẹ̀ òun nìkan ló ń lẹ́tọ̀ àti àti yànlẹ̀ máa mú torí báwọn bá bá òun pé máa ṣe nù láti jọ aláyé ti dá yín lẹ̀ tọ́ ọ̀bọ wa ni ẹni tẹ́mi yànnà bẹ́ẹ̀ pẹ́ bẹ́ẹ̀ kọ̀ òun náà lẹ́ẹ̀ máa tò lẹ́yìn rẹ̀ àwọn ọ̀dọ́ àdúgbò míì táwọn ti gbẹ́sì yé àwọn bá sọ pé ọba kan lè là láwọn lọ́wọ́ nítorí pé ẹnìkan ò lè máa ń pa sọ láàtàbẹ́ntì máa ń ṣe àwọn tí kìí sí kò lè mà nípa rẹ̀ torí ẹnìkan lè là láwọn lọ́kọ́ agbólódò kálí àwọn lórí làwọn náà ọba tàjú mẹ́yìn ọba náà ọba fẹ́yìn rìn sẹ́yìn pé kálukú lọ́ọ́ má bára wa nù àbá ọba ọba lu agbára kọ́ bala wa ọ̀yá kẹ́yìn múbà ẹ̀yìn ọ̀yìn sọ́jà ẹ̀yìn ọlọ́pàá kí lẹ́ ń ṣe ẹ lọ kó àwọn ọmọ ọbú àbá làwọn bá báwa lọ ọmọ ọbú ni bí wọn ni bàbá àyà tó àwùjọ tẹlẹ wàá lọ bàtẹ lórí ká parí pẹ̀lú asalaamu aleykum gbogbo olùkí kan wọn ní lágbájá làwọn afẹ́ lè máa mú kéjì àti ọ̀sẹ̀ lè máa mú wọn ní ẹ wọn ti yan lè máa mú wọn yan èkejì lè máa mú ẹ̀kẹta wọn abẹ́ yàn lọ́sí pé gbogbo ẹ̀ náà fídíò àníbá nínú ẹ̀sìn Islam abùkátà èkejì lè máa mú ìmáàmù nìkan bí màánà ìmáàmù yẹn tí n bá ń bẹ́ lé yóò ṣe sọ̀lá tí ọ̀bá sí lé tó nínú kó ti sọ pé lágbájá kó ti sọlẹ wọn ní tí ọba sọ pé lágbájá kó ti sọlẹ àwọn wàá lẹni tọ́ka tó sùn àjò sùn máa lásìkò yẹn ìwọ ni kó ti sọlẹ tí sọlá tí mi bá tó dé kìí ṣe wọn á tún wọ ẹlòmíì nítorí pé tá a bá ti sọ pé ìwọ náà tó dé ní sọlá tó gbọ náà ni kó tó dé ní sọlá tó làásù lọ bẹ̀rẹ̀ sí ní wò pé lẹ́yìn bàbá yìí kọ èmi lọkọ wàá lọ ṣẹlẹ̀ tó a ní kó o sọ láti fún wa ń zohoro kò túmọ̀ sí pé wọ́n náà ló tún ṣe ní o ẹ tí asiri bá tó pé àmì bàbá ẹ̀yẹ bọ́ wá yọmọ awo pé ṣẹbẹ́ mi lẹ pé ń nìyẹn la wà ní mo rò pé wa tó bá tó ti bá àmì ẹ̀yẹ ẹ̀ máa bọ̀ ẹ̀ máa bọ̀ ta ló ọmọ ẹ̀yìn àwọn èèyàn aha tó wọ́n ní bẹ́ẹ̀ sì akramakumullah àwọn wa láwọn fẹ́ yẹn kẹta imam lábẹ́ bídíà náà gbogbo ẹ̀ ìlú bá dàrú gbogbo olú gbogbo àwọn ọ̀dọ́ ọ̀dọ́ gbogbo àwọn àgbàlagbà gbogbo àwọn ọ̀tọ̀kùlóòlù wọn ni lágbájá làǹfẹ ọba wa ni ohun ọ̀fẹ́ nítorí pé eléyìí àwọn tí ń fa wàhálà bọ̀ pẹ̀lú rẹ̀ ọjọ́ pípẹ́ tó bá lọ jẹ́ kẹta ìmọ̀ ó súnmọ́ tẹ̀mí bá kù kọ́ padà di chief imam àbí òye wa tó bá wá di chief imam kò ní gbọ́rọ̀ àwọn ọba sì máa fẹ́ ni tí ó sì máa yí báyìí bí ọwọ́ àgbo tọ́wọ́ àgbo máa yarí máa yín lọ kì í yarí máa yín lọ ẹ̀ńtẹ́ máa yí bí ọwọ́ àgbo báyìí bá lọ́ bọ́ wájú ọ̀bọ̀ wájú ọ̀yà pàtẹ́yìn ló pàtẹ́yìn irú rẹ̀ lọ́ba ń fẹ́ ọba nílá lágbàgádà kó wọ́n fẹ́ gbogbo èèyàn bá wọn dá sí Nàìjíríà ike ẹni tí gbogbo olùgbẹ́ náà ní ẹbí torí gbogbo ẹ náà nígbà tí wọn fún mọ nǹkan òfin náà àbúrò ọmọ bá wọn dá àní fún wọn wákàtí náà fún wọn ẹjọ bá paasi ní kó tẹlẹ máàmù ó ti yẹ kó máa tẹlẹ máàmù torí pé òun ti rìn àti pẹ́ báyìí àbúrò ọmọ nù yàrá èèyàn mẹ́ẹ̀ẹ́dógún lọ́fẹ́ tẹlẹ máàmù marhaba ọ̀yẹ̀ bọ́ hall mọ́sálásí tẹ́ ti fẹ́ ṣe lè máàmù náà lábàá ń gbé tébù àtàgà tó ẹ̀yin yòókù ẹ̀ wá fìdíléètì wọn ẹ pín ìwé ìnáwó fún kálukú ẹ dáhùn àdáhùn làágùn yìí gbàtẹ bá wa dà kése yorùbá lẹbi dáhùn torí wọn fi yorùbá ti sọ láti o náà tó gbàtẹ bá dáhùn kan yọ wá ìdánwò àfẹnusí àfahàn sọ gbogbo olú ẹ wá wòran ọmọ dàbí ọ̀rọ̀ ẹ̀yìn ìgbàgbà abẹ́hùn kí ló kọ́ yín mọ́tìmọ́k ẹ̀yìn náà dáràn ẹ̀wọ̀n pé mẹ́rin tó bá ti di pé sí ọ̀wá pẹ́ yóò bá ló fi fi mí jáde ṣé lágbáwá lè fi ṣe. àwọn awùjọ wa kọ lágbáwá tó ẹ̀ bàbá ẹ̀ jáde tó nbàbá wa gba délẹ̀ àgbáyà ẹ̀ka bá dé àbákọ́ ẹlòmíràn ti máa fẹ́ bá dé ànìkà bájà tí wọ́n ti ké tí wọ́n ti bí ọ kàá ọba ń ka bájà ní bá ń pàkà sọ bàbá ẹja rẹ ètò orí bájà ké nǹkan mélòó lẹ hánú alukurani ní tẹ̀tẹ̀ lọ múra ni ó di àtúnra mú báyìí áá ẹni tó ti múra tán là wá wá pẹ̀lú báwọn ojú òní ti lò láéláé ẹni tí wọn bá fi lè yàn fún wa lábẹ́ ìdáhùn wàlẹ́ ojú òní ti lò láéláé ẹ mọ̀ káwọn lè má wọn adójú ti lò tí àpéjọ kan bá wà níbi kan wọn á ní ìmáàmù ibì kan ní. lẹ́wù masha allah níláwà ní la hawla wala quwwata illa billah abẹ́rẹ́ bẹ́ẹ̀ ní bàtà nǹkan kì í bẹ̀. wọ́n bá ní tọ́ bàbá ẹ tọrọ mm, ok sọ́dọ̀ alùpùpù kẹrì bàbá bá bẹ̀rẹ̀ bídíà lórí kiri. ṣé àwọn aráàlú ń wọn pọ̀? tó bá jẹ́ pé lórí ìwọ̀n ti tẹ̀lé máa mú àbùkù ọ̀hún àtàyè wà láàyè. tó àwọn tó bá gbé ìdánwò lọ pásítọ̀ tó fi wá sàtẹ́yẹ kò síbi tí ó ti lajì wọ́n máa kàn tá ara sí lòun pé àwọn ẹni tó ní màá wà bẹ́ẹ̀ tẹ̀lé ìpàtàkì torí ẹ ẹ má tako wípé àwọn tó bá lọ́mọ alẹ́ kan láwọn ẹ má tako pé wọ́n lẹ́tọ̀ọ́ àti tẹ̀lé máa ẹ má tako torí nǹkan míì díẹ̀díẹ̀ náà lẹ́ẹ̀ máa parí amẹ́lòmíì tí ò ti lè lè máàmù wá ẹjẹ́ àwọn náà gbọ́ ìlànà àwọn ọmọ lè máàmù gbogbo ẹ tó fẹ́ ti lè máàmù kọ́ wa ẹ̀yin ará àta náà tó fẹ́ ti lè máàmù kọ́ wa ìdáwò lẹ́nu ọmọ lè máàmù lọ́ba bá alihamudulilayi ọmọ lè làdáni lọ́ba bá alihamudulilayi ẹ bàbá jíni kíkọ láti ọmọ díẹ̀ lọ́ba alihamudulilayi bàbá kọba ọmọ rẹ lọ́ba alihamudulilayi ìlọsíwájú dé tòsí ní tinú kó àwọn bẹ́ẹ̀ wulẹ̀ ẹ tẹ bá nílé tẹlẹ má mú gbogbo yín lẹ́wọ́ ẹgbọ́rọ̀ babaláwo ókè wọ́n mọ̀ yàn òbúrú mà ọ̀rọ̀ wọ̀ mí ọwọ́ rẹ̀ báwo kótó ti pọ́ náwó tiẹ̀ yóò ti káwọ́ mu ẹ káwọ́ rẹ̀ sẹ́yìn tẹ́ ń lọ sọ́wọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ wọ̀ rẹ̀ báwo ìka ọ̀daràn sẹ́rù rẹ̀ náà lọ ẹ̀kọ́ fi tẹlẹ má mú tẹ́lẹ̀ kí ló dé táwọn ọba máa tẹ̀sí fi rẹ́búrẹ́dì jẹ tẹ̀sí pàìtọ̀ jẹ tẹ̀sí bíṣọ́ọ̀pù jẹ torí tá a mọ̀ tẹ́ ẹ̀ máa fi jẹ náà ni àwọn àgbà nílé àwọn olókùn wọ́n ti pè bóyá bàbá sàmù abọ́rẹ́ àgbà ọ bàbá fi ro ilé ìjẹ́ tó yà yẹn lẹ́nu náà kọ yẹn lẹ́nu nítorí pé òye ìwọ̀n náà náà jẹ ọgbà gbà fún kọjá àmọ́ àfọ̀rẹ́ wọlé islam láwọlọ́ ìlàwọlọ́ yẹn ọba lè gbìyànjẹ lè má mọ àfin rẹ tọba ṣe mọ́sálásí láàbù àmọ́ pé mọ́sálásí ìlú wọn yàn léyìn lórí lè má mú náà mọ wá lọ yọ̀nà máa gbàtẹ lọ́dọ̀ ọba lórí kéwù tọ́jọ́ pé wọ́n lọ́ọ́ mà ọba ah, ah, ah iná ní dámọ̀ pọ̀lọpọ̀ wàhálà sílẹ̀ yorùbá wa torí délé lẹ́yìn náà ṣé ìmáàmù wa wọ̀nyẹn tó yẹ kí wọ́n máa ṣe ìmáàmù ni àbí wọ́n jẹ ìmáàmù ara ṣiṣẹ́ ni pé jíjẹ là ń jẹ ìmáàmù ṣíṣe ló sì yẹ ká máa ṣe ìmáàmù tẹ́ ẹ̀ máa tún máa pé mo jẹ ìmáàmù mo ti jóye nù ẹni tó bá ti jóye wọ́n yí gbà lọ́wọ́ rẹ̀ kó tó kù torí pé láì kú ẹ̀kìlì kó o ti fẹ́ fa ọwọ́ rẹ̀ sí gbẹ̀dù yóò ṣe kú ni ẹ máa ṣe ìmáàmù ni ẹ má ṣe ìmáàmù nítorí pé tí wọ́n bá ń ṣe ìmáàmù tó bá padà ṣẹlẹ̀ wípé àlàáfíà rẹ̀ ò gbé mọ́ àbóyè rẹ̀ kàn ò gbé mọ́ ọ̀rọ̀ ra step down ẹlòmíràn máa bá a lọ ọ̀rọ̀ pé sẹ́nìkan ọba kọ ẹnìkan nígbà tí ìtọ́ bá lò wàhálà yóò dínkù gán yóò tún dígbéra bá kù nítorí tó máa ń ṣe máa ń tọ̀ jẹ ọ wà nípò ẹni tó máa gbà kan ṣe tọba sáàtì ṣe tó máa pàkíyèsí rẹ ọgbọ ọgbà unlike tí wọn bá sọ pé ọjẹ ni oyè ni tìrẹ́nà la sọ pé kí wọ́n máa sọ pé grand imam ká má sọ pé chief imam torí tó bá ti tẹ bá ti tẹ bá ti fún ní chief ó dìde kíni ìjòyè ọ̀rọ̀ onítìtọ́rọ̀ ọba lè sọ pé màá tú láwà lórí ẹ̀ lè má dá nítorí chief àmọ́ tó bá ti grand imam ni á pé competent ńlọ gbèdéko yẹn torí kọ́ kájú òsùn wọn ẹnìkan ò ní sọ pé màá tú láwà ní rẹ̀ torí pé láwàní olówó ìfúnra rẹ̀ èéfì tí wọ́n wé sí lórí tí gbogbo èèyàn wá rí tí wọ́n ń pariwo tí wọ́n ń wóye lọ́jọ́ náà. Tàlẹ́ni náà tọ́ láyà nínú àwọn lèmáàmù tí ó bá ọba tó fi jẹ ìmáàmù sòdodo tí ó wàá sọ òdodo ń tẹ́jọ́ wàá tu láwàní tó kù síwájú ọba pé láwàní yé ni. Ó ti mọ̀ pé kò sí nǹkan kan tẹ́ ẹ lè fi halẹ̀ mọ́ mi dúpẹ́ gba ìmáàmù ìlọ ẹ̀mí tó wá bọ́ ọ́lẹ̀ kẹ́ tó gbà sílẹ̀ ìmáàmù kọ́ ti bẹ́ ìmáàmù kọ́ ní ti bẹ́ sọ ìdí ni tó fi jẹ́ pé àmbùkátà kọ́jà pé gbogbo orúkọ yẹn àmà jáde kí ẹsẹ̀ dé àmà jáde nítorí pé ìmáàsílẹ̀ ìmáàmù gan wàhálà wàhálà ńlá ni bẹ́ẹ̀ làwọn lárúbáwá máa ń sọ tó máa tọ́ nìkan sílẹ̀ ìmáàmù mọ́tíláṣí ní Madina àwọn àbáwá yẹn wọ́n máa sọ pé káà ó wù àwọn kan mọ́kọ àwọn ṣe kí ló dé yọ sọ pé al-imamatu rabta torí pé sọ́mà ti fìyàn sí lè má mú wọ́n ti tèèyàn ló kùn mọ́lẹ̀ ó ní lè mú ibi tó bá wù ọ̀gbọ́n tó wù ọ́ tọ́rọ mọ̀ wá gbogbo àti tòtò láti tó ó tó tó ti padà gbogbo tó ń bá ṣe àti tó bá ti jẹ́ kó o ṣe ìmáàmù yẹn gbogbo mi dá tòtò láti bá dé mọ́ ebi tó lẹ́yìn lè má àmọ́ wọ́n ti fi ọ́ ṣe ó rí i pé ibikíbi tó bá wà ọmọ sáré kan padà sí ibi tí wọn fi ọsẹ lè má mú rẹ làwa wa sọ di tá à para wa nítorí ẹ làwa sọ di nǹkan tá à hara wa lé ma nítorí ẹ ẹlòmínà bá ti jẹlè má mú ta jẹlè má mú wàláhì wọn máa lé pa ẹ̀mí rẹ ẹni tó fẹ́ jẹlè má mú lẹ́yìn rẹ yọ máa lé pa ẹ̀mí rẹ wọn máa sa ogun burúkú burúkú sí ọdà bíi ìlú kan ni wọ́n bẹ̀rẹ̀ nìkan ṣe lè máàmù ìlú wọn bí bàbá yẹn tó jẹ lè máàmù yẹn máa sọ pé à ah, ká sọ́ra fóògùn ká bẹ̀rù ọlọ́run ká bẹ̀rù ọlọ́run ká sọ́ra fóògùn ọlọ́mọdé akú tẹ̀fẹ̀ rí àbá wọn ti wá fà kalẹ̀ kó ní o ṣe lè máàmù ìjọ ìwúyè wa ti wá pọ̀ la tẹ̀wọ̀n kó yè ní jẹ bá èyí ti kọ́ fẹ́ ṣe ìmáà ó ti wá pọ̀ la wọ́n wá gbé àwọn ètùtù rìgìdì rìgìdì dé sílẹ̀ ìmáà wọn wá ní bàbá ọlọ́run jẹ́ pẹ́ lórí oyè yìí o gbogbo àwọn àlàkalẹ̀ tí wọ́n bá làkalẹ̀ fún yín lórí nǹkan yìí ẹ lò ẹ lò kí lè o tó má bàbá ní ń ó lò ó <laughs> kí ló dé torí pé ẹrù ń bà wọn mọ eléyìí tó túmọ̀ sí wọn àná ti mara wọn lẹ́nu kan bá ti ṣe lè báyìí wọ́n máa lépa ẹ̀mí rẹ̀ káàní ẹlòmíì gbogbo ògùn burúkú ògùn àdánù ògùn orí ibú eléyìí tán kó ká ọmọ atra rẹ lára rẹ àwọn fẹ́ wo bó ti lágbára sí ọdà ọ ajẹ pé ipò kẹ máa já ògùn nínú ipò lè má mú ọ̀pọ̀lọpọ̀ wọn hàn lè mà ẹlòmíì ọmọ akọ ẹ̀jẹ̀ láti alẹ́ dàárọ̀ lójoojúmọ́ látàrí ìtàkùsà tó ń tàbí. kó tètè kú kó tètè kú kó tètè kú àbà tẹ́bọ́jọ́ kú kálukú ní òkú torí ìdí ẹlẹ́yìn ara àwọn àṣìṣe wa nù jẹ̀má ó sì yẹ ká tún ṣe láwọn abomi wọn máa ń sentí máa jọyàn lójú ètò kíma sí wọn gbẹ́sì yìí wọ́n ti ń lò wọ́n lè pe àwọn olùmọ̀ ẹ̀sìn Islam wọn kẹ́kẹ́ bá wa kópa nínú kankan lẹ́bàá rí i pé wọ́n ti kó àwọn èèyàn jọ oníkàlùkù ti gbé application rẹ̀ wá ẹ̀dá kan ẹ̀ bá wa ṣèdánwò fún wa ni mọ́sálásí ńlá tá a kọ́ yìí afẹ́fẹ́ nìkan ni wọ́n ṣe é máa kọ́lá rẹ̀ ó lè jẹ́ pẹ́ni tó wá wọ́n lọ bí ogún tí gbogbo wọn sì ní dìgírì dìgírì dìgírì alihamudulilayi ọmọ tó kẹ́kọ̀ọ́ débi kọ́ gba dìgírì àlejò lólódò náà tẹ́lẹ̀ pé tí ò bá jẹ́ pé wọ́n ní ẹ wá bá wa ṣèdánwò fún wa sọ́mà ti mẹ́nìkan nù wọn inṣàlá inṣàlá yóò dájọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti wà lọ. àmọ́ síbẹ̀síbẹ̀ wọ́n tún ẹ̀ bá lè ṣèdánwò. ètò túmọ̀ sí pé ẹni tó dáa jù nínú wọn la fẹ́ mú. wọn ò tí ì wá sí irú àwọn àdánwò rí wọn kábàámọ̀ wàláhì. ẹ rí i gbogbo wọn náà lọ gbárí gbogbo wọn lọ́ọ́ máa ń ṣe ẹni tó wá dáa jù láàrin wọn lẹ́wàá mọ̀ torí ẹ wá rí pé ètò mọ́tíláṣí ẹ lọ níbi ìmáàmù yẹn wà pé ẹni tó lè kọ́ gbogbo àwọn èèyàn lẹ́kọ̀ọ́ tó wọ́n mọ̀ sàǹfààní bẹ̀ bẹ́ẹ̀ náà lọ́yẹ káwọn náà máa ṣe bẹ́ẹ̀ lọ́yẹ káwọn náà máa ṣe nítorí pé táwọn máa ń ṣe bẹ́ẹ̀ lọ́síwájú bá wa ní ẹ̀ nídìí ẹ̀sìn wa wọn ò fi fojú di anybody ṣùgbọ́n wọ́n fẹ́ kọjá pé ìwọ lọ dáa jù lẹ́ni nínú àdìsá nàbẹ̀wò Muhammad صلى الله عليه وآله وسلم ولي إذا كانوا ثلاثة حديث أبي سعيد الخدري رضي الله عنه ولي إذا كانوا ثلاثة فليأمهم أحدهم وأحقهم بالإمامة أقرأهم أنا من تاوي يا باجي متى تاتيكو صلاة باتو كان كانوا سلي مامو يعني تو لتو سلي مامو لأن تو مال قرآن كيجي ẹgbọ́ bá nàbí ṣe ń fa òfin yọ fún wa ìyẹn ni pé ẹ̀yin mẹ́ta ẹnìkan náà lọ́ọ́ gbàgbé lè máa mú wọ́n wá lẹ́ni tó lẹ́tọ̀ọ́ ti jù lẹ́ni tó má lùkùránì kejì eléyìí túmọ̀ sí pé ẹni tó má lùkùránì kejì kọ́mọ lọ jẹ́ ẹni tí ọ̀ má lùkùránì kejì nígbà táwọn ẹni tó tó sẹ́yìn rẹ̀ má lùkùránì kejì òun á jẹ́ aláìmá lùkùránì kejì àdáwò tẹ̀lé àdéhùn tẹ̀lé ọ̀tẹ̀lé. nínú àdìsí mi anabi wa muhammed sallallahu alayhi wa sallam eléyìí wà látọ̀dọ̀ abu mas'ud al-ansari radiyallahu anhu anabi ni ya ummul qawma aqra'uhum likitabillah fa in kanu fi al-qira'ati sawa'a fa a'lamuhum bis-sunnah fa in kanu fi as-sunnati sawa'a fa aqdamuhum فإن كانوا في الهجرة سواء فأكبرهم سنا الإمام مسلم لو بجد النبي لن يتوما القرآن كيزي نينو أويا ونكو سلمان مو ẹ̀rí kí wọ́n ti fi píríncípù kalẹ̀ fún wa táwọn èèyàn bá ń ṣe fanfa lórí rẹ̀ ẹsẹ̀ náà fún wa kẹ́ẹ̀ fi fààyọ̀ ẹni tó má alukurani kejì ẹni tó má alukurani kejì ẹni tó ti má alukurani kejì náà àwọn sàhábà ọlọ́mọ òfin ṣẹ̀ríà jù yàtọ̀ sáyẹ̀sì o lè malkurani kéjù kọ́ ọmọ mọ̀ kankan nípa òfin ọlọ ṣùgbọ́n níbẹ̀rẹ̀ Islam tó bá ní lágbájá lọ́ malkurani kéjù òun náà ní ti máa jẹ́ olùmọ̀jì wọ́n ti wọ́n ti fàáké la gbogbo ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ní ọ̀tọ̀ ní ká malkurani ké ọ̀tọ̀ ní ká mọ̀ òfin ọlọ anabi níta bá wá dọ́gba nípa mímọ̀ alukurani ké ajẹ́ ẹni tó mọ̀ súnnà ẹni tó mọ̀ nípa òfin jù anábìíní tó máa tún dọ́gba nínú eléyìí ajẹ́pẹ́ ni tó kọ́kọ́ ṣe hijira tó máa tún dọ́gba nínú eléyìí ajẹ́pẹ́ ni tó dàgbà jù yẹn ni pé ọjọ́ orí kọ́ wọn fi tó láti bẹ̀rẹ̀ nígbà tẹ bá dọ́gba nínú eléyìí ẹtún dọ́gba nínú eléyìí ẹtún dọ́gba nínú lọ́sẹ̀sẹ̀ wá kan ọjọ́ orí. akramakumullah tẹ́lẹ̀ yìí bá yé wa ajẹ́ yìí pé agbọ́dọ̀ rí i àwọn ẹni tá a máa fi ṣe lè má mú wa wọn kájú òṣùwọ̀n nítorí bá méjì kan kí ẹ̀sìn wa kó lè ba àmà jẹ́ àtẹ́wọ́gbà kọlọmọ bá kó sí àwọn ẹ̀sìn wa látẹ́wọ́gbà nínú àwọn àtúnṣe òun náà ni pé àwọn máa ń tó sẹ́yìn lè máa mú àìsí èsì títà fún ọdọgba aburú ńlá lélẹyìí ẹnìkan yóò ti kùn síwájú ẹnìkan yóò fà sẹ́yìn kálukó dúró bó ṣe wù tọ́ba wa dúró bó ṣe wù wọ́n kálukó fàdúró tọ́ba tó kọ́ wa sọ fún mi pé súnmẹ́yìn kọ́ síwájú àbí torí pé mo gbéra mi wá mọ́ kíláàsì <laughs> bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ máa ro subhanallah torí ẹ̀ káàsì tó sáfúkọ́ dáhùn á ara sọ láti sáàbà tó sáfúkọ́ dá a lè padànù gbogbo sọ láti torí ẹ̀ lànà mi máa sọ yí pé lọ́tọ̀tọ̀ wúni náà tó أو لا يخلفن الله بين وجوههم متفق عليه alábìlẹ nínú kẹsìkẹ sáfún yín kọtọgba àbí kọlọ wọn mú káwọn ojú yín ọyà pàṣírà wọn nínú rìwáyà àbí kọlọ wọn mú káwọn kan yín ọyà pàṣírà wọn àdó lẹ́gbẹ̀ẹ́ wa ṣùgbọ́n kan wọn tàkùrà bákan náà anábì kò máa ń sọ pé ìsẹ́wù wọlé tẹ̀sílì ẹtù sábà yín kọ́dọ̀gba ẹ má yàpá. Umar radiyallahu anhu ọjà ní pèsè pé ńgbà tó bá ti kọ́ ọ̀ma onífẹ́ Allahu akbar nígbà tó dàrú ilé ànábì ó ti láwọn èèyàn kan tó ti tó ti tó ti yàn kálukọ́ ọmọ táwọn èèyàn ti dúró dọ́gba táwọn yẹn ti dúró dọ́gba táwọn yẹn ti dúró dọ́gba títí tí fi wò dé sáfù ti gbẹ̀yìn nígbà tí wọ́n bá tó sọ fún Umar pé gbogbo sáfù ti dúró ni Umar ọ̀sẹ̀ ti sẹ́ Allahu bẹ́ẹ̀ náà lọ́yẹ̀ káwọn náà máa ṣe nítorí káwọn èèyàn má bàa dànù wa wọn nínú àwọn wọn máa ń fún yìí wọn máa ń fún sọnù àwọn èèyàn kan ẹ bó bá ti ọ̀nàmí kọ́bọ̀ ọ̀nàmí kọ́bọ̀ mẹ́wàá nígbà tó ti jẹ́ pé mi ni lè máa mú màá gbìyànjú láti rí pé ẹyin ìyẹn dúró dọ́gba o àbábá ẹ pàtẹ́yìn díẹ̀ àyẹ̀yẹ wá síwájú ẹ ti túmọ̀ máa yá yín ẹ ti fàlà fún sílẹ̀ títí tí sáfù òfin dúró dọ́gba tọ́ba dúró dọ́gba tán ìgbà náà lẹ́yìn tó sọ pé Allahu Akbar eléyìí tó túmọ̀ sí i pé àlàfo tó wà láàrin ìkọ́mà àti Allahu Akbar bí ìmáàmù ṣe látàrí pé ń tó sáfù kọ́ dọ́gba kò sí tó burú bẹ́ẹ̀ ẹ má wojú àwọn èèyàn ẹ má wo pé wọ́n bínú wọn kara kọ̀ọ̀kan yín táwọn lè fẹ́ sìn Allahu Rabbul Alamin lè fẹ́ sìn ètò tí mà ti gbé tábà ti ti kọ́ ọmọdé káwa lè má mọ ọmọdé Allahu Akbar kọ̀dá tó ó kéré jù sábà alákọ̀ọ́kọ́ ní iwájú rẹ̀ wọn náà wò dáadáa ẹ̀sùn máa ẹ̀bọ sẹ́yìn ẹ̀yìn ẹ̀sùn máa eléyìí ẹ̀yìn ẹ̀ má bọ̀ wá ẹ̀ má bọ̀ wá tó sábà iwájú sáfù kejì kẹta náà kó kálukó kéèsì ọmọ ìyá rẹ̀ tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tẹ̀bá tó ṣe lé ìtànìkẹ́ tó ṣe Allahu Akbar. bákan náà nínú àwọn àtúnṣe òun náà ní pé tá a bá ti gbọ́ tí wọ́n ń ṣe káwọ́ márùn ti sáré bọ̀ wá mọ́tíláṣí àṣìṣe ńlá ni kọ̀tọ́ nítorí ọlọ́run bá sọ ni pé ìdánwò pé màtí sọ lẹ́nu. فلا تأتوها وأنتم تسعون فأتوها وأنتم تمشون وعليكم بالسكينة والوقار ما أدركتم فصلوا وما فاتكم فأتموا النبي صلى الله عليه وسلم أن ما لك صلاة دروب إيه قدو ساري واو ريني ní أماني بوا أماني بوا bọ̀ wá تقلي máa njẹ́ baba, bá bá ẹsẹ̀ lẹ́yìn lè máa mú njẹ́ ẹ bá bá sọlá tì kò sí wàhálà mi alimami nawawi rahimahullah ó ní ká kó wọn tètè kọ́ ọmọ ẹni wọn sáré bọ̀ ṣùgbọ́n gbogbo bí mo ṣe sáré bí mo ti ṣe yára tó ìmbá nkankan ọ̀rọ̀ orí ọ̀dá níwájú ọlọ́run ju tẹni tó ṣe pé ńgbà tí wọ́n pè sọ láti ń fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ rìn bọ̀ gẹ́gẹ́ bí èèyàn ṣe máa ń rìn láì sáré ni ṣùgbọ́n nígbà tó ti báyọ̀ tí ti ń bọ̀ dínà kò mú láǹfààní àti báràkà kankan ọlọ́run ọbọ̀ san ní ẹ̀san ìyànjú rẹ̀ tọ́gbà àti àkólé kan tó ní kó wù ó wọn bá jù àníbi nítorí pé ọlọ́run là ń lọ sí sísìn tá ti fẹ́ sí lọ ń bùkátà àti farabalẹ̀ tába nínú sọ láti tà mí ẹlẹ ẹlẹ ẹlẹ ẹlẹ àní kọkọlọ sí ni kẹ ẹ máa bá bọ sẹ́yìn bá ti fẹ́ bá rákà alákọ̀ọ́kọ́ tẹ́lẹ̀ àsìkò tẹ jáde lé kọlọ ẹkẹ jáde ẹni tí ọ̀fẹ́ kí rákà kankan fún un oní ti jáde lé tipẹ́ ilé ìjẹba nínú àwọn àtúnṣe òun náà ní pé ìgbà táwa dé ipò ti gbórí sókè láti rúkú àmọ́ kan nínú àwọn jàmọ́ ò ti gbórí sókè àwa méjìlá wa jọ wọtọ láti gbà kan náà rákà alákọ̀ọ́kọ́ yẹn ìmáàmù ti gbórí sókè rúkú kátó dé àmọ́ àwọn jàmọ́ mi ò ti gbórí sókè bàtí lè má mu tọ́ sálámà ẹnìkan bá dìde nínú àwọn èèyàn méjì tó pẹ́ dé yẹn ọba múra kàkan wa ẹnì kejì jókòó sálámà pẹ̀lú lè má mọ̀ ẹni wá dìde tó ń múra kàkan wa lẹ́yìn sí sálámà ìmáàmù ni wọ́n ń bi eléyìí léèrè pé ìgbà kan náà lájọ dé kódà mo tún dé sáájú rẹ̀ á bá ìmáàmù lórí òkú ọ̀wá ni apá kan náà àwọn àjàmọ́ òsì ìgbòrí sókè èyí mo lò nìyẹn à ó rí nǹkan àti ṣe nínú ìwọ ọ̀bára kàyìn ó ló ń gbọ́ tí ustaz kan ṣe ìdánilẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ẹ kó jẹ ustaz báwo. àwọn ẹni tó sọrú ẹ̀rí nínú àwọn olùmọ̀ tó ti pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ ó gba àwọn olùmọ̀ yóò kú takò wọn. nítorí pé nítòfin sọ ni pé man adraka rak'atan min as adraka as-salah bá bá rùkú ó ti bá sọlẹ̀ rùkú tààmì tá là ìmáàmù là ń kọ́ máàmù là torí àwọn èèyàn ń serú àwọn àtìsẹ yìí tọkọ ẹlòmíì burú bàjẹ́ ó ti mọ pé wọn bára kà ó ìmáàmù ti sẹsẹ mi àwọn yóò èmi ò rí o èmi ò rí déyà bá rí nǹkan wọn fìyà léèrè o èmi ò rí lè máa mú gbàdé orí sókè o àà ìmáàmù ti sọ pé sẹmi àwọn ò lè mẹ àbìdá ó ti bẹ̀rẹ̀ sókè bàbá ìmáàmù ti kú òní rògbò kọ́dọ̀ tó fi sọ́dé ó ti sọ́dé hámídá kí wò ó tó dé èrí mà àwọn jàmáà ni mo rí àwọn ti dára rẹ jọ ọ̀bára káyà bákan náà nínú àwọn àtúnṣe òun náà ní pé mo bá ìmáàmù lórí ìforíkalẹ̀ mo bá ìmáàmù lórí ìjókòó mo bá ìmáàmù lórí tẹ̀síọ́hóòdì èmi àwọn àdúró ti dùn agan ti dùn ẹni ti darapọ̀ mọ́jàmá màmá wa pé ńgbọ́ bá dìde má darapọ̀ mọ́ ẹlòmíì dé àwọn ti Allahu Akbar wọn lọ bá ìmáàmù ní kòtọ́ wa èmi tá a dùn kálukọ́ máa tètè pé mi wọ́n pẹ́ tìyẹ́ dùn ẹ̀yin tí yẹ wá rí kọ́ yẹ kẹ́ ẹ ti rò kó ó ti yẹ kẹ́ lọ jókòó kẹ́ lọ báyìí máa nígbà tó wọ́n lọ jókòó ẹ̀yin wà máa fi ọwọ́ yẹn máa fi gbà pé ìwọ náà ní fi aláwọ̀ àpapọ̀ máa bọ̀ òun náà máa gbá yín kékeré tó ló jẹ lèmi. táwa ló ló dòdò àwọn ibi ẹni tọkọ láti lọ bá ìmáàmù ní kò tí ìmáàmù wà lódò torípa nàbẹ Muhammad sallallahu alaihi wa sallam ó ní ìdá jẹ́ tọ́mù. ونحن سجود فاسجدوا ولا تعدوها شيئا النبي صلى الله عليه وآله وسلم oni tẹ ẹ bá dé tẹ ẹ bá wa pa àti korí kan lẹ́yìn náà korí kan àmì ẹ má kà fúnfà ẹ ti bá raka kankan torí kẹ tọ́ bá bá rògbò lọ bá raka àmọ́ gbà tó ṣe kórì korí kan lẹ́lẹ́ bá wa yẹn náà korí kan alimami Abu Dawud àwọn náà gbé jáde gbé sálẹ̀ ní pàà ìdá dìtọ̀ ونحن سجود فاسجد ولا تعدوها شيئا tẹ bá dé tẹ bá wa lórí ìforí kan lẹ́yìn náà ìforí kan àmọ́ ẹ má kà fún kankan pé ẹ bá raka nítorí pé tọ́ bá bá rúkú raka nínú àtìsé oní ẹni pé èmi dé mo bá jẹ máa kan ti ti sọ̀rẹ́ èmi ti fẹ́ darapọ̀ mọ́ wọn amọ́sáfọ́ alákọ̀ọ́kọ́ ti kú sáfù kejì níbo láti bẹ̀rẹ̀ sáfù kejì wàhálà lánàá àwọn akẹ́kọ̀ọ́ lọ sí apá ọ̀tún lẹ́gbẹ̀ẹ́ òbírí wọ́n lọ bẹ̀rẹ̀ sáfún bẹ̀ àwọn kan dúró lánàá èmi wá ń bọ̀ ṣé àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ òbírí nílò ọba ni àbáwọn tó dúró lánàá èwo lẹ́yìn ọ̀dọ̀ náà àárín lẹ́sìn àti ṣé ẹnikẹ́ni máa lọ sáfọ̀ ọ̀tún sáfù bẹ̀rẹ̀ láti títí ẹ̀yìn ìmà ẹ̀ máa wá kún lọ sápọ̀tù títí tẹ́ fi dé ara ògiri kò sì ti tó burú wípé kí apá ọ̀tún yìí ó tó kún tán lèmi máa mà tó sapọ̀ kò sí tó burú bẹ̀ tó ti pápọ̀ tún lọ́lọ́ lájú ṣùgbọ́n ká wà lọ bẹ̀rẹ̀ sáfù lẹ́gbẹ̀ẹ́ ògiri nígbà tí ẹ̀yìn ìmáàmù gbóko àkọ́kọ́ kò bí ẹ̀ bá mú rárá ni. torí pé náà àdìsá nàbì Muhammad sallallahu alaihi wasallam ọkọ ibi tàwọn sàmúlì ẹdúró déédé wà láàrin mi sílẹ̀ máa ń bá dúró ẹdúró láàrin sáfù ọ̀dà tó bá gbé sáfù alákọ̀ọ́kọ́ ni kọ́ pé ẹgbẹ́ òkèlè láti lọ dúró lè ṣe máa tó sáfù náà náà sí tó náà sí tó nínú àtúnṣe òun náà ní gbé kí lè má mọ ọyọ arígbé ní mọ́sálásí tí wà yìí ẹ àwa là ń bẹ́ẹ̀ bí lónìí àwa kpala ìgbẹ́ni tó bá kpékò sí sọ́dà kọ́ máa rọ kọ́ máa rọ sọ́dà lẹ́yìn mà táǹbà ti bá sọ́dà lọ ọlọ́wọ́ gbọ́ọ́rù lọ́pẹ́ náà wọlé lọ́pù gbaná láti mọ̀ ká sí sọ́dà tọ́ ọba mọ̀ kó o ní sebẹ́ má pè sọ́dà tọ́ ọba kò ọ́ pàbò bàbá imam lọ sọ̀rọ̀ bá wọn torí pé alọ maka alọ madina wọn ṣe bẹ́ẹ̀ lọ àmàbìtẹ ti pẹrẹsì karamba ni <laughs> tọ inú àtìsẹ nìyẹn sunna lànàbí sallallahu alaihi wa sallam oníkíkà máa ma rọsọ láti lẹ́yìn imam tí ó bá ti ní sábàbí tí sábàbí bá ń bẹ sunna tí ó ti sábàbí àdáda rẹ ìmáàmù tá a tó lẹ́yìn rẹ̀ má ṣe àwọn ọlọ́ kúwọ́tà ìlà ìlà à ń gbọ́ à ń tó rẹ̀ kí lè fẹ́ máa rọ ọ̀rọ̀ àbùkátà tí à ń bá ti ń gbọ́ ìmáàmù yékéyéké rírọ́tọ̀ láti lẹ́yìn rẹ̀ àdáda lẹ̀ kọ́tà àgbà nínú mẹ́tàbùl màlìkì táwọn èèyàn ka síra wọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀nbẹ́ẹ̀ tó tó lágbára bàjẹ́ kálukú sinmi nù tí lè má mú kó wọn fọwọ́ lálẹ́ wípé àwa la pálásẹ̀ tóra rí mọ́kà rí màdínà ẹ̀rí wa ní mọ́kà màdínà náà tọ́ba yẹ ní mọ́síláṣí haram àti mọ́síláṣí anabi muhammad sallallahu alaihi wasallam ẹ mú mọ́síláṣí mi wá gbogbo saudi fún ọdún síbẹ̀ èyí tí wọ́n ń ṣe ní haramu mọ́kà náà àti haramu màdínà ta ló kọ̀wé kọjá ta lẹ́ni tó sọ kọjá rí kò sí kọ́dà á dùnkún yín láwọn òwe púpọ̀ níbi táwọn olùmọ̀ á ti sọ pé wọ́n da tó kọ́tọ́. ṣébi tó lùmọ̀ ní kọ́ sọ̀rọ̀ àtà lè fagbára mú yẹn sọ̀rọ̀ pé wọn nọ́mbà tá a sọ fún ọkọ ọmọ lọ́ọ́ lè babaláwo mọ́ sọ̀sọ̀ pé bẹ́ẹ̀ lọ́ọ́ lọ́ọ́ kú onítọ̀ bá tó kọ́ wa mú mi èmi ò lè mọ́. tiwa ni ká sọ tó bẹ́ẹ̀ náà níbikíbi àwọn olùmọ̀ sọ tó bá gbọ́ gbàtọ́ ìgbéjọba ń fẹ́ bẹ́ẹ̀ àwọn ẹni tí ń ṣe òǹgbà kọjá àwọn náà lọ́rùn àmọ́ ìjọba ló ní wọ́n mọ̀ sí àjẹbẹ́ àwọn ọ̀rọ̀ àwọn tòkátà níbẹ̀ kọ́ ọ̀rọ̀ yìí tòkálùkọ́ ọ̀rọ̀ àjòkò rẹ̀ jẹ́jẹ́ akramakumullah eléyìí túmọ̀ sí pé káwọ́ wa sọ ti wàhálà ká sọ ti wàhálà láwùjọ tiwa wípé àwọn ọmọ burúkú ni wọ́n yẹn rọ́pọ̀ láti ẹ wọ́n máa ṣe kíní kan wọ́n ti ṣe bẹ́ẹ̀ mọ́ká o wọ́n ti ṣe bẹ́ẹ̀ mọ́dínà o amẹnidí rọ̀rọ̀ kúrọ̀ tí lórí àwọn gẹ́gẹ́ bí ipò tí wọ́n rọ̀ torí délé àìmọ̀kan ni gbogbo orú àwọn nǹkan táwọn èèyàn máa ń jà sí yẹn o ìmọ̀lọ́yẹ ká lọ wá oní ọmọ paná awọ yọ ọmọ pẹ̀tù síjà ìlọsíwájú ọba wa aburú kátẹ́kù láwùjọ wa akọlọ́mọkùnrin wọn nínú àwọn àṣìṣe òun náà ní pé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bá dé mọ́tíláṣí. sábùtì fún yọ wà fáyìn èyí ti wà sábù alákòókò ayé fẹsẹ màpá ti sọ láti ń bẹ fún sábù alákòókò bàbá kankan kọ látẹ̀yìn ọba kí ọmọ bí gàdé yẹn èèyàn fẹ̀sùn olè kan yà pé o sì ní bọ́mọ lọ ọ̀rọ̀ ọ̀run bẹ́ẹ̀ lọ́ba pọ̀ èyí sọ̀rọ̀ nù sọ̀lá àmójútó subhanallah ẹ̀rọ ọgbọ́n náà nípa nàbí ni ẹnikẹ́ni tí kàkí nǹkan bá tẹ̀lẹ̀ sínú sọlá tí ló dé subhanallah tọ́tọ́kọ̀ tẹ̀lé kọ́lá ti ti kan wà panabi sọlọ́lá àìsílá sọ pé tẹ́ ẹ bá dé títà fúnfẹ́ fún tẹ́nìkan nu yín bá pa ọmọ ìyá rẹ̀ bí kò máa bọ̀ wá bọ̀ lẹ́yìn ó ní tọ̀wọ́n tẹ̀lé adúpẹ́ bọ́lọ̀ bá dé sí wọn fẹsẹ̀ lẹ̀ ọ̀lẹ́ ni torí ní ilé kò sáyè fún ẹ láti fa ẹni pọ̀jù wọ́n lọ pẹ́ kó tó dé adúpẹ́ fọlọ́ ibi táyì bá kù sí ló ṣe kíni lọ́jọ́ kò sí ibi táyì wá kù sí ni pé ìwọ nìkan ìwọ nìkan tó lọ́bẹ̀ẹ́ sáfù kó lájà rẹ̀ ìgbà àdáyé ah, gbẹlómi ọ̀wá ọmọ bá lọ náà ọmọ wa bẹ lọ kẹlómi ò dé kó tó di pé ẹtìdí láti rúkú torí tẹ bá tìdí láti rúkú tẹlómi ò di rákà yín kò tí jẹ plus torí àdìsá nàbà Muhammad sallallahu alayhi wa sallam tóní làásọ̀ lẹ́sẹ̀lẹ̀ mọ̀ gbáríbí xalifa sọ ẹni tó bá dá sí kàwá lẹ́yìn sá kò ní sọ̀rọ̀ èèyàn máa wù jàǹbá tó pọ̀lọpọ̀ fi sira wọn yéésì pé ká tó tiwájú rẹ ti kún gbà mí o yóò sì lọ dá dúró sábọ ẹ̀yìn bẹ́ẹ̀ làwọn àlùmí máa dùn bọ́ọ̀lù ti máa ti ra rẹ lẹ́ni tó máa pàdánù sọ láti gbogbo gbà ká lọ máa dá dúró lẹ́yìn sábọ inú àtìsí eléjì ọ̀tọ̀ ká sọ̀rọ̀ àpò bákan náà nínú àwọn àtìsí òun náà ní gbé tá a bá wá mọ́tíláṣí àwọn àgbàlagbà wà ń bẹ àwọn ọmọdé ń bẹ ń bẹ àwọn obìnrin ń bẹ ń bẹ góòlù àti ètò sábà góòlù àwọn àgbàlagbà wà ẹ má dáhùn àwọn àgbàlagbà wà wájú góòlù àpò àwọn ọmọdé kéékèèké sí nà ẹyin dání níbo làwọn obìnrin wà wà àdùpẹ́ àdéhùn tó mú wọn ọ̀fẹ́ bẹ̀rẹ̀ lẹ̀. mo rò pé wa àdìsí kan wà bẹ́ẹ̀ kékeré bẹ́ẹ̀ ṣe wí gbọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam máa ń tó àwọn àgbàlagbà síwájú yọ wá mú àwọn ọmọdé lé wọn lẹ́yìn ìgbà náà làwọn obìnrin ọ̀wà wà àdìsí yẹn ọ̀fẹ́ tẹ̀lé lọ. iná sì ni ti gbogbo bá láti kékeré iná kíkẹ́ bá ti wá mọ́sálásí àwọn ọmọdé kéékèèké náà wà ẹjọ́ wọn dúró lẹ́gbẹ̀ẹ́ láàrin ẹbí wọn bọ àárín ẹ máa fi wọn bọ àárín àwọn àgbàlagbà kò sí tó burú mbẹ gẹ́gẹ́ bí hadith anas ibn malik radiyallahu anhu wọn làwọn ti sọlá lẹ́yìn anabi muhammad sallallahu alayhi wa sallam nígbà tá anabi wá sílé àwọn àtọhún àtọmọdé kékeré kan tọjọ mọ òru kan àwọn dúró lẹ́yìn anabi muhammad sallallahu alayhi wa sallam.

tẹ̀lé ìtumọ̀ sí káwọn ọmọ akékèké náà ká gbé wọn wà ní sáfù àdéhùn tó ní kẹ́ ẹ ti sáfù tí wọn lọ́tọ̀ ọmọ fẹsẹ̀ rìn lẹ̀ kọ́dà gan tẹ́ bá tún wò tó bá jẹ́ pé àgbà máa fa àwọn ọmọ sọ́tọ̀ mọ́tíláṣí ọmọ àdàrú síbẹ̀ máa ọmọ kékèké wọ́n máa tọ̀ra wọn ni ó lè pé ewu wọ́n ti lọ dúró mẹ́rin ó ti dúró mẹ́rin ó dúró lẹ́gbẹ̀ẹ́ àbúrò mi kó dúró lẹ́gbẹ̀ẹ́ àbúrò làdúgbò bá sọ ọdún mọ́tíláṣí oníwàbà lọ́wọ́ nígbà àbúrò rẹ ọba àmọ́tà àbúrò rẹ mẹ́tíláṣí là wà wọ́n bá gbogbo àbáwọ̀ mẹ́tíláṣí ó ní dúró lẹ́gbẹ̀ẹ́ àbúrò ok wọ́n lè dúró lẹ́gbẹ̀ẹ́ àbúrò rẹ ẹ̀gbẹ́ méjèèjì wọ́n nìkan. àwọn ọmọdé kéékèèké máa ń ti wà àmọ́tà ẹ bá fọ ọmọdé sẹ́gbẹ̀ẹ́ àgbàlagbà tó bá fẹ́ ṣe erékeré tó bá wò ó ṣe sídájì táwọn kọ́ ọlá mi náà ni ó lè jẹ́ kórìkọ láti náà ti fún kù bàbá mi ti bù àdó ẹgbẹ́ tọ́ba fi ọwọ́ mú etí rẹ̀ lórí sọlá sọ ara rẹ̀ wọ́n mọ̀ ẹ́ àà tó sọlá ti wọ́n lọ nírọ̀wọ́ rẹ̀ tontorí ẹ̀ ká máa fa àwọn ọmọ sí àárín àwọn sáfù wa nínú àwọn àtúnṣe òun náà nípa àwọn obìnrin wa tó ń wá sọmọsíláṣí wọn máa ń tó sáfù wọn láti dá lákọ̀ọ́kọ́ mọ́sálásí ti wà bó ti wà ọkùnrin lè rọ obìnrin bí tóbìnrin wà obìnrin lè rọ ọkùnrin bí tọkùnrin wà èyí tóbìnrin wọn máa ṣe tí ó fi sọ̀rọ̀ abá ti ṣe òun náà ní pé àtẹ̀yìn ni wọ́n ti tó sáfún alákọ̀ọ́kọ́ sáfù kejì ọwọ́ àwọn àjọ ẹ̀ sáfù kẹta ọwọ́ àwọn àjọ ẹ̀ sáfù kẹrin ọwọ́ àwọn àjọ ẹ̀ torí ẹ̀ lànà bisọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ ló fi sọ pé xeyìrò tó tó fi rìjàl awùwàlù ha wàṣàrò ha àṣírò ha wàxeyìrò tó tó fi nìta awùwàlù ha wàṣàrò ha yóò khairu sufufi nisa akhiruha wa sharruha awwaluha ètò ọlọ́lá ti nu sábà àwọn ọkùnrin ọ̀làlá ètò burú jù ní sábà ti gbẹ̀yìn torí kò sì wá tòsí àwọn obìnrin ètò ọlọ́lá ti nu sábà àwọn obìnrin onítàkùtọ̀kẹ́ ètò burú jù onítàlákọ̀kọ̀ torí kò wá tòsí àwọn ọkùnrin kàmá wá tó sábà táwọn obìnrin látòrí sábà alákọ̀ọ́kọ́ àti sẹ́ńlá lélẹ́yìí kóbìnrin ọmọ asọ kí akíní bẹ́ẹ̀ sára àwọn ọmọ pẹ̀lú ọbẹ̀ ọ̀gbọ́dọ̀ gbégbé ọwọ́ síláàsì òfin ọlọ́run nìyẹn àti sáfù ti parí lẹ́sìn bẹ̀rẹ̀ eléyìí jẹ́ bó ti jẹ́ nínú àwọn àtúnṣe òun náà ní wípé ká máa wò pé kọ̀tọ́ ká ti jàmá mi lẹ́yìn jàmá alákọ̀ọ́kọ́ ní mọ́tíláṣí tó bá ti ní ìmáàmù rásìbì tó sì ní jàmá àrọ́ọ̀tìbà ó ní lè máàmù dàtìmà ó ní jàmá àtìmá wa kama wo pé kọtọ kasi tẹmẹ ẹlẹkẹjì àtìsẹ ni tòlùkọ nàbẹ wa Muhammad sallallahu alaihi wa sallam wọn parí sọláàtì lọ́jọ́ kan ẹnìkan wọnú mọ́sálásí ọpẹ ẹdí anabi sallallahu alaihi wa sallam wa rí oní mẹni ẹni tẹjú mọ àhàdà lálẹ níjọ pẹlẹ ìdówó kọ mẹni ẹni tẹkọta àlẹ àhàdà lálẹ níjọ ti sàrà pẹlẹ ọkàn eléyìí túmọ̀ sí pé alẹ́ ti jẹ̀mọ́ lẹ́yìn jẹ̀mọ́ tí o bá ti jẹ́ jẹ̀mọ́ fìtínà. ṣùgbọ́n hadithi kan wá tó jẹ́ hadithu Abi Bakra yíṣẹ́ Abu Bakra Abu Bakra ọlọ́nà mi sallallahu alaihi wasallam ń pẹ́ dé jọ́kà nígbà tó lọ sàkóso ọwọ́ adé mọ́tíláṣí ọba kí wọ́n ti ṣe sọ̀lẹ́ anábì wa padà sílé wọ́n á lọ kó àwọn ìyàwó rẹ̀ jọ làwọn ará ilé ó ti sọ láti rí pẹ̀lú. àwọn akọ́kọ́ náà olùmọ̀ọ́sọ pé tó bá yẹ kọ́tọ́ ká ṣe jẹ̀mọ́ mi lẹ́yìn jẹ̀mọ́ alákọ̀ọ́kọ́ mọ́tíláṣí lànàbí ọ̀gá ti ṣe ẹ̀yàn wàá fi yé wa pé àwọn èèyàn bẹ pẹ̀lú rẹ̀ táwọn náà yìí sára alé rẹ̀ tí wọ́n lè bá ti jẹ̀mọ́ àyẹ̀ ní mọ́tíláṣí nítorí pé nítorí ni kọ́ wọnú lé rẹ̀ lọ́jọ́ àdìtì òbí hàn wá fáwọn èèyàn tó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ àwọn èèyàn rẹ̀ wọ́n ń bẹ pẹ̀lú rẹ̀ wọ́n ló dé ọ̀bẹ nìkan kó sì wá lórí ó sì bá àwọn ìyàwó jọ tuntun láti pẹ̀lú. lórí ẹ̀kọ́ tẹ́lẹ̀ inú ilé yẹn láti sọ kíkẹ́ mẹ́sẹ̀jọ máa mi lẹ́yìn alákọ̀ọ́kọ́. torí kíni nítorí pé ọ̀rọ̀ rẹ̀ fi hàn kọ́tọ́ ìdè rẹ̀ ló fi hàn ipò òun ti bẹ́ẹ̀ wọ́n sì sọ pé nínú òfin ṣẹ̀ríyà tọ̀rọ̀ bá takò sẹ́ ọ̀rọ̀ láàfin lágbára lórí sẹ́ tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ bákan náà nínú àtìsí òun náà ní kẹ́yìn ọmọ pé àdìsí kan tó sọ pé téèyàn bá kọjá níwájú ẹni tí ń ṣe sọ̀rẹ́ wípé kó tíyàn àbí kó kọ́kọ́ fún yàn téèyàn ọba gbà kó tíyàn tó bá tíyàn téèyàn ọba tún gbọ́ kọ́ já kọ́ bá yàn jà ẹ̀wọ̀n aládìsí yẹn irọ́ ni ànábì ò lè sọ̀rọ̀ ẹ̀ ẹ̀ wàá máa máa máa gba wájú ẹni tí ń ṣe sọ̀rẹ́ àwọn òdòdó ilé ẹ̀ anabi lọsọ àdéhùn yẹn ẹ sì gbọ́dọ̀ ṣọ́ra funfun ni ẹ gbọ́dọ̀ sí ẹ gbọ́dọ̀ gba wájú ẹni tí ń ṣe sọ láti kọjá sẹnìkan bá gba wájú ẹ kọjá wàá kọ fún wọn náà sì ti fi nǹkan di wájú rẹ tẹ́lẹ̀ náà wàá kọ fún tí ọba gbà wá tì tí ọba gbà wàá gbà ètò wọn pa o màmá máa tutù kó turu ètò ẹ máa tú nàìjà o gbẹbálí o kọ délò kọ yà pa kọ pa báwo abẹ́rẹ́ rí nǹkan mẹ́ ṣe ṣe dábì wọn pé rọwá o ṣe ká ní àwọn ṣe ká ní lọ́gbà ẹ ìmáàmù ṣe ká ní lọ́gbà wọn. adúpẹ́ kọ́lọ́ nǹkan yẹn sọ bẹ́ẹ̀ náà jà. tó torí ti eléyìí báyìí eléyìí òfin hàn wá pé bali kọ́tẹ́lù kọ́bàjà kọ́bàjà èdè lárúbáwá nìyẹn. ìdí inú tó o bá kọ́ kí ó dáa tó fi wá sálé kí ó àwọn ọ̀rọ̀ báwọn yẹn sọ̀rọ̀ torí tọkàn lọ máa fọ́ọ̀mù lórí rọ lọ́mọ bẹ̀sìn jẹ́ tó rò kọ́ sọ̀rọ̀ wọ́n tí ọ̀yọ́ kọ́ yanu àfi tẹnu bá ń dùn ọ́ kí tẹ́ǹtì tí ọ̀rọ̀ bá wo kọ́rọ̀ wa bá wo èrìgì e, rẹ ti ń sẹ́jẹ̀ ọmọ wa yanu pàkàkùkù ọmọ bẹ̀sìn ọlọ́njẹ lé ọjọ́ bó ti ṣe jáde àná tọ́ nínú àwọn àtìsẹ́ oníkà máa pèpè fún sọ láti lápè é lẹ́ẹ̀ ẹ̀rí gbé nìsín lọ́pọ̀lọpọ̀ gbà nínú gbèsè ayé wa asr ó lè má wọlé àbí lẹ́yìn aago mẹ́rin àwa ti wá pè lẹ̀ láti aago mẹ́rin gérégé ẹlòmíì aago mẹ́rin kú pátá tá a bá sì ti pè lápè lẹ̀ ńtọ́dájú ni pé á ṣe láti lẹ̀ tọ́lá àwọn èèyàn kó ti tètè dé wọ́n mọ̀ wá wo aago ah, àtìgbà tó ti pè tọ́lá sí ọ̀yọ́ kẹ́sì kọ́ ọmọ báyìí tí ọ̀yọ́ kẹ́ ti ti kọ́ ọmọ báyìí àpéélẹ̀ ló bí àdéélẹ̀ ẹ má pè sọ láti lápéélẹ̀ sọ láti ẹyọ kan tí sẹ́rí àgbà pẹ́ẹ́lẹ́ pè lápéélẹ̀ ó náà ní àṣùbà ṣáájú kálífàjárì ó tó yọ ẹ ń ṣe ìpèpè kan kálífàjárì ó tó yọ ẹlẹ́ẹ̀kejì láì gbà sí àlùfàjárì bá yọ ìyàlẹ́nu ńlá lọ̀rọ̀ wa wá jẹ́ o wípé ìwà wa dá ń pe sọ̀láàtì míì lápè lẹ̀ bíi sọ̀láàtì àfù bíi sọ̀láàtì ìṣá ẹ̀rí pé ìṣá iná lọ́pọ̀lọpọ̀ wọ́n máa pè lápè lẹ̀ ìṣá ìwọlé lápèjúwe ní ìsìn láago mẹ́jọ ọkọjá àtẹ́jú márùn ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí wọ́n ti ṣe sọ̀láàtì ìṣá yìí tán láti aago mẹ́jọ ó kogún ìṣẹ́jú lẹ́yìn kan ti pè lápè lẹ̀ wọ́n ti láti lẹ̀ ọ̀tọ́ bẹ́ẹ̀ lábẹ́ òfin ọ̀lọ́ àwa táwọn ń ṣe báà náà àwa làá máa fi sọ̀látò gbóhùn làá máa fi lọ́ra ní gbogbo ọgbà sọ̀látò gbóhùn lọ́pọ̀lọpọ̀ ọgbà ó ti wọlé káàbò fún tó lù aago mélòó lẹ́ẹ̀ máa ń pèpè fún wọn ní símọ́tíláṣí kan àbágo méjì nínú èdè wọn wọn ní irun aago méjì tọ́ ọba wọn a ah, bàbá àtikó rẹ ti tó kago méjì ọmọ gbogbo ẹ̀yin tó ẹ lọ kí o kí o bà tó kú láti gba lọ́dọ̀ àwọn bàbá wa ìrún ago méjì ìrún ago hmm, méjì ìrún ago mẹ́rin ìrún ago méjì àgbèjì mọ́kàrúbà ẹ̀gbọ́n mọ́kàrúbà <laughs> subhanallah so ẹ̀rí pé àkókò sọlá ti ọlọ́run mọ ìwà àlàtò ti dáadẹ́ mẹ́tíláṣí bàbá mi ọjà rí kan lẹ́ni pé tẹ́fẹ́ sọ pé gbogbo sọlá ti dáhùn bàbá wa ti ò ní gbà ní àwọn akọ́lá kọ́ àmọ́ ká ṣe tọ́lọ̀ ní ká ṣe yọ gbà òní gbà ẹbí lẹ̀ fọlọ́ torí ẹ ká máa pe sọ láti lápè lẹ̀ pọ̀tọ́ o láti máa lọ́sọ̀ láti lára kọ́dá o àwọn bàbá mi ti wà àwọn ti gbà pé a ní pé àtọ́ láti ká irun mi nà náà láyé yìí àfi láago márùn àbọ̀ àbẹ́yìn òkè nígbà míì tó ti jẹ́ pé alifájà ó ti yọ láti nǹkan bíi aago márùn kọjá àtẹ́jú márùn tígbà ń bá wa lọ bọ́ sí Ramadan akramakumullah ẹ wo yí ọ̀ràn tí wọ́n jẹ́ àwọn èèyàn dá twenty five minutes làwọn èèyàn fi máa jẹun tó ti yẹ kó ti tó oúnjẹ dúró ti pẹ́ torí ẹ̀ ká máa pèsè láti lákòókò rẹ̀ ó pàtàkì eléyìí wa mú wa ma àti tèmi as-salatu khayrun minan nawm ìgbà wo la máa wí ìgbà tá a máa wí òun náà ni ìgbà tá a bá ń pèsè fásùbà gángan nítorí pé ètò àpè kálùfájà rí ó tó yọ kìí ṣe àsùbà gangan là ń pèpè fún torí súnà nàbì sallallahu alaihi wasallam fi hàn pé níṣẹ́ ni wọ́n máa ń ṣe ìpìpẹ alákọ̀ọ́kọ́ nítorí kẹ́ni tó sùn ó lè bá jí kó náà lọ sí lọ kẹ́ni tó ti ti ti pẹ́ títí sí lọ kó lè bá padà lọ sinmi ike tọba fẹ́ jẹ sààrì ó lè jẹ sààrì tọba tún fẹ́ rẹjú díẹ̀ kó lè rẹjú díẹ̀ kó tó di pé àlùfájà rí yọ tó àmọ́ ìgbà tá a máa ti as-salatu khayrun minan nawm òun náà ní ìgbà tá al-fajr bá yọ. lórí hadith Abi Mahdura tó sọ pé anabi sallallahu alaihi wasallam sọ pé tó bá fẹ́ pé pèpè alákọ̀ọ́kọ́ kọ́ ọ máa sọ pé as-salatu khayrun minan nawm. ìpèpè alákọ̀ọ́kọ́ òun náà lè tọ́ wá nígbà tá al-fajr yọ ìwọ wá lẹ lẹ́ẹ̀kejì òun náà ní kọ́ọ̀mà nítorí pé ìkọ́ọ̀mà ìpèpè fún radiyallahu anha wọ́n yanjú eléyìí fún wa nínú sahih al-bukhari wọ́n ní tí olùpèpè bá pèpè alákọ̀ọ́kọ́ anabi máa ń ṣe rakata alfajr tẹ́tẹ́ máa pèpè tòru lẹ́yìn máa ń ṣe rakata alfajr tó ọ̀rọ̀ àyíṣà yìí lọ yanjú gbogbo ẹ̀ fáwọn. yọ wá rẹ jù títí tí ó fi ṣe kọ́ ọ́ yọ wá ṣe salatul fajr eléyìí jẹ́ bó ṣe jẹ́ lẹ́yìn eléyìí nínú àwọn àṣìṣe òun náà ni kọjá pé bá a ṣe sálámà ọ̀ràn àyàtà ìsálámà ní kálukú tún dìde tí wọ́n múná fílà wá àṣìṣe lélẹ́yìí o nínú súnà anábì sallallahu alaihi wasallam anábì kọ̀ fún wa láti dìde dúró tún bẹ̀rẹ̀ sọ̀láàtì mi lẹ́yìn ìta sálámà nínú rẹ̀ tà ìsálámà yìí ṣáájú kótó dípa jáde kúrò nínú mọ́tíláṣí tún padà wọ́ bẹ̀ẹ́ àbí ká tọrọ agbọ́dọ̀ ṣe nǹkan kan nu méjèèjì kí a tó tún ṣe sọlá dùn yẹn kí tọ́lá tó kọ́ asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah ẹ gbọ́dọ̀ tó bẹ̀rẹ̀ sọlá dùn mí mà ṣáájú kẹ́ tó sọ̀rọ̀ àbí kẹ́ kọ́kọ́ jáde nu mọ́tíláṣí kẹ́ tó padà wá ẹ jẹ́ kí a mọ̀ ìgbẹ́ ti parí eléyìí pẹ̀lú sísálámà yẹn ẹ sọ̀rọ̀ sẹ́nìkan bá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yín ẹ bá sọ̀rọ̀ ẹ̀yìn ìgbà náà lẹ́tọ́ dìde tẹ́ bá fẹ́ ṣe àbí kẹ́ jáde nu mọ́tíláṣí kẹ́ tó wá padà wọlé tẹ̀lé ìlòfin ọlọ́run àwọn hanabiya tọ́lá wọn tẹ̀lé imam abu hanifa ìṣesí tiwọn tẹ́bà tẹ̀lé sálámà tàì sálámà kí lè má mọ̀ tó yíjú padà báyìí gbogbo yẹn tó ti dìde wọn làwọn ń ṣe náfìlà tẹ̀lé yìí òǹkọ́ ni nǹkan tó ń fi kọ́ wa ẹ sọ̀rọ̀ lẹ́yìn tí sálámà kẹ́ tó láǹfààní àti ṣe náfìlà àbí kẹ́ jáde sọ̀rọ̀ wo alẹ́ fẹ́ máa sọ ẹ ti tẹ̀síyìn tẹ́bá ti ṣe tẹ̀sífì tí wọ́n ní kẹ́sì lẹ́yìn sọ́láàt ó ti tó tẹ́bá parí tẹ̀sífì yẹn ẹ lè dìde kẹ́ wá mú náfìlà tẹ́bá fẹ́ mú wá wá nínú àwọn àtúnṣe òun náà ní ká parí sọ́láàt ká parí sọ́láàt kó wọ́n máa ṣe fáátì àsọ́láàt fáátì nínú àwọn àtúnṣe nìyẹn o kódà tó máa sọ pé fáátì àlásán àtúnṣe tó bá ní ìdájà fáátì àtúnṣe báwo wá ní lílfáátì àtúnṣe burúkú torí di eléyìí lábẹ́ òfin ọlọ́run gbogbo àdúrà tẹ bá fẹ́ sí ẹ fi sínú sọ̀láàtì gbàtẹ́ forí kalẹ̀ gbàtẹ́ ṣe tẹ̀sọ́fò gbogbo àdúrà yẹn fi síbẹ̀ ayé gbígbà àdúrà mi tẹ́bà tí wàá sálámà tẹ̀síbíyì ńlọ́kù tẹ́bà tí sálámà sọ̀láàtì fati sọ̀láàtì fati ẹ má bá wọn ṣe o yíṣà nàbì ló mú wa o Ahmadu Tijani ló mú yín wa o àmọ́ bí tó fi rí o kò sínú ẹ̀sìn Islam o torí kí nǹkan kan bẹ tànàbí ọ̀sọ́ fún wa tẹ́nìkan padà wá mú wa fún wa lẹ́yìn ikú ànábì ìyẹn ṣe kèfèrí sọ̀lọ̀ torí kò fi ọlọ́run dá lórí wípé ẹnikẹ́ni tó bá sọ pé nǹkan kan bẹ nínú tọ́lọ̀ wọn bá fi rán ànábì sallallahu alaihi wasallam tànàbí gbé pamọ́ tí òjíṣẹ́ rẹ̀ fún wa kẹ́ ẹ mọ̀ pé ìdúró ńlá nípa fún un Ahmadu Tijani ànábì wa ti kú pẹ̀lú one thousand one hundred and fifty years ńlọ́wọ́ alọ́mútọ̀ láti fàájì ọlá nàbì ló mú wá bá wọn ẹsẹ bí bóyá ọ̀rẹ́ rẹ̀ là nàbì tí ò tí ó tún wá sọ pé bàbá alágbádá náà ń tẹ pẹ̀lú mi jọ kìí ṣe pé lálàbá kíkọ wá fún mi ní lẹlifásí àtàwọn wíìlìdì àwọn àtọ̀ríkọ̀ Tìjàníyà ànábì wa ni máa lọ sí kó o sì kọ́ gbogbo àlùmọ́ mi kó wọ́n máa ṣe àti pípa pàápàá gbogbo ẹni tí ọba ṣe ayé rẹ̀ rárẹ̀ a'udhu billahi minash shaitani rajim ayé rẹ̀ rárí àwọn sọ̀hábò ṣe táyé wọn rárí àwọn tábìrì náà ṣe táyé wọn rárí tábìrì tábìrì náà àwọn náà ṣe táyé wọn rárí àwọn akóróntù tá a dé yìí náà gbọ́lá fẹ́ tò wá sí. tẹ̀lé ìjẹ́bù ti ṣe jẹ́ torí pé àwọn fẹ́ lé yín jìnnà sálù kùrán. sọ́mà ti ṣe sọ̀rí kọ̀ọ̀kan ló ń fẹ́ bá sọ pé lílùbáàtì kan ó dájú alukùránì lọ́yẹ̀ ìgbà báyìí ọlọ́lá jù lọ́yẹ̀ ìgbà báyìí tó dájọ́ fi pàlùkùránì torí ẹ ẹ má bá wọn ṣe lílfàtì o eléyìí jẹ bó ti jẹ eléyìí fi hàn wá ike gbogbo lè máàmù kan àti sọláàtì lẹ́yìn rẹ̀ bó ti sálámà tàbí sálámà lọba ní fàtíà sọláàtì fàtí agbá wọlọ àti ti sọláàtì sí àti sọláàtì sí lẹ́yìn èèyàn torí pé àwọn eléyìí irú àwọn eléyìí kọ́ làmà ti sọláàtì lẹ́yìn wọn torí pé tí lè máàmù yẹn bá ní ìgbàgbọ́ tí ń ti bẹ́nu kọ̀ríkọ̀ ti jà níyà ẹ gbọ́dọ̀ fi sọláàtì gbogbo ẹnikẹ́ni tó bá fi lè gbàgbọ́ pé nǹkan kan tó àlùkò àbójú àlùkùránì lọ ọ̀lẹ́tọ̀ sí ká tó lẹ́yìn rẹ̀ ti sọ náà torí délé ká kí ìtara o ká kí ìtara o eléyìí jẹ gbèsè jẹ nínú àwọn àtúnṣe òun náà ni kọjá gbé gbàtà parí sọlá àwa ti tẹ̀sí ìdébì kan àbádọ́ àná láti débì kan ẹ wá rí ẹni tó ti sọlá bìyẹn tó ló ń sàdó àyọ̀ àbẹ́ yóò tutọ́ sí àwọn ọmọ ká rẹ̀ lọ́wọ́ á gbé lọ sójú rẹ̀ báyìí tọ́ba tó sáájú adéfà sẹ́yìn bá wà wò kó do onídọ́là o yọ máa ń mọ ayé lójú ni pé wọ́n jókòó rẹ̀ ara ṣe eléyìí tí ọ̀yẹ́ ká máa ṣe nínú sọ̀lá tiwa nínú àtúnṣe oní àdìgá máa ṣe kùnú tójójúmọ́ gbogbo àdúrà yìí yà ṣe kùnú dùnà bọ́ọ̀lù lè má mú sí yà máa ṣe kùnú lójoojúmọ́ abẹ́ ìṣe látùbà kò sínú súnà nàbì sallallahu alaihi wa sallam ìmáàmù wa Malik rahimahullah nínú madhabu tiẹ̀ àwọn wọn sọ bẹ́ẹ̀ wọn lẹsẹ kùnú tùlójoojúmọ́ bẹ́ẹ̀ ni ìmáàmù wa Shafi'i rahimahullah nínú madhabu tiwọn náà gbogbo àtúbà àti kùnú ètò ọdọgba ni pé rárá anábì òsè kùnú tùtù tó fi kú àwọn ìṣẹ̀lẹ̀ ló fi kùnú táwọn náà bá nírú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ alẹ ṣe kùnú kí esi tàkùbà láti bí àjálù bí àrélu bí ọ̀ràn bí wàhálà ọlọmọdé àárín tíru ẹ̀ bá ń tẹ̀lẹ̀ wọ́n ti kùnú ẹlẹ́ ìjẹba. nínú àtìsẹ́ onáni kásádùn àkàmọ́ fọwọ́bọ́jú àkọ́kọ́ kọ̀kọ́kọ́ sínú súnà gbígbé ńgbà bá parí sọ láti ká pàdé àdúrà kò sínú súnà. àdúrà wa aláàmàfi sínú sọ láti wà. tí ẹ̀ nǹkan wá sàdúrà náà lẹ́yìn sọ láti. eléyìí tá a ní èé ṣe bẹ̀rẹ̀ lọ́ọ́ ẹ̀ ká pàdúrà wa sí. ọwọ́ àti lẹ́yìn sọ láti náà fọwọ́ bọ́jú kọ́tọ́ àbíbò lẹ́yìn máa ń ṣàdúrà náà tẹ́ẹ̀ máa fọwọ́ bọ́jú àbí ìfọwọ́ bọ́jú ẹ dáhùn tẹ́ẹ̀ máa pé ní Yorùbá lẹ́wọ̀ nítawọ̀ a máa ń wò ní pété a bá ń ṣàdúrà nǹkan kan náà máa ní gbogbo wa tẹ́lẹ̀ torí ẹ̀ ni mo fi máa máa wà kójú yẹn wa níta máa wò tẹ́lẹ̀ ní pété a bá ń ṣàdúrà àti kó nǹkan ńláńlá bọ̀ wọn abẹ́ ẹ̀kọ́ ni àwọn àdánù àkọlọ́mọdé dánù a mú a kálukó fi pa ojú rẹ dáadáa ó fi pa ojú rẹ dáadáa alibarika ni àti nǹkan ò sínú ẹsìn kò sínú ẹsìn àìmọ̀ ló ti ká sí ńgbà táwa náà ṣe táwa náà pàdé àbáni pàdé rẹ ìṣọ tó torí gbàgede tó mú akọfẹsẹ rìn lẹ wọn lànà ti sọ igbe sọmọ mọ ọhàn bí mo tó ní akófìkọ wọlé ẹsẹ alóhùn bí mo hó rí ha. ولا تردوها حتى تمسحوا بها وجوهكم فإن البركة تنزل فيها فدي في سنتو وفتاني لا تكفلوا wípé tẹ́ẹ̀bà bẹ́ lọ́wọ́ àtẹlẹwọ́ yìí kẹ́ ẹ máa tẹ́ ẹ má tẹ́ òdì ọwọ́ ẹ gbọ́dọ̀ wá dáwọ́ padà ṣáájú kẹ́ ẹ tó fi bọ́jú torí ká àlùbáríkà ọmọ sọ̀kalẹ̀ sínú ọwọ́ yìí àmọ́ kò fẹsẹ̀ rìn lọ torí di ilé iṣẹ́ bá ṣàdúrà ẹnbẹ́nu tí máa jẹ́ kádùn òtítì gbà kékeré yẹn gbọ́wọ́ sókè torí pàṣẹ ti sọ pé onítìjú ọlọ́rẹ lọ́lọ́ ojú àti máa ti lọ ọmọ àti ọlọ́run kékeré nìkan sọ̀rọ̀ kankan lọ́dọ̀ rẹ̀ kó wá dáwọ́ yẹn padà ló nínú sábàbí gbígbàdúrà ní ká gbọ́wọ́ sókè ṣùgbọ́n kò sínú sábàbí gbígbàdúrà àdádáálẹ̀ tí ò ṣe déédéé oníkàmọ́ wa fọwọ́ yẹn kọjú tẹ̀bá ti bẹ́ẹ̀ lọ́ntọ́ káti ẹ̀kọ́ ẹgbọ́wọ́ sókè ẹ̀ kàwọ́ yín lẹ̀ ẹ̀ dá nǹkan kan nù jama torí tẹ́lẹ̀ náà kò sí nǹkan kan lọ́wọ́ yín àdúrà sẹ́yìn ti wé o ti o ti ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ti bọ̀ níbi àwọn Sudan táwọn náà bá ṣàdúrà jọba tó wọn bá tẹwọ́ tó ṣàdúrà jọba wọn á ti ó ti mú pé kò ní ta àmọ́ àwọn ò ní fi bọ́ ju o kí ọba pamọ́ra sẹ́lẹ̀lẹ́sẹ̀ wá sọ wọ́n lẹ̀ tó gbogbo ẹ̀ náà ilé irọ́ náà gbogbo ẹ̀ kò nítumà tẹ̀bá ti bẹ́ẹ̀ lọ́sẹ̀ ẹ̀ nídìí kẹ́ fọwọ́ segin ni ẹ̀ nídìí kẹ́ fọwọ́ bọ́jú. tọ́ bákan náà nínú àwọn àtúnṣe wọn náà ní pé tọ́mátì pèpè fún sọlá tó magre káwa rẹ nìkan kó wa dìde kó ma ṣe náfìlà ká ma tako òsì ni náfìlà wa àmọ́ anabi lẹni tó bá fẹ́ wọn ni sallu qabla al-maghrib sallu qabla al-maghrib sallu qabla al-maghrib liman sha anabi ni ẹ ṣe sọláàtì ṣáájú maghrib ẹ ṣe sọláàtì ṣáájú maghrib ẹ ṣe sọláàtì ṣáájú maghrib fẹni tó bá fẹ́ ẹ má takò ẹnikẹ́ni tí ń ṣe sọláàtì láàrin fún sọláàtì maghrib sí ìgbà tá a ṣe al-iqama wa ń bẹ̀rù ẹ ṣètò rákà méjì àmọ́ ká máa takò yẹn káwọ́ kó di wàhálà sí ẹ̀rí wò lẹ́ni lórí pé kọ́mọ̀tì bóyá ẹ̀rí yìí ni Imam Malik torí nu mẹ́tàbù Màlíkì àwọn sọ ibi tó máa ti pèpè fún sọ láti tẹ́ pèpè tẹ́ ẹsẹ̀ kọ́mọ̀ Allahu Akbar tó nínú mẹ́tàbù Màlíkì ni tó nínú súnà anábì kó kò sí tó burú ń bẹ̀. nínú àwọn àtijọ́ òun náà ni kéèyàn má máa lọ jímáà lọ́jọ́ júmọ̀á ìwà mọ́sálásí ọ̀daràn agbọ́ ojoojúmọ́ ìwà olóńsé nu lé ni wọ́n máa ṣe júmọ̀ lé oní ṣọ́ọ̀pù láti ṣe júmọ̀ ní ṣọ́ọ̀pù sáfù ló dé ṣọ́ọ̀pù yìí ni àbí báwo tó àyè ṣe júmọ̀ ládàáṣe èèyàn gbọ́dọ̀ lọ sí mọ́sálásí ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ aláwùjọ wa wàláì ọ̀ ń báyà wọ́n tẹ̀ ń jẹ́ mùsùlùmí kọ́ lásán ولا صدق ولا صلى ولكن كذب وتولى أقولني والله àkàrà kéwkéwké lọ fẹ́ في mọ́ mùsùlùmí wọ́tọ́ ẹgbẹ́ nìsinyìí báyìí wọ́n bẹ lónìí lọ́n sakọ tó ọba kú tán tẹ̀ pọ̀ nù káma máa lọ jùmọ̀ àbúrò ńlá ni o àbúrò ńlá ni tó tiẹ̀ kọ́ máa ṣẹlẹ̀ Abu Hurairah radiyallahu anhu ọgbẹ̀gbà ọ̀rọ̀ wa látọ̀dọ̀ anábà Muhammad sallallahu alayhi wa sallam. قل لا ينتهين أقوام عن ودعهم الجمعان أو لا يختمن الله على قلوبهم أديتي ثم لا يكونن من الغافلين الإمام مسلم بالبداية قال النبي صلى الله عليه وسلم صيفي أين جاي واجمع أي أبقى وأبركوا يسير أي باتي يوم كي الله أبوكي تتي تي أوكاين ẹ wàá máa jọ́ kan nínú àwọn akọ́nukọ́ra ọlọ́dà kò má tètè wà bẹ́ẹ̀ torí rẹ̀ jùmọ̀ a gbọ́dọ̀ fi ṣeré nínú àdìsí mi anabi sallallahu alaihi wasallam ó ní man taraka thalatha jùmọ̀ tahawanan taba'a Allahu ala qalbi Abu Dawud ló gbé jáde òfin sẹ́yìn anabi lẹni tí olùdó bá mú fatima mẹ́ta ni tó fèjì ní kí ọkàn rẹ̀ ọlọ́run kọ́ má tètè wà bẹ́ẹ̀ ẹja mójú tẹ̀sìn wa jàmá ó ti ẹ̀ka ti máa dé mọ́sálásí ṣáájú lè máa mú torí kálíbà láǹfààní àti gbọ́ gbogbo tí wọ́n bá sọ nínú kútúbà nínú àwọn àtúnṣe òun náà ni wípé kéèyàn fẹ́ yàwó kéèyàn á ti torí kó ń fẹ́ yàwó kó má lọ jùmọ̀ kó ti torí kó ń fẹ́ yàwó kó má wà sọ láti jàmá a'udhu billah kí ló dé ẹ mọ̀ fún wọn sọ fẹ́ yàwó eléyìí ń tó láwàá wí kò tó láwàá wí débi yàwó yìí náà lẹ́jọ́ máa lura ẹjọ́ mi táyì wó dé mọ́sálásí jẹ́tù ní bàbá lè má mọ̀ ẹ wá dá ẹyí sì wá mọ́sálásí. nínú àtìsé onátò ní ká lọ sí hajj ká darí wọn máa ti hajj àlùsọ̀rẹ́ àtàmáwá mọ́sálásí kí ló dé wọn là ti wọ mọ́sálásí kóòtù lẹ wọ tẹ́lẹ̀ nínú àwọn àtúnṣe nìyẹn ọ̀yẹ́ kó rí bẹ́ẹ̀ ẹbí mùsùlùmí là wà mọ́tà tẹ lọ́lọ́ màdínà tẹ lọ́lọ́ ẹbí sọ láti náà lẹ́sẹ̀ ẹbí mọ́tíláṣí lẹ̀ ń wọ̀ ẹ wá níbi olùgbẹ́ bá tó wọ mọ́tíláṣí olùgbà tá a bá má sọ ẹ mọ̀ pé Yorùbá fẹ́ràn ayẹyẹ bàjẹ́ wọ́n ní màá ní bá rí ká rẹ bá rí ká rẹ òwe abẹ́rẹ́ nǹkan mẹ́ kọ́ máa látòkè lérí títú èdè sálẹ̀ ọ̀rá wọ́n lè dá mọ́tò dúró torí ẹ̀ sẹ́ẹ̀rí bá lálàá ara àwọn àtìsẹ nù jàmá dákun wọn mọsálásí kọlọ sínú ọjà dáńdá ní gbogbo olùdẹ́ǹkó àìrọ́ láti. nínú àwọn àtìsẹ òun náà ni káwọn èèyàn má máa wẹ ìwẹ̀ júmùà lọ́jọ́ júmùà nínú àtìsẹ tó bá dé pàdé padà wálé káwá wẹ̀ ká tó lọ mọsálásí ẹjẹ àti máa wẹ̀ látàárọ̀ àmọ́ kí wẹ̀yẹ kọ́ máa wá lẹ́yìn ìgbà tí àlùfáàjàre ti yọ káwẹ̀ pẹ̀lú àníyàn pa àwẹ̀wẹ̀ júmọ̀ lásìkò júmọ̀ àbátó tá a bá lọ mọ́tíláṣí ọ̀dà rẹ̀ nínú àwọn àtúnṣe onáà ní kó ọjọ́ júmọ̀ àtòrú júmọ̀ káma máa ti àsọ̀láàtì lọ́pọ̀lọpọ̀ bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam orúkọ ànàbí sallallahu alayhi wa sallam ni tọ́ba di òru àti ọ̀sán ọjọ́ júmọ̀ ẹ máa ti àsọ̀láàtì fún mi lọ́pọ̀lọpọ̀ a ti ti mọ òru ọjọ́ júmọ̀ òun náà ní tóorùn bá ti wọ̀ lọ́jọ́ alùpàmì ọ̀sán ọjọ́ júmọ̀ òun náà ní ìgbà tí ilẹ̀ bá ti mọ́ lọ́jọ́ júmọ̀ títí tí òfin ìgbà tó ràn ọwọ́ tó àwọn àsìkò yọ ẹ káma ti àsọdátù lọ́pọ̀lọpọ̀ fánàbí Muhammad sallallahu alaihi wa sallam táwa lè dájọ máa lásọdátù lẹ láti bùn ọlọmọdé àdádálẹ oníkálukú láyé rẹ kọmọ sọsọ láti fánàbí sallallahu alaihi wa sallam. nínú àwọn àtìsẹ òun náà ní ká máa ṣe fanfa lórí pẹ́sàkà sórọ́tò lọ́jọ́ júmọ́ bàbá mi fanfa náà ó gbé lọ́dọ̀ fi hàn fẹsẹ̀ nílẹ̀ ní abẹ́ nílẹ̀ torí kọ́ ọ̀rọ̀ kọ̀ òbúrú ọ̀rọ̀ ọ̀rọ̀ kọ̀ fẹsẹ̀ nílẹ̀ lọ́jọ́ júmọ́ kálukú tẹ̀lé ìtumọ̀ sí pé nínú àtìsí oníkó jẹ́ kí gbogbo ọ̀sán ọjọ́ túmọ̀ ẹ̀kọ́ tọmọ ọlọ́ pẹ̀lú kóòrùn wọ̀ láì jẹ́ kó ka sóòrò tó kà nínú àwọn àtìsí òun náà ní pé tẹ́ ẹ bá wọ mọ́tíláṣí lọ́jọ́ túmọ̀ à ìmáàmù ti dé ìmáàmù ò tí dé ọ̀pọ̀lọpọ̀ ètò tahiyatul masjid nínú àwọn àtìsí nìyẹn á ti tahiyatul masjid jókòó ìmáàmù wa ti ń bá kútúbà lọ kí n tó dé màá tún ṣe tahiyatul masjid kí n tó jókòó bẹ́ẹ̀ la nàbì sallallahu alaihi wasallam fi kọ́ wa. nínú àwọn àtúnṣe òun náà ní pé kásọ ike ẹ̀ka soso ni làwọn máa pèpè fún sọ̀rọ̀ ẹ̀ lọ́jọ́ jùmọ̀ àní pèlẹ́ méjì nítorí pé ìtàn ti láyé ànábìnú ó náà ni wọ́n ti Abubakar ó náà ni wọ́n ti Umar àti Usman níbẹ̀rẹ̀ Usman lọ padà wá fi kàn fún un àwọn òsìfẹ́ sàdáadáa lẹ̀ káwọn wá pé tí Usman fi kún ládàádáa lẹ̀ ara àti sẹ́nu eléyìí tó ti pa àwọn ṣíà àwọn ní ma sábà sí àyàfi àwọn ọmọ alásèjù àwọn alárìkúndá àwọn aláhọkànkún tí ma gbogbo kálukú lọ́ọ́ ma jahannam irú àwọn tẹ̀pìrìyà wọ́n sọ pé ntí usman fi fún yín gèdè sunna bídà náà ni usman náà ti di kèfèrí lọ́dọ̀ wọn sẹ́mi pé ọ̀nà wọn náà ni pé gbogbo èèyàn ń kọ́ kèfèrí náà ni. àdánwò ńlá àtàdánù lọ́pọ̀ torí ẹ̀ á pèsè láti lẹ́ẹ̀mejì ẹ pèsè alákọ̀ọ́kọ́ kí ìmáàmù tó dé ẹ pèsè ẹlẹ́kejì lẹ́yìn ìgbà tí ìmáàmù tó dé. wọ́n wá ní ìgbà tí usman sọ pé kí wọ́n máa pèsè fún sọ̀dá kò dìnnà rárá sígbà tó ń pẹ̀lẹ́ kejì náà nítorí pé àyè pèsè fún sọlá lásìkò rẹ̀ òdodo ìmáàmù ó ti dé náà nígbà lásìkò tó torí de eléyìí báyìí á ṣe á pèsè alákọ̀ọ́kọ́ yìí kí ìmáàmù ó tó dé tí bá tó ti dé dàgbé tó tó á ẹlẹ́ẹ̀kejì nínú àwọn àṣìṣe wọn náà ní ká máa dá nígbà tí ẹnìkan dánrú ẹ̀wò láyé ànábì sallallahu alaihi wasallam ànábì ní jókòó kọ̀kọ̀dọ̀ àdáyì ẹ̀wọ̀ àdáyì òtìfara ní àwọn èèyàn ànábì dájọ́ sallallahu alaihi wasallam lórí agogo ń dọ́ba bẹ́ẹ̀ sí lọ́jọ́ jùmọ̀ tètè sí kó tó wọ mọ́sálásí ọmọ pé tó máa dọ̀ọ̀la tó wọn bá dọ́ba bẹ́ẹ̀ sí kó tó wọ mọ́sálásí ètò ọba tó gbẹ̀yìn tí èsì ti jẹkújẹ ni wọ́n jẹ tí òun fi so sàlù alálẹ́yìn gbogbo tó kọ́ bá jáde kakúkú òun fẹ̀. ìtọ̀ bí máa wá ní ìtẹ́jú ìtẹ́jú tọ̀tọ̀ rẹ dáadáa tọ̀ bá tọ̀ dáadáa sàlù alákọ̀wọ́ mi pílásì. ẹni tó bá ti wá jáde má tó sojú kòkòrò pé ní tí mo ti kú ọ wá sáfù alákọ̀ọ́kọ́ ọ wá tẹ sáfù ogún mọ́lẹ̀ kó tó lè jáde mọ́tò ń kọ́ fẹ́ gbìyànjú padà síbẹ̀ torí pé tí wọ́n ní kọ́ mọ́tò wọn padà sí náà ó di pọ́n déjì káwọn èèyàn kọjá ọ̀tẹ̀ lómi níta mọ́lẹ̀ ọ̀tẹ̀ lómi lẹ́sẹ̀ mọ́lẹ̀ ọ̀tẹ̀ lómi lọ́wọ́ mọ́lẹ̀ ibi táyọ̀ sẹ́kù sí ẹjọ́ kò ń bẹ ọlọ́run ọ̀pá eléyìí jẹba nínú àwọn àtúnṣe òun náà ni kéèyàn máa gbé igba kóló sàrà kọ́ máa gbé kájọ mọ́tálásí lásìkò náà ṣe kútùbà fisabilillah fisabilillah kí ló fẹ́ mi. ó ti yẹ kó ti jẹ́ pé a ti gbọ́n lajú débi wípé ẹni tó bá fẹ́ dá sí tọ́lọ́ àpótí la gbé kalẹ̀ wọn sọ́ọ̀bẹ̀ onídìí kí bàbá kan máa dára rẹ̀ láǹkọ́ máa gbé ká tó wọ́n lọ fẹ́ jẹun ó sì ti jẹ́ ká lajú débi pé gan àpótí nǹkan lè kàn máa rò gírí akọ̀kọ̀ fisabilillah ìsìláàmù ọ̀fẹ́ dá sí tọ́lọ́ dá sí sọ́ọ̀síbẹ̀ sí wàhálà rẹ̀ àmọ́ àmọ́ agbégbá kóló kàkà nígbà tó yẹ kí wọn náà tẹ́tí gbọ́ kótóbà kọ̀tọ́ nínú àwọn àtúnṣe oníkàmọ̀ sọ̀rọ̀ ńgbà tí wọ́n ti kótóbà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wa ọ̀mọ̀ yìí pé fóònù gan-an dà ń lò níṣẹ́ ló yẹ ká pa bàbá ti pa kárí pa rẹ̀hùn rẹ̀ sílẹ̀ débi pé kò ní dé káká ní gbọ́mọ́ títí tí wọ́n fi parí sọ̀lá ẹlòmíì nígbà tí wọ́n ti sọ kótóbà lọ́njọ́ má tó tún lọ gba kọ́ọ̀lù kọ̀tọ́kọ̀dá nítorí kó o ti sọ̀rọ̀ òfin ọlọ́run sì ní pé ẹnikẹ́ni tó bá sọ̀rọ̀ ó ti sọ̀sọ́kùsọ ẹni tó bá sọ̀sọ́kùsọ àdéhìí kan sọ kò ní jùmọ̀ torí ẹ̀ka kíyè sára nínú àwọn àṣìṣe òun náà ni ká parí sọlá tó jùmọ̀ à kéèyàn tún á máa ti kọ́ ọ̀mà bí kò ń ti sọlá tó tó lẹ́yìn jùmọ̀ à àwọn kan máa ṣe bẹ́ẹ̀ àṣìṣe ńlá ni wọ́n nítorí pé júmọ́ àtọ́jọ́ráka méjì kò tí tó ojoojúmọ́ la gbọ́dọ̀ ṣe sọ̀dá tó tó júmọ́ àkàn wá bíi nábìlà ni àwòrán bìlà ojúlówó ọ̀ràn yẹn ni júmọ́ eléyìí tó ti kí dẹ́ bá ti ṣe lọ́jọ́ júmọ́ ó ti tó ẹ̀rù kátàkẹ́ tó ṣe sọ̀dá tó tó ọ̀sán nínú àwọn àṣìṣe onáà ní ká parí júmọ́ àfẹ́nìkan wá ti di mọ́ṣáláṣí ó ti ṣe tẹ̀síì ó ti ṣe gbogbo ẹ̀ ọwọ́ àdìjẹ ní mọ́tíláṣí wa fẹ́ ṣe náfìlà báwa ni ẹnìkan kọ́ gbọ́dọ̀ ṣe náfìlà lẹ́yìn júmọ́ o ẹnìkan kọ́ gbọ́dọ̀ ṣe náfìlà lẹ́yìn júmọ́ ẹ ṣọ́ra o ẹ ṣọ́ra bá ṣẹ́jú o àṣejù báwo anabi sallallahu alaihi wasallam ni ẹni tó bá fẹ́ ṣe náfìlà lẹ́yìn júmọ́ àkóso rákà mẹ́rin sọ́hábí ti sọ pé mo rí báńdà bí màá ti rákà méjì lẹ́yìn júmọ́ àmọ́ nílé rẹ̀ àwọn olùmọ̀ á sọ pé ajẹ́kọ̀ọ́kùn tọ́ba jẹ́ pé mọ́tíláṣí ni rákà mélòó ló ṣe mẹ́rin tọ́ba jẹ́ pé lè wá ń bọ́ rákà méjì. nínú àwọn àtúnṣe òun náà ní kí tọ́ba dọjọ́ júmọ̀ kí lè má mú owó tó dé lẹ́nu kó tó máa ti wá ìsílẹ̀. nínú àwọn àtúnṣe ní ọ̀tà kó súnà nàgbà Muhammad sallallahu alaihi wa sallam adúpẹ́ bọ́lá pé wọ́n ṣe bẹ́ẹ̀ láwọn ilẹ̀ Yorùbá wa àbí wọ́n ṣe bẹ́ẹ̀ ẹ̀yà pàtì ẹ̀ pàtì kọ́dà lómi tó fi ń gbókù ikú ẹ̀ bàbá wọn wà sí i sáájú juma ọlákòókò gbọ́ wá sí rẹ̀ kí ni a fẹ́ fi wá sí rẹ̀ àní ìmáàmù la fẹ́ gbọ́ ìmáàmù náà tó wáyé kọ́ sọ̀rọ̀ tá a gbọ́ ìmáàmù wa máa ka kútu bàtà tá a gbọ́. ṣé ẹni tó tó yé wa kọ́ lọ́wọ́ ẹ̀kọ́ jẹ́ lè máàmù. torí di eléyìí báyìí ara wa ti sẹ́nu kí ti sún náà nàbì sallallahu alaihi wasallam kí kẹ́ni kọ́ kọ́kọ́ sọ̀rọ̀ kí lè máàmù ara wọn àtìsẹ onínàìjíríà kò tún bí ẹ̀rọ gbòǹgbò gbogbo sẹnu kọmọ wọn kakú lọtò sáàkì yẹn sínú gbòǹgbò lọ́dọ̀ tí ò ní jẹ́ kí gbogbo èèyàn rẹ̀ ti bora ọ̀sẹ̀ tó bẹ̀ ọ̀kú kọ̀ọ̀ka sínú gbòǹgbò kálukọ́ ká díẹ̀ láàrin rẹ̀ sọ́lọ̀ nínú àwọn àtìsẹ onáni ká yarí pé lálá gbàgádá àfi ká tó kútùbà lédè lárúbáwá táwọn àjàmọ́ àwọ̀ ọgbọ́ táwọn mọ̀lẹ́kà láti ṣe fún àbáwọn ìtọ́wọ́ àwọn àdúrà làǹbá gbọ́ torí òfin ṣẹ̀ríà ó ní tó bá ti jẹ́ pé àwọn ìdá ń bá sọ̀rọ̀ wọn bá di lárúbá wọn èsì ti lárúbá wọn bá ti kútùbà fún wọn léde tí wọn gbọ́ àmọ́ ká tún àwọn orí kan kútùbà eléyìí tó gbọ́dọ̀ wá léde lárúbá kó wá léde lárúbá bẹ́ẹ̀ ni tábà fẹ́ fi àyà sẹ̀rí àbá fẹ́ fi súnà àtẹ̀sọ̀lọ́lá àti sẹ́lá sẹ̀rí nínú àwọn àtìsẹ onáà ní káwọn lè má mú kankan tó á jàǹfà nírú eléyìí ọjọ́ pé kò máa ń ṣe ń ṣe rárá rárá rárá yóò wá sọ kó túbà déré yóò sọ dẹsẹ àfi bí eré baba sàlá ntọpọlọpọ máa ń ṣe lórí mímbà kọjá rárá tó bá ti débẹ̀ àwàdà kẹríkẹrí yóò sáfẹ́ pa àwọn èèyàn lẹ́yìn tó bá tún bá débi kan yóò tún sọ̀kalẹ̀ àlùkẹ́bà rẹ̀ yóò kó wájú ẹ̀dá bí tọ́lú wa dàbí tọ́lú wa ẹ̀dá bí wa bá tó àwọn obìnrin náà fi máa jóbọ̀ àdá bí wa kìí gbòǹgbò àdá àbùkà àwùlà wà bí o bá lẹ̀ kú. bá torí délé gbogbo rẹlẹ dàmà ẹni tó bá mímà. kí kútùbà wọn sì máa di eré máa dé ó mọ̀ máa dé fáwọn àkọlé tí ò nítumà láàmà ṣe kútùbà lé lórí ojoojúmọ́ ntí ọkàn wa lọ́ọ́ tí ọkàn wa lẹ́sẹ̀ ni láàmà tẹ̀bàtì torí ẹ̀ ó yẹ kí lè má mọ̀ ọ́ ní àlàkalẹ̀ fúnra rẹ̀ nípa bí kútùbà ó ti máa jẹ́ ìwé kan wà dà pọ̀ báwọn báwo ló yẹ kí kó túbọ̀ máa rí léyìí tó ti ṣe pé táwọn lè máàmù bá ń tẹ̀lé pẹ̀lú ògbó ọlọ́run kó túbọ̀ rẹ̀ ò ní sá wọ́n gbìyànjú láti rí pé lónìí ọ̀rọ̀ àkídà la níbo la ti bọ́rọ̀ àkídà dì ọ̀rọ̀ gbàgbọ́ ìgbàgbọ́ òdodo wa bó la bá dé ibi tó ọba dé o ìgbà náà lẹ ti tẹ̀síwájú òní ọ̀rọ̀ fíkà la fẹ́ sọ níbo la ti bọ̀rọ̀ kékeré òní pẹ̀lú àwọn jàmá wa láti dọ́tà àti sọkútùbà ibi tó dé náà ló ti tẹ̀síwájú òní ọ̀rọ̀ wa ńlá bẹ́ sọ mélòó la ti sọ nínú wa ibẹ̀ láti ti bẹ̀rẹ̀ lónìí nínú ọ̀rọ̀ tá a bá wọn sọ òní ìtàn Nábì sallallahu alaihi wasallam la fẹ́ mẹ́nuba níbo la ti dúró òní abẹ́ sọ̀rọ̀ nípa àwọn sàhábà ni níbo la dé ta la ti sọ́n pa rẹ̀ káyìn ta ló tún kàn lónìí òní ti ń ṣẹlẹ̀ la fẹ́ sọ èwo ló pàtàkì pẹ̀lú báyẹn àwọn èèyàn máa jẹ́ pé wọ́n ń rẹ́ kọ̀ọ̀kọ́ àwùjọ ń yí padà ìwà àwọn èèyàn náà ń dọ̀tún ní dáadáa ìlọsíwájú ń bá àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ kéka ti pa wá wà àmọ̀tẹ́ kúkúbà ẹ̀yọ̀ kan débi táwọn gbọ́ tọ́ nígbà tí ẹjọ́ aṣọ kúkúbà àwa kan alára dájọ́ ọmọ rondórondó àti rí kúkúbà kan agbọ́ fún twenty five years wọn lọ bá ìmáàmù àti bàbá ó yẹ kí ẹ pààrọ̀ kútúbà yìí tó bá ní pààrọ̀ kí ńlá kútúbà ni bàbá táwọn yẹn ti fi táwọn ti sẹ́yìn wọn ò lè fi ti sẹ́yìn àá kọ́ tẹ̀wé àti àwọn agbágbé ayò hànà ayò hànà àwọn yẹn wọ́n ti àmì ayò hànà àmì nígbà tí ẹ bá sọ fún mi pé ẹ̀yin èèyàn àwa ní àmì o tó bá pé tètè ọgbọ́n làbí bá a sọ̀rọ̀ sami lẹ́sọ̀ọ́ ńgbà fẹ́ ẹ̀yìn èèyàn bẹ́ẹ̀ tó gbà tó bá a pètè tá a gbọ́ pé ẹ̀yìn èèyàn á tẹ̀sí ọ̀rọ̀ kan pàtàkì lọ́fẹ́ wá lẹ́yìn rẹ̀ àmọ́ ńgbà tí bàbá lè má mu ní ayọ̀ hànàdù àwọn èèyàn sàdédé sí àmì o sẹ́wọ̀n pé àdúrà náà máa ń tẹnu ma àwọn máa wò pé yóò tètè gbà àwọn ò sì gbélé pé ayọ̀ hànàdù àwọn èèyàn ti sàmì tẹ́lẹ̀ ayọ̀ hànàdù ayọ̀ hànàdù àwọn èèyàn á gẹ́sì pé àdúrà lánàá tòtòrí ẹgbẹ́ àti ayé àtàkùn àmì ayé àtàkùn àmì àwọn mẹlẹ́ka kò sùúrù lórí ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ rẹ̀. ṣé àmì lọ́yẹ kẹ́yìn ti ní yọ̀ọ̀tọ̀ ẹ ẹ lè bu àtòrí báwọn ọ̀ma kí o àwọn lè má mú wa náà kọ́ wọ́n wọ jí àwọn alọ́. wọ́n sá máa tẹnu mọ́ kútu bẹ́ẹ̀ yọ kẹ́yìn náà sáni tá. wọ́n lè sọ pé gbogbo lè má mú tọ́ bá tó kútu báyìí nínú àwọn àkídà àwọn Yorùbá nù tẹ́lẹ̀ lè má mú tó bá fi lè tó kótó bá a ah, ìlú ọ̀dà ẹ̀yìn tó àmọ́ àkàntàngìlì ti bá ní. tó àwa ṣe fún ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àwa ní bàbá a ah, gbọ́ nǹkan mi ẹ wí nǹkan mi ó ní èyí tá à ń wú ti tẹ́ èyí tẹ̀ ń wú túmọ̀ rẹ̀ fún wa àwọn ọ̀gbọ́n tẹ̀ wọ́n tó ara ti sẹ́nu wàláhì ó fa sábà bí kan pàtàkì táwọn fi fúgbà pípẹ́ táwọn fi máa kankan gbà. gbàgbà tẹnu mọ́ kótó bẹ́ẹ̀ yọ̀kan bẹ́ẹ̀ làwùsá náà ṣe bẹ́ẹ̀ náà yorùbá náà ṣe wọ́n kàn máa kàǹkà yọ̀kan ẹ̀ńtọ́gbọ́ lárúbá gbọ̀n lérí kankan mú bẹ́ẹ̀ torí kàkùkà náà ìkàkùkà náà wọ́n kà lédè lárúbá ẹgbọ́ lápẹ̀jù rẹ̀ ní ìsìn nínú kótóbà tí wọ́n gbà yẹn torí pé àwọn kótóbà ìwé kótóbà wọn ti ṣe kalẹ̀ pé kótóbà tí wọ́n ti ṣe ń Baghdad lápẹ̀jùwe láti one thousand three hundred and fifty years ago ìní ọmọ wa kà sáwà létí ẹgbọ́ lápẹ̀jùwe lédè lárúbá ẹni tí wọ́n kọ́ ẹ̀ẹ́dẹ́bẹ̀rù bí mamman ẹ ti ara àwọn ẹni tó ti kú kẹ́ ẹ wòye kẹ́ ẹ ti làákàyè gbàtí lè má mu tiwa tí wọ́n kà àwọn ni ẹ̀ẹ́dẹ́bẹ̀rù bí mamada lédè lárúbá náà ìlú mọ̀ọ́sí má pé ẹ ti làákàyè sẹ́ni tọ́jẹ́ pé ìgbà wo ah, kí ni tuma ẹni tọ́jẹ́ pé ìgbà wo tó èdè nu àbí sọkúsọ bí mamada ó wá ní bí mamada lédè lárúbá nǹkan kò tún nítumà wọn kàn kó àwọn èèyàn mẹ́rẹ̀ lóríṣiríṣi nínú àwọn àtìsẹ tìní kí lè má mọ ọmọ bọ wá jìmà ó gbé pọpá kan lọ́wọ́ pọpá àtẹ àwọn kan wà tẹ̀lé bàbá yìí máa mú yẹn fáwọn wọn ní bọdígà wọn náà máa bọ wọn máa gbé pọpá ń bọ gbogbo ẹjọ bá ti di pé ah, ẹ kí bàbá ó lè tàyàn lépè torí pọpá àtẹ nìyẹn. <laughs> gbogbo eléyìí ò sí nínú islam jẹba kò sí nínú islam tó ń torí délé pọpá kíni kí la fẹ́ fi sí kí la fẹ́ fi pọpá náà sí àbí kò tún fẹ́ fi kútu àkótó àbí kò mú pọpá lọ ara àtìsí náà nítorí pé anabi sallallahu alaihi wasallam tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí máa mú pọpá lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí máa mú ọrùn lọ́wọ́ yọwọ afarati nígbà tí o ti ní mímbà ṣùgbọ́n ṣe dáná bìtì ní mímbà báyìí kò ló pọpá má kò lọ ọrùn má àmọ́ wa ti wa mímbà ti wa ti pẹ́ pọ̀pá yìí náà sáà ní sá wọ́n tún dára sí pọ̀pá dáadáa omi gan wọ́n tún sọ ríru kújú sí báyìí tí wọ́n dé ládé tó gbogbo eléyìí kì í sara nǹkan tó bá mu ara àtìsé lọ́wọ́ akramakumullah nínú àwọn àtìsé òun náà ní kọjá pé gbogbo òtán arọ gbogbo òtán àdánwò gbogbo òtán kúsọ ìlànà sọnù kútùbà àwọn tó jẹ́ pé ẹ lè rí inú tíra kankan àbàwọn tíra tó kó àwọn ọ̀rọ̀ jọ pé ẹ sọ́ra fáwọn ọ̀rọ̀ yìí o làwọn ọmọ wa kà sílé ẹ lè sọ pé lọ́jọ́ kan ọlọ́run sọ fún màlẹ́kà kó pé bọ́bì ẹ gbọ́rọ̀ dé yorùbá sí yorùbá sí pé bọ́bì màlẹ́kà kó bá bọ́bì ọbẹ̀ sọ̀rọ̀ ọlọ́run bá àwọn èèyàn máa ń sọ ọlọ́wọ́ àwọn ọ̀rọ̀ burúkú irọ́ kú lẹ́sẹ̀. tó eléyìí kí ló ní ti pẹ̀lú ẹ̀sìn àmẹ́sì ọ̀pọ̀lọpọ̀ màlúwa láti ọ̀pọ̀lọpọ̀ tó máa ní wọ́n ti sọ láti zero over ten ni wọ́n gbà ọ̀pọ̀lọpọ̀ ńlọ́jọ́ pé ẹ̀sìn kọjú sí báyìí pàkọ́ làwọn kọ́ ọbẹ̀ tó ìwọ lè máàmù náà ló yẹ kó tún wa sí tó ráàmù náà ńlá ń bẹ wá sí àwọn lè máàmù tó bá mọ lórí jọ júmọ̀ àlásán wàláì torí pé ẹni tí ìwà gbọ́rọ̀ lọ túláàsì yóò jókòó jùmọ̀ kódà kó ti pé díẹ̀ lọ gbọ́ àwùjọ máa yí padà àwùjọ máa yí padà àwùjọ máa yí padà. Ìlú ìjọba sábà nínú ọ̀rọ̀ àti ọ̀dọ́dún tí ìwà ń bọ́ nípa ìwúta tó wà lọ́wọ́ lórí. Ilé ìtàkùn náà ní ọ̀kan ọ̀rọ̀ àpárí ìwà àdìgbò tẹ́lẹ̀. Ìwé àwọn adúlágbára kọ́dà wọ́n ti pè fún ọwọ́ méjèèjì tí lè má mú bá gbé sókè wọ́n ti pè fún pé ọwọ́ méjèèjì burúkú tí òun dà fún yìí tọ́lú ọ̀tàkùn fún náà nàbì sallallahu alaihi wasallam pé ń tàdúrà lẹ́yìn kótóbà kíkọ́ gbọ́wọ́ sókè àyàfi tọ́ba fẹ́ tọrọ òjò lórí kótóbà yóò gbọ́wọ́ sókè dáadáa lọ́jọ́ yìí pé ọwọ́ nǹkan yóò tẹ̀ta yorí yóò sì fẹ̀ pé ọlọ́run rọ̀jò fún wa ọlọ́run rọ̀jò fún wa ọlọ́run rọ̀jò fún wa àmọ́ yàtọ̀ sí léyìí ìpè à ń ṣàdúrà nígbẹ̀yìn kó túbọ̀ àwa gbọ́ sókè ànábì gbọ́ sókè sọ̀hábà ni ti mo rí tànàbì sè nígbà tí ń ṣàdúrà níbi kútúbà òun náà ní kọ́kọ́ máa ká rẹ̀ kó fi ṣàpèjúwe ntọ́kàtẹ́ ní kọ̀gbọ́ kọ̀kọ́ tẹ́wọ́ torí àwa jamana àgbọ̀dọ̀ tẹ́wọ́ nígbà tí wọ́n máa ń ṣe kútúbà nínú àtúnṣe òun náà ní kọjá pé ńgbà tí lè máa mú dákọ ànábì sallallahu alaihi wasallam ariwo wa sọ lálálá nínú mọ́sálásí sallallahu alaihi wasallam ẹ̀yọ́ ń bá ànábì adéwálé adéwálé báwo. yorùbá wọ́n tún fún ànábì lórí ẹ̀ tó kìí tó kìí ànábì tiwa tó sábà dákọ ànábì sallallahu alaihi wasallam sallallahu alaihi láì pariwo tí lè máa ń bá ń sàdúrà tó eléyìí jẹ bá ti ṣe máa ṣe nínú àwọn àtúnṣe òun náà ní kọjá pé àwọn àlùmọ́ọ̀mù wa yẹn sọlá tí wọn yóò kúrú jọjọ kótóbá wọn yóò wá gùn rẹpẹtẹ rẹpẹtẹ rẹpẹtẹ àti bẹ̀rẹ̀ kótóbá látàgò kan àgọ́ mẹ́ta la parí àmọ́ wa ti sọlá tó dùmọ àní mẹ́ta àbọ̀ a'udhu billahi minash shaitani rajim à ń parí júmọ̀ àbáyé ká tètè pa ọmọ àtúrì àtìsé burúkú lélẹ́yìí sọláàtì ó yẹ kó gùn kí kótóbà kọ́ má gùn tó tábà wá fi gbogbo àtìkù tá a fi ṣe kótóbà tí wọ́n bá wá sọláàtì júmọ̀ àwọn ọmọ wa ka iná àkọ́ iná àbí kó ọmọ akọ kólówó ọmọ ọmọ àtẹlú fájà tó kú tó dé. dárí pé kí wọ́n mú ní fi ń wẹ̀ ètò yẹ kọ́ mọ̀ kọ́ kà fún kọ̀ má ètò ọ̀já máa ń kankan ní òògùn rí ma kí ni wọ́n sọ nù kútùbà náà tí fi lọ wákàtí fi mẹ́ta kí ni sọ kí ni kókó ti ń rí sọ nígbà míì àkọ́rọ́mọ fún mi lọ ibi tí jàǹbá ti ṣe wà ní pé tẹ́rí ọ̀pọ̀lọpọ̀ lè má mọ̀ wọ́n máa fẹ́ lo mímbàrí tí wọ́n ti ń ṣe kútùbà gẹ́gẹ́ bí àyè polówó ọjà ẹlòmíì jẹ́ páàbù orí kútúbà ni ó ti máa polówó ẹlòmíì jọ ń tọ̀rí kọ̀ orí kútúbà ni ó ti máa kẹ́kẹ́ wá gbọ́wọ́ táwọn bá ti parí ọ̀la tuntun wọn. etí kálukú tó gbé lọ́wọ́ wọ́n ti sọ kútúbà dílé ìtajà fún ìdí tó fi jẹ́ pé wọ́n ti bá wọn mọ mọ́sálásí mi pé báago mẹ́ta ọ̀bá bẹ́ẹ̀ lò wọ́n ní ti pa mọ́ omi ẹ̀yìn aago mẹ́ta ni kọyẹ kọ máa rí bẹ́ẹ̀ jẹma gbogbo èèyàn tó jókòó síwájú yín tí wọn ti sọ láti ojúmọ́ ibi tẹ wọn ti wá kálukú sì ń bu kátà kọ padà sí ẹnu tẹ káwá pé tẹtí tán lónìí tá ń bu kátà ká padà sílé àbá bùkátà à ń bùkátà ebi máa ń pa wá jura wa lọ òtò wa wá mọ́tíláṣí láago kan kú kọ́tà ó ṣèjúmọ́ àfi láago mẹ́ta àbọ̀ tínú bá bẹ̀rẹ̀ sí lọ́ẹ̀lómi tó lóúnjẹ tó kù àbẹ́ ẹ̀kọ́ tọ́lọ́wọ́ bá sọ ni فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله Ọlọ́run ní sọ́mà ti parí sọ́lá ẹ fọ́n ká ẹ má jókòó kanu mọ́sálásí ẹ má wá jùlọ ọlọ́ ẹ má wá nínú ọlọ́ ọlọ́ kí wọn lọ fẹ́ fi tiẹ̀ patiwa dé tu ẹsẹ̀ ń tẹ̀sí ẹtú ẹtí káwọn anú tú kálukọ́ lọ wá nǹkan tí wọ́n bá dé lè jẹba nínú àwọn àtúnṣe òun náà ní í pé bọ́bá ti jọ rí i àwọn èèyàn máa ń fi gbogbo òru ọdún la wọn tètè náfìlà máa dùn wọn máa yan náfìlà títí lè mà àti tẹlẹlẹ ọta kò sún náà nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam nínú àtìsẹ òun náà ni tá a bá dé rí àwọn kan yan náfìlà tá a bá tó parí sọlá tó rí wọn tó tẹ náfìlà lẹ́yìn eléyìí àtìsẹ ìyẹn lè náfìlà lẹ́yìn rí àmọ́ kìí tẹ ní rí ìyẹn náà tẹ́ bá délé nínú àwọn àtúnṣe onáà ní ká máa pèsè fún sọlá ṣáájú sọlá ti rìn àbí ká sì kọ́ ọmọ ṣáájú rẹ̀ nínú àtúnṣe nínú àtúnṣe tún ní ká sọ pé as-salatu jami'a nínú àtúnṣe nítorí pé dábìí ti wá igbá lo as-salatu jami'a fún onáà ní sọlá tó kóso nígbà tí ìmálẹ́ òun tọ́ba wọ́ pẹ̀kùn lọ́sàn ìgbà yẹn sẹ̀rí àwọn gbé tába fẹ́ pa àwọn yẹn fẹ́ wá sí mọ́tíláṣí ká ti sọ láti kòtó níta sọ mọ́tíláṣí ni pé as-salatu jami'a táwọn yẹn bá ti kọ́ wọn máa wá mọ́tíláṣí ẹ̀sìn ní wíjà kan lọ. àmọ́ pé salatul Eid káwá sọ pé as-salatu máa mú sèdè rárá àlesọ̀ kankan. ní ilẹ̀ lárúbáwá mi sílẹ̀ máa ń bá ti dé àwọn onífọ̀gbà sọlá ti di àmì à wọ́n ní ọ̀sọ̀lá òun náà kìí sàdábì lónìí káwọ́ mo rò pé yé ti wá tí súnà sọ ni pé sílẹ̀ máa ń ba ti dé níta fi mà pé sọlá ti bẹ̀rẹ̀ òun náà ni pé ìmáàmù ni ó sọ̀rọ̀ pé tó bá fún yín kọ́dọ̀gba ọ̀gbọ́n lọ́ba tán nínú àwọn àtúnṣe òun náà ni pé kọjá yìí pé ìmáàmù kọ́kọ́ ti kútúbà kátó ti sọ̀lá tìrì ó ní káwọn èèyàn má bàa sá lọ torí tá a bá dúró di ẹ̀yìn sọ̀lá gbogbo èèyàn túlẹ̀ kò ní ẹ̀tọ́ bá dúró dúró bórí ara rẹ̀ ẹ̀tọ́ bá fẹ́ lọ́kọ́ máa lọ ẹ má yí tún náà nàbì padà sọ̀lá tìrì ni wọ́n máa kọ́kọ́ ti lẹ́yìn rẹ̀ ní kútúbà ọ̀wà yàtọ̀ sí sọ̀lá tìrì ẹ̀dá náà gbọ́n sókè ọgbọ́wọ́ ẹ̀kọ́ àbẹ́kọ̀ òjì ẹ̀mẹ̀sì Allahu Akbar láìpẹ́ yìí tọ̀ nínú àtìsí òun náà ní kílẹ̀ máa mọ ọmọ ẹ̀sẹ̀ kútùbà méjì lẹ́yìn sọ̀lá tó láàyè bíi tìjúmọ́ àtìsẹ́ ni kútùbà ẹ̀yọ̀kan là nàbì máa ṣe ní sọ̀lá tó eléyìí jẹ́ díẹ̀ nínú àwọn àtìsẹ́ eléyìí tá nínú sọ̀lá tó omi ìbẹ́ẹ̀mẹ̀ tó yẹ pé àmàmà torí pé àmà omi ìbẹ́ẹ̀mẹ̀ tó yẹ pé àmàmà torí pé àtìsí láti omi ti bẹ́ẹ̀mẹ̀ tó yẹ pé àmàmà ẹ jẹ́ ká yí padà àti dúpẹ́ fọlọ́ fún àti fún alábẹ̀mí dòní nítorí pé àǹfààní fọlọ́ ò ti pààyàn tó náà ní pé téèyàn ń ṣe láti ṣe téèyàn bá ti mọ èèyàn láǹfààní àti ẹ̀rọ àwọn ọmọ ìyá wa táwọn ti kú àwọn láǹfààní láti gbọ́rú eléyìí ambọ̀sibọ́sí pé tó bá jáde ṣe tiwọn náà àwọn náà tún ṣe kọ́ wá ní dàpọ̀ ní bójúmu pàwọ́ àtọ́lọ́ wọn bá tó ní ká máa gbẹ dò ní tọ́ dá wa sí á wàá kàn gbọ́ lásán àti ní sàtúnṣe ọlọ́wọ́n bá mọ̀ sí wa ní alágbọ̀dánù ọlọ́wọ́n bá kó sí wa lẹ́ni tí ìgbọ́rọ̀ tí sì fi sí wa o ọlọ́wọ́n bá kójọ́ kọ́dá fún wa láyé kọ́dá fún wa láwùjọ yá àwọn ẹ̀sìn wa kí ẹ bá ti ṣe lágbára mọ́ ọlọ́mọ akọ ti sùn wá lọ́wọ́ ọlọ́mọ bá kó túbọ̀ fi rọ̀ wá lọ́rùn dáadáa yẹ ẹ̀sán kìíyàn ọlọ́mọ ẹ̀jẹ̀ gbẹyìn náà rọ̀ tó ọmọ bá dé lẹ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الحمد لله الحمد لله eléyìí ó máa ń jẹ́ pé àwọn nǹkan tí ò yé nínú ìdánilẹ́kọ̀ọ́ kó yé àwọn nǹkan tí wọ́n mẹ́rin gbà ká gbọ́ nípa àwọn náà ìdí tó ti jẹ́ pé a máa gbogbo béèrè táwọn èèyàn bá kó wa tó bá jẹ mẹ́ta ìdánilẹ́kọ̀ọ́ àwọn nǹkan yìí lórí ọjọ́ wájú. níbi à ń sọ̀rọ̀ nípa àtìsí wa nínú sọ̀rẹ́ ẹlòmíì ń ṣèbéèrè nípa ápùlùmíkà ẹlòmíì ń ṣèbéèrè nípa àkúnlẹ̀ ẹlòmíì gẹ́gẹ́ tó sọ náà ní tuntun béèrè tó àsìkò sì fún ó yẹ ká lò dáadáa fún tó lè wúlò torí ẹ ọjọ́ mi ká máa ṣàkíyèsí lé ó ti ti gbọ́ pé béèrè mi ìwà bẹ́ẹ̀ tí ọba ń dá aṣọ lónìí mọ̀ táwọn ẹni tí wọ́n ṣe kí wọ́n má ti tọ́ka tí wọ́n fi dáhùn. wọ́n ní tí ìhòòhò wa bá hàn nígbà tá a wà lórí ìfọyà tọ́ba sọ láti dé àbí ọ̀gá jẹ àti pé pápá gan kí ló lè hàn gan nínú ìhòòhò ẹni tó lè làpá nínú sọ̀lá ìfọyà. ká ìhòòhò wa ọ̀kan nínú àwọn mẹ́tẹ̀ẹ̀mọ́ tí máa jẹ́ kí sọlá sọlá làbíà torí ẹ̀ láti ìgbà sábà ti bẹ̀rẹ̀ sọlá ti ẹ̀ láti parí ìwòwò ọgbọ́dọ̀ torí tó bá ti hàn pínrín báyìí sọlá ti ti bàjẹ́ wọ́n dàbí iná ti sọ pé káwà ní ìmára májẹ̀mú tí máa jẹ́ sọlá sọlá làbíà yálò aláàbá fi wá lọ já nínú sọlá ti wa ẹ̀ mọ̀ pé sọlá ti ti bàjẹ́ lẹ́yìn ìgbà tá a bá sálọ àlàkà sùn bẹ́ẹ̀. ọkùnrin etí ń bẹ láàrin ìdodo rẹ̀ tí orúnkún rẹ̀ méjèèjì kò gbọdọ̀ hàn síta o tó bá fi lè hàn tó bá fi lè lọ hàn pín tó láti ti dàrú ti bàjẹ́. torí rẹ̀ nígbà míì àwọn èèyàn máa ń sán sọ tí wọ́n pa kájà rẹ̀ azìmọ̀ pé tá a bá sán ìbora wa mára tá a pàkájà rẹ̀ tó ti jẹ́ kó nìkan ní bẹ́ẹ̀ lára wa látòkè wá sísàlẹ̀ láàrin pé apá àbìkan wà ní títí lẹ́gbàáyàwó agbọ̀n kejì ni ọ wà bíbò ibi tó wà ní títí lẹ́gbàáyàwó tá a bá ní irú aṣọ tá a sán mára pàkájà rẹ̀ ńlá bẹ́ẹ̀ ti ti sọ̀lẹ́ sàkíyèsí bí aṣọ yẹn sí lọ́nà tí òwò fi torí bí tí etí aṣọ yìí pàdé pẹ̀lú etí bí tó bá fi lè sí lọ́la ti bàjẹ́ torí ẹ̀ káàkiri sára ń bẹ̀. àwọn obìnrin gbogbo ara tí wọ́n lè wò wọ́n gbọ́dọ̀ kù wọ́n ti sọ láti ní àbí wọ́n ti sọ láti. ojú wọn àti ọwọ́ wọn méjèèjì àtẹ́lẹwọ́ olóde hàn síta nígbà tí wọ́n ń ṣe sọ láti nìkan lókè ìgbà tó bá jẹ́ pé ọkùnrin tí pọ̀ tọ́ ti gbé kóró sí wọn ọ̀bá ṣe bẹ́ẹ̀. Yẹ́nì tí ọ̀tọ́ ti gbé kówó sí wọn kóró sí wọn náà bá wà bẹ́ẹ̀ wọ́n ti gbọ́dọ̀ tó sí wọn. Fèrè ìjẹ òtítì jẹ. Lápèjúwe tóbìnrin máa ń ṣe sọ̀rọ̀ Obìnrin yìí wá wọ bọ́ǹbò. Gbogbo ojúkun rẹ̀ ní ìhàjà.

atọ̀rọ̀ balẹ̀ dáadáa ṣùgbọ́n kò kó òkú ẹsẹ̀ rẹ̀ òkú ẹsẹ̀ yẹn hàn ọ̀la ti yẹn fi ẹnu rẹ̀ ó ní ìgbà tí a lọ náà ọ̀la ti kó òkú ẹsẹ̀ rẹ̀ atẹ́lẹsẹ̀ rẹ̀ lè hàn nígbà tó borí kalẹ̀ atẹ́lẹsẹ̀ lè hàn lẹ́yìn eléyìí ọba àtọ̀lá rẹ̀ jẹ́ àbókè ẹsẹ̀ yẹn ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ tó bá gbàgbọ́ wọ gbàgbẹ́rẹ́ ó gùn débi gbogbo òkè ẹsẹ̀ ló ti tó àbúgbàtà ti pé tàǹtà àkọ́ ọ̀bọ̀ rẹ̀ láǹtà tó fi bo òkè ẹsẹ̀ rẹ̀ nítorí ọ̀rọ̀ náà tó bá tó lè bò bàbá ìdájọ́ tó wọ̀ sípò látòkè náà bàbá ìjẹ́ pé o fi lé àti òkè títà sí ilé orí ẹsẹ̀ rẹ̀ àbí kò tó bọ́ ìrọ̀lẹ́ sí káàkiri náà tẹ̀lé ìwòsí ìwòwò wa nínú ọ̀dà wọ́n ní sí àlùwàlá lè má wa bá bàjẹ́ sọlá tìrẹ̀ bàjẹ́ tí ìmáàmù bá wá pẹ́ nìkan síwájú síbi tí ìmáàmù kàtí ó délò náà ti máa bá a lọ ni àbí bákan méjì nínú kọjá pé ìmáàmù wa ti ń bẹ lórí fàtàhà àbó ti tayọ fàtàhà tó bá yẹ ni lè wa bá wà tí ìwọ náà bá gbé láti fi sílẹ̀ máàmù dé tó fi parí rẹ̀ nítorí ẹ̀kọ́ sẹ́yìn ìmáàmù dé ihdina sirata al-mustaqim làlù alájà tí wọ́n bá ti wá bẹ̀rẹ̀ wọ́n ti fà ọ́ síwájú nǹkan tí jàmọ́ ọkàn gbọ́ ni sirata alladhina an'amta alayhim torí pé tó fi bẹ̀rẹ̀ ni wọ́n parí ọ̀ bẹ̀rẹ̀ nǹkan tuntun tí wọ́n bá ti wá bá bá jà ń ọ wà kàńtọ́rọ̀ wọlọ́run láti ké kéésì tí ìmáàmù gbà lérò pé òun kè lọ́ba wa jẹ́ wípé ìmáàmù wa orí súrà lọ́wà sálùwàlà wọn ti já kíláàsì súrà yẹn nínú kọjá pé mo mọ̀ àbí kọjá pé mà kò sáyè fún gàràjì gbàtẹ́mi ò ti mà ìmáàmù tí wọn súrà tó yún náà níbi ìsàlẹ̀sàlẹ̀ tó ti lé tẹ́mi ò ti mà àmọ́ mo mọ̀ àlẹ́ ń lẹ́sọ́rà alámẹ́sírà rẹ lọ́rùn apá ọmọ dá wàhálà lẹ o tó torí pé kìí ṣe sẹ́là ń kọ́ lórí sọ̀lẹ́ níta sí máa ń là ń lò tòjú ọba tí wàá ṣe báwọn alihamudulilayi ibi tó le sí ni sẹ́kẹ̀ ìmáàmù yẹn oníraka kejì ni wọ́n wá bá ẹ̀jọ́ bẹ̀rẹ̀ àmọ́ ńgbà tí àlùwàlá rẹ̀ já ó ní pé wọ́n lọ kájú òṣùwọ̀n jù lọ́wọ́ pọ̀ síwájú tọ àwọn jama àwọn ẹni tó bá lórí rákà alákọ̀ọ́kọ́ pọ̀ àwọn ẹni tó sì léèdì bíi tiẹ̀ náà wà báwo la jà dà bàtọ́ bá bá sọ láti rẹ débi pé rákà ẹlẹ́ẹ̀kejì ni wọ́n bá ìmáàmù rákà kejì ti ìmáàmù ni ìmáàmù wà yìí alákọ̀ọ́kọ́ tiẹ̀ sì ni èyí túmọ̀ sí wípé ìgbà tí ìmáàmù bá sálámù kápẹ́ nǹkan kan sí àlùwàlá rẹ̀ tó fi lọ ìwọ ọba tó tẹ̀sẹ̀ bùkátà kó tó mú rákà kan wá ọmọ wa bá tó láti ìmáàmù lọ àti màkì rákà mẹ́ta ló kún fún ìmáàmù tó láti ògbóhùn àbí àpò àbí ìyá ọmọ bá tó láti ìmáàmù lọ tó bá ti pé rákà mẹ́ta sísọ láti ìmáàmù kù tó ó ti oníjókòó tọ́jọ́ àwùjọ ìwọ́dì gbogbo ẹ̀yin tẹ̀ wà lẹ́yìn máa ẹ̀yin ti máa ń kí àyè yí báyìí àyè ìjókòó títọ́ láti wọ́n ti tàn ẹ̀ jókòó retí ìmáàmù tòtò bá wọn ṣe tó kù fún yóò wá ṣe tòṣà òjò yín náà ṣe ẹ wá sàlámù gbà ilé ìjẹun tó jẹ náà. lórí òkú làbá ìmà náà náà kílẹ̀ wò. lẹ́yìn náà gan náà àkọ́kọ́ ẹgbẹ́ ní kátó máa ń ṣàlàyé ṣé pọ́sibílítì wà pé lè má mú kọ́ fẹ̀yìn tó wá ti lọ. ìjọba bá fà ìwádìí ọ̀hún abẹ́ pé ọjọ́ bẹ̀rẹ̀ wọ́n ní abáwọn èèyàn lórí òkú ọ̀ abáwọn èèyàn lórí òkú ọ̀ àwọn ń bẹ̀rù bá àbẹ̀kírọ́kà yẹn ọgbọ́n mọ́ wa lọ. sáà lè fi òkú láti wọ́n láti láti òkú yẹn àti báyìí máa ń lọ rò ká máa wá rí bọ̀ dáàbò wa ò ọ̀dọ́ ọ̀gá náà sàhábà ti ṣe bẹ́ẹ̀ wọ́n ń pè ní Abubakar ilé ìtajà kọ rẹ lẹ orúkọ ododo ibi tí káfí parí wọn mi hẹlẹ hẹlẹ hẹlẹ hẹlẹ gbàtà parí sọlá sáré ní tóbi báyìí wọn ni èmi ni wọn anabi sọlọ lọ àti anabi ni zálẹ tó mọ ọkọ hẹrùsọlù wàlẹ àdáwò ọlọ́wọ́n bó túbọ̀ dé kọ́ máa ń ṣe ìgbìyànjú lórí àṣìṣe náà àmọ́ má ti ṣe bẹ́ẹ̀ ṣe dáníkẹ́ nìkan má ti ṣe bẹ́ẹ̀ mọ̀ làwọn òfin kí wọ́n máa ṣe ọjà ló dùdú bẹ́ẹ̀. wọ́n ní kí ni ìdájọ́ ká dáwọ́ lẹ́nu sọ́lá ọba sọ́lá ti dẹ̀ ṣùgbọ́n ara rẹ ló dé ọ̀pàdánù ládàá sùnà torí ká káwọ́ lera wọn ká gbé lórí àyà wa sùnà náà ni wà nù sọ̀tọ̀tọ̀ àpò àríwá rẹ̀ sẹ́lẹ̀ ẹni tó dáwọ́ lẹ̀ ara rẹ ló dé. wọ́n ní kí ló burú nu ká ti sọ pàápàá pẹ̀lú àwọn ọmọ àwọn ìyàwó wa àhóburú jáde tí wọn fẹ́ kí mọ́sálásí ọparẹ́ láwùjọ kí ló ń dọ̀la tí wọn mọ̀ kí mọ́sálásí ọwà láwùjọ ìlọsíwájú ẹ̀sìn àmì pé mùsùlùmí sì ń bẹ láwùjọ yìí tí wọn bá wá wá tẹ̀mí ọ̀wá títọ̀ wọn wà kí láǹfààní mọ́sálásí wọn kò láǹfààní ma torí délé mọ́sálásí lọ́lọ́ ọmọ máa ń lẹ́yìn lẹ́yìn ó mú lẹ́yìn lọ sọ́mà sọ pé bàbá obìnrin yìí sínú rẹ̀ ó dùn àbí òní bàbá ni ọdún wa sọ pé bàbá obìnrin yìí ọkàn wọ́n bàjẹ́ gẹ́gẹ́ bí obìnrin náà sọ́mà sọ pé mọ̀mọ́ ọkùnrin yìí ọkùnrin báwo obìnrin lẹ́nu àhà torí ẹ ẹni tí wọ́n á jẹ́ lè má mọ àwọn obìnrin tí èlò ọmọ síláàsì kọ̀dà ọ̀ ẹ máa lọ ọmọ wọ́n ní ìmáàmù wa ọkà tí ó dé tuntun tí ká forí kalẹ̀ ọwọ́ àforí kalẹ̀ lóòótọ́ ṣùgbọ́n gbà tó forí kalẹ̀ tán tó gbórí sókè kó sí Allahu Akbar àwọn tó àwọn àwọn ọ̀pọ̀ nígbà tí lọ àwọn àwọn àmọ̀ kò ti dìde à alákòóbá ni lè máàmù nítorí pété àbámọ̀ pé lè máàmù ti dìde ó léwu gan wọ́n máa bá sọ láti lọ ni ọlọ́rùkú ó tún lọ forí kalẹ̀ àwọn ọmọ torí rẹ̀ láti kọ́kọ́ kí ó láti di oyé wa dáadáa kátó tó lè máa mú ọ pàtàkì torí pé téèyàn bá ti débi kan tí wọ́n máa ń fi máa ṣe bẹ̀ tí ọba ní mà ọ̀la ìgbà máa dà o irú wọn ti fẹ́ gbọ́ kọ̀lẹ́ṣẹ̀ torí ẹ̀ ìmọ̀ lọ pàtàkì kí ti pé kò ipò kíni kí la fẹ́ fi kò náà ẹ wá mà ṣé bá ti mà ẹ rí bá ti tó jìnà sí i ilé ìjẹba tó wọn nígbà tó máa gbọ́rọ̀ àwọn bídíà kúrò àfẹ́ máa kí ni wọ́n ń sọ tọba fẹ́ kọ́kàn rí o dóhùn kí inú rí ọ bàjẹ́ kí sẹ́ẹ̀ rí o kú ọmọ gbọ́rọ̀ tẹ́ ẹ̀ máa ti gbọ́rọ̀ bídíà wọ́n bàjẹ́ yẹn jẹ́ ẹgbọ́n tẹ́ bá gbọ́ pọ̀ púpọ̀ ìgbọ́ púpọ̀ kan lónìí ó lè sẹ́kù ní ọ̀pọ̀lọ́ ń sẹ́kù kò sí tí wọ́n tẹ́lẹ̀ gbọ́n dáadáa lẹ́yìn rẹ̀ tó lè há dànù ó dàbí àwọn rẹ́kọ̀dù ètò ìgbé sí nílé yín yẹn wọ́n lò lè má jẹ́ ìlà ìgbé sí ẹnìkan àdáwò tẹ̀ ń bá gbélé kò lè má gbọ́ rẹ́kọ̀dù gbogbo ọlẹ́ máa wọ̀ máa ń lórí kò sí bẹ́ẹ̀ sílé tí tó ẹ̀ ní rí tó bẹ́ẹ̀ náà lọ́rọ̀ àwọn sọkúsọ wọ́n dàjẹ́ bá ní mà wọ́n á sọ pé ẹ̀yìn wọn nìkan àfi kankan ránṣẹ́ sí kí ẹgbọ́n délé yìí sọ òwú wa láti bọ̀ wọ́n kàn rọra narí sọmaráìsì ó ti tó nítorí pé tẹ bá gbọ́ kò ní gbé hapó lọ́kàn tẹ ẹ má gbọ́rọ̀ sọkùsọ dáadáa mélòó lẹ́bi gbọ́ tẹ́tù máa gbọ́ àwọn sọkùsọ ilé ìjẹba. wọ́n lọ́nà wo làwọn lè gbà táwọn obìnrin mà ọmọ wa lè dé o ọlọ́dúnkù kalẹ̀ rẹ ọfẹ́ ìsì lórí ibùsùn ọkàtẹ̀ lórí ara wọn ọwọ́ alóògùn ẹ̀dọ́ lùmọ̀ تمنيت أن تمسي فقيها مناظرا بدون عنان والجنون فنون ولو فلا تدل ملائكة وعلم ah onírúurú mà ní wèrè ẹni kébi wèrè lélẹ̀ wọn ni wọlé sọfisà bọlùmáàlì dùn náà mẹsàkọtì tàhàmàlùhà wọ̀lẹ́rìmù kẹsẹ̀ ayé lówó láì ṣe wàhálà bó lè fi wá rò pé yọ̀ọ́ ní ma láì ṣe wàhálà ìmá sì dówó lọ ìyẹn ṣe wàhálà tó bá a lọ́kàn jẹ́ jù láwùjọ wa ni wọ́n lọ àwọn èèyàn fẹ́ pọ̀ mọ́ wọ́n kàn fẹ́ràn fọ́ńpọ́láìzéṣin wọ́n máa wọ́n máa tètè kò sí wa àwọn olóòtú olùdíje máa lé tẹ̀míṣẹ́ lé tẹ̀míṣẹ́ wọ́n ní lọ ilé ẹ̀kọ́ kọ́ lọ kọ́ ìjọ àǹfààní ìmàbá máa wá tọ́ba lọ yọ èèyàn máa fi ojú sunkún ẹ̀jẹ̀ kò ní wúlò mà bíkọ́sì ó ti wà ń kò tó fi lè kọ́ ni kọ̀ọ̀kọ̀ nǹkan yẹn bọ́ mọ́ lọ́wọ́ àwọn èsì àbò olówó ẹyìn tí ẹni tí kó lákẹ̀lé òkò ká sábà fi wá àtìyàn gbẹrẹ ó dòlù mà ní olódò lọ́ọ́dà èèyàn ń wá mà ń tọ́ mọ́lẹ̀ nìmà fáá wọn wá ń fún ọ ní kíní kan tuntun tó kọ ọkọ mẹkọọ wọn yóò lòdù dáadáa rẹ ilé ẹ̀kọ́ nìyẹn máa lọ wọn máa kọ wọn náà wá tẹsí gbọ wọn máa wá fàdúà wọn máa fàdúà tọlọ ń bá rí kó tó sí à ọ máa tán ara rẹ bẹ yóò lè sí nàá mọ àmọ́ èèyàn wá mọ ó sì fẹ́ dolù àlùdùnúnú fúnúùnù wọn lórí onírúurú ni wèrè bí ìgbà téèyàn èèyàn dáwọ́ èrè wò ni ọlọ́run bá kó fún wa nínú náà wọn lọ fẹ́ẹ́ rìnrìn àjò lọ́dọọdún mọ́ à bó láti ṣe sọ̀lá ṣe sọ̀lá ṣe ojúmọ́ aláṣẹ ni àbí báwo tó bá jẹ́ pé wá ní ẹ̀ ní lọ ẹ̀ ní lọ títí àtúntò ojúmọ́ ẹ̀ ní ojúmọ́ torí ẹ̀ ló ń ṣe pé tẹ bá fẹ́ tíráwù lọ́dọọdún mọ́ kí ló dé tẹ̀ lọ́dọọdún mọ́ tẹ̀lé tí a ti tẹ̀kẹ̀ náà bàtà sọ láti dùn tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ ti sọ láti dùn máa fẹ́ ma àmọ́ àti lọ láàárọ̀ ìlú tẹ wá dé ẹ wá gbé wọn kó tòkútò láti dùn máa ẹ má wọ bẹ́ẹ̀ torí pé tòlá tó tó máa yẹ tọ́nà ẹ lórí omi ní àgbẹ̀ ẹ̀rìn tó wá ẹlò lọ́mọ láti fún ẹ títí tó máa ẹ wá tẹ tòlá tó tó àti àpò láti fà torí orí orí kéèyàn ò sí bẹ́ẹ̀. wọ́n ní gádàbù gádàbù nàfíhà táwọn ọ̀dọ́ tó bẹ́ẹ̀ ṣe súnà àmọ́ tí wọ́n ń sì wà èmi ọ̀mọ̀ èmi ọ̀mọ̀ tá a lè sọ lábẹ́ eléyìí ó yẹ kí mú sáǹpù wá torí pé tá a bá láǹkà sọ̀rọ̀ lórí eléyìí bí ìgbà téèyàn kàn sàn kó dídì ni torí pé tó kórìíra súnà ó lè ṣèbéèrè báyìí gbogbo tí ẹni tó ń tẹ̀lé súnà bá ti wà burúkú náà bẹ́ẹ̀ ni abẹ́ bọ̀ ẹ̀ẹ́dẹ́mi bá wa sọ lé ẹ̀gbọ́n bèrè sọ tẹ ẹ̀gbọ́n tó náà sọ òun náà sọ fáwọn ọmọ aláṣẹjù ni wọn ọmọ abúlé àwọn ọmọ gbogbo ẹ̀ wọ́n ti lórí lórí mú sáǹpù wa ike nǹkan aburú náà nílò sọ kẹ wá rí bí ìṣèrọ̀jú bọ́ọ̀mù ẹ àmọ́ nìsín àwọn ọmọ ẹjọ́ fẹ́ẹ́ ti ṣé kí n máa àwọn ni kí n máa dájẹ́ máa àjàgbèsè abẹ́yìn náà tún wà ní tòun èdè tẹ́ máa wù àbúrúkú o tẹ́ wàá fún àwọn afẹnuwa rọ́ọ̀mù lọ́rọ̀ fún ọ àjàgbèsè tètè nàti àwọn nìyẹn. wọ́n ní sáà lè ẹnìkan pè láti lù kà ẹgbẹ́ ńlá ó pè láti lù kà ló pèrè kà ó wá ní ẹ̀ẹ́dọ̀gbẹ̀dá ti lẹ́kọ̀ọ́ wọn á sọ pé àwọn ọmọ sọfẹ sọnà dájálá rẹ kàn dá dájálá rẹ àwọn aláhọ kan àwọn aláṣẹkọrọ tó tó ti di gbogbo ara yìí ká ló wọn bá wọn wọn wá ní wọn wá lo èyí ẹsì dáwọn ẹ̀mí náà wọn bá wọn ẹ̀mí wọn bá wọn wọn wá ń sọ̀rọ̀ lọ́dọ̀ yìí kí n dáhùn tí ìdánilẹ́kọ̀ọ́ kan bá ti wáyé bẹ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ lórí súnà kí n sọ pé ọ̀rọ̀ tí mo sọ rí o àwọn ọlọ́ àwọn báyìí kọ́ ọmọ bá ọlọ́lọ́ ọmọ ẹ̀jẹ̀ púpọ̀ ẹ̀tọ́ bá bá wọ́n bá wọn ọ̀jẹ̀ ló ti jẹ́ torí báwo lè ló kú jù láì máa kọ́ ní kí ẹnìkan bú ẹnìkan gbogbo ẹ̀ta pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ń ta báwa gan kájú pé wọ̀ táwa ń lọ tó àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àwọn náà ìgbà náà lábẹ́rẹ́ sí ni pé àtakò sáyẹn máa ń fi ìjà ẹ̀ wá tòkẹ́ ẹ máa ń wò wíwọ́ ya mọ̀ ń sọ̀rọ̀ mọ̀lẹ́ka lè lé ní ti mọ̀lẹ́ka ọ̀gbà nǹkan bí mo máa rí láti délé máa rí pé á èmi náà ti tẹ̀lé ọ̀sẹ̀ tòtú máa fi lè tọ́ èmi náà pàdé tòtòrí ẹ̀ títa bẹ́ẹ̀ mi náà kájú àgbẹ̀ wọ ọ̀hán ní kí wọ́n ní ìmáàmù wa máa pẹ́ gan o lórí ìkórè kalẹ̀ tẹ̀sí wọn lè ẹ rí pé àwọn nǹkan míì á máa ṣe pọ̀ dà ìmáàmù máa pẹ́ sí èmi lẹ́wọ̀n àbí ẹ bá mi bàbá ẹ máa bọ́yá ẹ fi sàǹfà níbẹ̀ tẹ bá béèrè tí wọ́n bá wúyẹ́ wàá padà tún béèrè ọjọ́ bó ti jẹ́ wọ́n ní sì máa ń bá láàrin kótóbá méjèèjì lọ́jọ́ ọdún mọ́ra tá a lè máa kwádùn àwọn ọmọ rẹ̀ rárá o àtàkẹ́ náà ẹ̀yà tó bá ké kí màmú òdodo ọwọ́ àlọ́ ẹgbẹ́ أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم ìmáàmù yẹn tọrọ àforíjì lọ́dọ̀ lọ tí màá bá tó bẹ́ẹ̀ èmi àwọn àlò àǹfààní pé ìmáàmù ló ló darí mi lọ́dọ̀ tẹ̀ máa tẹ́tẹ̀ kó o. bàmá bá wà máa kó àdó àti rárá nítorí pé ìjókòó yẹn kúrú gan-an ọ̀dà ẹgbẹ́ bíi ìjókòó ti máa ń bẹ láàrin oríkalẹ̀ méjèèjì òfin ṣẹ̀rí àti sọ ike ìgbà tó ti kúrò yò bí ìgbà tá à ń jókòó náà dípò pàwọ́ àìfihàn ẹbí máa mú ti dákẹ́ àlè sọ̀rọ̀ ní ìsìn ẹja àtàdúrà rárá torí wọ́n ní alùpàdé ìlú mọ̀lẹ́hàkùn bìlẹ̀ àjẹ́ gbogbo tó bá ti kéré ìdájọ́ rẹ̀ ní ìgbà tí ó bẹ̀. torí ẹ̀ àní ti tàdúrà eléyìí jẹba. wọ́n ní ìdájọ́ máa tàdúrà fún yìí kọ́ bídí àdúgbò àwọn bídí àlọ́dá rẹ̀ lẹ̀ bí wọn náà bá ti fẹ́ kó yọ ọ yá náwó tó bá ti fẹ́ kó yí fún ẹ náwó sí bàbá ọlọ́mọdé bídí àdúgbò irú rẹ̀ náà ní kẹ́lì kan kọ́ fẹ́ sọ̀rọ̀ ní ìfọ́ àgbẹ̀pẹ́ gbogbo ẹ̀ bá mọ̀ kọ́ lọ jò lọ ẹ̀dá tẹ́lẹ̀ mi mọ̀ bíi tẹ́lẹ̀ yẹn ń ìgbésí parí gbogbo ẹ̀ bá mọ̀ kọ́ lọ jò lọ tó sì mọ̀ ẹ́ pé ọlọ́run nìkan onílẹ̀ lẹ́dà kó dìde. Ìṣòro wa ti mọ̀ pé ẹ̀mí dìde ẹ̀mí dìde fún dídé à. Tó ọ̀rọ̀ tí wọ́n ń sọ yóò bá kóyin láyà jẹ́ ẹ̀dá kan tó kóyin láyà jáde. Fún àtọ́ bá tù Àwọn ọmọ náà yìí náà gbọ́dọ̀ sílẹ̀ torí ní ilé ìgbókò ẹ láti gbogbo abẹ́sọ̀ àbá gbogbo yẹn lọ́wọ́ tó bá àdáda lè lọ gbogbo ẹ̀rọ máa ń ṣe láti jẹ́ kí bára tí wọ́n lè gbà tó orúkọ bọ́ọ̀lù. Olùkọ́ yé wa tó ọ̀dà tí irú tó tó kó fún ọ lọ sí ti sáré ẹ̀sìn ìfẹ̀kúta àgbẹ̀ àmì ẹ̀yìn ẹ̀ta fẹ́. Gbogbo ẹ̀rọ bàtà rẹ̀ àgbọ̀ alágbàdo ọmọ alágbàdá. Gẹ́gẹ́ bó ti ṣe máa ń ṣe kẹ́lẹ́ máa tó ṣe hàn nínú gbèsè ayé rẹ̀ tó Ìmọ̀ àpè kan ní tí ẹnìkan la kó àgọ́ tó kù. Eléyìí wọ́n máa ń ṣe nítorí títàrà ní òògùn níjọ́ tí wọ́n bá ń ṣe fífi àwọn olùkọ́kọ́. Bàbá náà máa ń ṣe ìjọ kẹta àbí ìjọ kẹjọ àkókò tí ọjọ́ fífi àtàǹpá káwọn olùkọ́kọ́ pé akẹ́kọ̀ọ́ tí bàbá ti fún bàbá wa ni. Bàbá ẹgbẹ́lẹ́ ìgbàgbẹ́lẹ́ torí rẹ̀ gbogbo àwọn fáìbàrà yẹn yí ọjọ́ tó ti ṣe dẹ́jà ni àbùkù rẹ nìkan kan bá fi wọn náà tí bàbá rẹ kú sẹ́sìn ti sọ́kẹ̀tà sẹ́sìn sọ́kẹ̀tà sẹ́sìn ogójì ọdún kù nítorí ọ̀fẹ́ yìí lẹ́múra ní gbogbo ètò ẹ̀kẹ́ sí ẹ̀ ní sí wọn máa náà ń sá fún sọnù ẹnu ara yìí lẹ pọ̀ ẹ̀jẹ̀ á ti máa dé sí ó lè rí bí ṣe ẹ wá sọ bàbá yìí lẹ pọ̀ tẹ́ẹ̀sì máa dé sí ó lè rí bí ṣe tẹ́ ẹ bá ti wá àdúgbò yorùbá látò lè ti dọ̀gbìn sínú wọn wọ́n ní tọ́wọ́ wa lẹ́nu gbà ẹ̀ẹ́dì gba tinú wọn àti ẹ̀sìn ìrìtọ́ wọn kan gbà. ọ̀pọ̀ ẹ̀mẹ́yé lẹ́yìn bá bá wọn sọ̀rọ̀ ẹ̀yìn tí ní ọmọ wọ̀ nígbà tí mo ti sojú sẹ́yìn fún bàbá wọn tí wọ́n bá ti ṣe fídíà àwọn akóhùn fídíà ń sọ bá wọn bẹ́ẹ̀ ẹ̀ ló ń tọ́jú àwọn eléyìí ẹ̀ rà lẹ́kú bàbá ló ókè ẹ̀yìn lẹ́ńtà wọ́n fi rà lọ́dọ̀ èlé ló lẹ̀ tapá lè rẹ̀ à ah, ọlọ́run bá kọ́ sáà nù wa ẹ wàá máa pa màálù torí pé bàbá rẹ̀ kọ́ ẹ máa tẹ fáadà àdó òfò nítorí pé bàbá yín kú àdáda rẹ̀ fún tọ́lọ̀ wọn nígbà abẹ́ ìkọ́tà náà ti kọ́ni mọ̀nà àmìlà àmẹ́lẹ̀ lẹ́yìn tí àárẹ̀ yìí àmúrónà ọ̀gbọ̀rọ̀ gbogbo tẹ̀sí tànàbí ọ̀tọ̀ kékeré tẹ̀sí tako tànàbí wọ́n tàkà yà yín padà fún yín sẹ́rù eléyìí náà lọ́ọ́ ká máa rán dùn irú eléyìí lọ́ọ́ ẹ wá pé ah, àdúrà àwọn bàbá bàbá yìí èèyàn lè ti sìnà látọ̀kọ́ ọ̀rọ̀ ọdún sẹ́yìn tí ọmọ kankan ti sara rẹ jẹ tó sì kó ẹ̀yìn náà lọ sínú kòtò sẹ́nu eléyìí wá dúró àti gbéra ní ti máa ń tẹ àwọn Yorùbá láwọn àwọn bàbá bàbá wa àwọn bàbá bàbá wa àwọn bàbá bàbá wa ti kó wa lọ sínú jàlá títí àtàwọn làbẹ́ wà balùwẹ̀ wọ́n jẹ́ bó ti jẹ́ torí ẹ̀ má dara ẹ̀ láàmú ẹ̀yí ti máa pépé díà lẹ̀ tó kù ẹ kúkú ní sèso náà tẹ́lẹ̀ súnà ọba ńlá òkè wọn lálù súnà gbowó ìdí nu kó fi pè é wọn dàbí kéèyàn fẹ́ fọmọ lọ́kọ ọwọ́ abáyé sani ìsàkùnlọ ọmọọyẹrẹ sẹ́yìn àwọn ọmọ tọdọ lọlẹ ẹ̀yìn kan wọn fẹ́ kẹ wá sí wà wọn fẹ́ káwọn yẹn kó kó dodo àwọn bàbá bàbá tẹ n bá bá àwọn èso dodo àwọn ẹni ẹ lọ bá ó ní ah, orí bẹ́ẹ̀ ẹ̀rọ ó yé mi o ó yé mi ó yé ẹ̀yin náà ó yé mi náà ṣe mọ̀ pé táwọn bàbá yẹn jẹnu ẹ̀yọ̀ ọ̀fẹ́ náwó àwọn ni alòkù èkó àbí àhà tó nà ṣe wá wá lónìí nígbà tó ṣe pé ẹ̀fẹ́ náwó àwọn bàbá yẹn má gbàjẹ́ lẹ́nu àwọn ni ẹ lọ́ bá àwọn ọ̀rọ̀ lásìkò rẹ̀. Ah, ẹ̀yin náà lè yẹn náà kó lè ṣe jẹ́ kọ́sọ́mà wa sẹ́yìn máa wá gbọ́ súnà ni. ẹ̀yin tuntun náà lè yẹn ti máa bẹ̀rẹ̀ ọ̀dẹ̀ bẹ̀rẹ̀ tẹ́ bá sọ fún kan lórí pẹ́ gbọ́ súnà tẹ́ bá fẹ́ kọ́mọ lọ́pọ̀ àwọn àbá ìkó yìí. yòówó ló sọ láyé wọ́n fẹ́ fi yí wọ́n fẹ́ fi sọ owó dáko tọ́gbọ́n wa ti ká dàkó dàdá mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn ní sáà lè ti sọ láti lè ti mú a lákòókò dọ́xà àlùfẹ́ ẹ̀tọ́ bá ti tara rẹ̀ jẹ irú ìtàn ọmọ kàtí nǹkan jẹ ọlọ́pọlọ wọn máa ti eléyìí ti súnà nàbẹ Muhammad sọlọ bá a lè ṣe mọ sẹni tó bá wà lórí àná nínú píríncípù wọn ni àdéhà ẹ sàté kàkà yóò lè máa yìí eléyìí kọ́ ayé àti tuntun tó bí àwọn náà òfin yẹn sọ kọ́ọ́lé sọ̀rọ̀ tàpọ̀ ara yìí wọn sèdínù sẹ́ni tó bá ti pépè púpè kàdé lọ́fẹ̀ẹ́ ti tako gbogbo èèyàn náà bí kò máa gbé bàtà bọ̀ wá sínú mọ́tíláṣí kó tó máa sapá kàkàkà pẹ̀lú gbéraga kó máa wo àwọn ẹgbẹ́ bàbá rẹ̀ péjú wọn fi kó tó rẹ̀ ọ̀ràn kó bí di ara kó kó máa wo sẹ́ni kan sọ̀rọ̀ nù yìí kó wọn kó lọ́bẹ̀ tẹ́sí náà tí bá náà ti tẹ̀sí nù tí gbogbo yẹn bá wọn bá sọ̀rọ̀ lọ́wọ́ àti tí wọ́n lé ipa wọn ti kú tẹ̀bá ní agbègbè ẹ̀dí kẹmẹ́rẹ́ àbíkẹ́rẹ́ ọgbà ẹ̀ tó bàbá tó ń ga yín ọjọ́ nínú dàá náà lọ wà. àwọn olùdílé lẹ́yìn ní ṣe fún àwọn ọ̀rọ̀ tó èmi ò pé kú àwọn tó ti nà. àwọn àwọn retí kọ́ńtà wọn rárí ìkàtà fún òdì mà ànábì lè sọ láti ìlú máa kó tó di kó òbí ẹ̀ka lọ́wọ́ àti ẹ̀yìn kẹ́yìn ọmọ àti ẹ̀jọ̀ ìfúnma. àbẹ́rẹ́ àwọn sàhábà àti ẹ̀

nítorí ká gbẹnu kọ ó là ń ọkọ ìwé tó tẹ fifteen bọọlù ibẹ̀ lẹ́sẹ̀ kùmà sí làwọn ànábì là sọ tó ń lórí ọ̀rọ̀ yẹn ó ní ẹja já mi lórí ẹ̀ á gbọ́dọ̀ sí sọ́lá kó tó di pásítọ̀ tó hù tó ẹ̀dá kù táwọn ọmọ yẹn yẹn náà wà kí làwọn àyìn ẹ̀yìn èèyàn méjì àbọ̀ onìkan wọ́n tún sálẹ̀ jẹ́ta bẹ́ẹ̀ máa kó yóò di yà. àlùjáde tọ́lọ̀ sọ ìwé àpò ẹ̀sẹ̀mà wà lọ́tọ̀ fífẹ̀ fífẹ̀ sábà méjèèjì àti ilẹ̀ méjèèjì. wọ́n wá sọ ìwé méjì àbọ̀ ọ̀bẹ ó di yà bí ó di yà ó di yà. sábà ní kàlá lòkùn náà àwọn ọmọ onísọ̀kúsọ̀ àwọn nìkan lálòkùn náà. eléyìí tó wa láti sunna anabi wa jẹ kó sèyàn kankan ní lórí rẹ àbẹ̀yìn lè jí àbọ̀ à nǹkan ti nǹkan ti sunna ètè sunna tà nàbì. ẹ sì máa ń tún bá tí bàtà bá tún ró lárò yìí àti bẹ́ẹ̀rẹ̀ ti súnmọ́ ẹ̀. torí ẹ nítorí tí àwọn náà ti ṣe wọn báyìí kò sì jẹ́ nǹkan tuntun tí ẹ kó ṣe wọ́n ti pẹ́ à ń rọ gbogbo àwọn sáyẹn òdodo ti yí àwọn náà wọ́n ti rí àwọn lódodo èsì kó dodo pé ẹ̀dàkùnra yín fi kankan iná lọ́wọ́ àtúmọ̀ ti tẹ̀lé gáàsì náà nítorí yóò bá tó pé kí n sá nínú góòlù kọ́mọ gbàtọ̀ àdánù jẹ lóṣù kù síbi tó kù lórí kì í sá lára wèrè kọ́mọ kù síbi sọ́ọ̀rọ̀ ọjọ́ pípé ẹ̀yin lẹ parí òwe wọn. wọ́n ti báwo láti máa kókò sọlá ó ní ìdí ẹyin àti máa kókò sọlá ó ní ìdí ẹyin ẹni tí ń ríran oní ọmọ pálọmọ dàrí ti yọ ẹni tí ń ríran ní ọmọ kóòrùn ti yẹ dàrí ẹni tí ń ríran ní ọmọ pé òun ti gbogbo nǹkan ti kù tó ẹni tí ń ríran ní ọmọ kóòrùn ti wọ ẹni tí ń ríran ní ọmọ pé pápá ti kó lójú sánmà tẹ́lẹ̀ ìjẹun ti jẹ kí èsì fàákù kí èsì tẹ sáfọ sínú àṣẹ tiwa gbogbo eléyìí wọn lè ràn wá lọ́wọ́ ni àmọ́ kìí ní final ọ̀dẹ̀ òdùdẹ̀ wọn ní sáré tó ti imam táyì bá ti dáadáa a lè lọ dúró lẹ́gbẹ̀ẹ́ imam lápọ̀ sí imam kò sí tó burú fún un ìbéèrè ti parí wọn ní àwọn rí i pé gbogbo ẹni tó bá ti yìí láàbù wọn máa gbàgbé ẹ̀rí òye tí wọn jẹ tó wọn sì ní àwọn tó ń rí i débi sílè máàmù náà bá jẹ lọ́dọ̀ ọba rẹ̀ yóò tún kàwé rẹ̀ lórí oyè tó jẹun. wọ́n á ní kó yẹ táwọn lè má mọ ọmọ agbárò ìwé ẹ̀rí. èmi àwọn akẹ́kọ̀ọ́ yẹ kí lè má mú náà jẹ ìmáàmù ìlú lọ́dọ̀ ọba rẹ̀ lẹ́yìn a bá dà á wà sọ̀rọ̀ rẹ̀. سبحان الله وبحمده أشهد أن لا إله إلا أنت